ẹ chẹ́ǹjì líǹkì yìí nítorí wọ́n ti hàn already compromise líǹkì lè. ṣùgbọ́n a ṣètò ní tán ibi tán bá ní kí gbégbé ó mọ̀ gbé ibẹ̀ ní gbé hmm. ibi tán bá ní kí tẹ̀tẹ̀ ó mọ̀ tẹ̀ ibẹ̀ ní tẹ̀ wọn ò dán eléyìí wò rí ṣùgbọ́n tó dán eléyìí wò èmi náà fẹjọ́ rẹ̀ sùn àwọn àgbà kò ní wá mọ́. àwọn tó láyé tó lọ́rùn wọ́n fojú wọn gbolẹ̀ ni. so gbogbo ẹ̀yin èèyàn wa mo kí yín pé ẹ kú sùúrù o àwọn èèyàn ti fi chati ránṣẹ́ sí wa ní ọ̀kan òjọ̀ kan wọ́n ti ń bá wa sọ̀rọ̀ tó báwa náà ti rí inú o ṣùgbọ́n Yorùbá Gbòde a ti gbàṣẹ lọ́wọ́ àwọn àgbà àwọn tó láyé àwọn àwíṣe ayé wọn ní yóò jù wá ṣe torí wípé a ní kí ẹni lọ́bẹ̀ ò mọ̀ jẹ̀kọ àní kí ẹni tó ló ń jẹ kó máa pebi sùn tiwa ni àwa ń bá kiri gbogbo ibi tí wọ́n bá ti wá kí wọ́n ó padà síbẹ̀ tó ó ti yé mi ẹ ṣeun adúpẹ́ o ẹ ṣeun á yí kíní líǹkì padà. tó mo kí yín o gbogbo ẹ̀yin èèyàn wa ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa ṣọlá yusuf ni orúkọ mi mo ti pè ẹnìkejì mi ẹ ti gbọ́ orúkọ tiwọn náà ayọ̀bámi abọ́lájí òjíṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àwọn náà wà ní pẹ̀lú wa ọwọ́ gẹ́gẹ́ báyìí ni wọ́n ní síwájú ijó ìdùnnú ni wọ́n ní ṣe atọ́kùn fáyọ̀ mo ní ní kékeré kó tó di pé a mọ̀ bá ètò yìí lọ mo ṣèlérí nígbà tí mò ń polówó mo ní wọn kì í ìdílé kan tí wọ́n lámìlaka tí wọ́n gbajúmọ̀ ìdílé ọ̀hún ó tàn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kò síbi tí a ti rí wọn ìdílé ọ̀nà ni ẹ̀ṣọ́ kò yí ọmọ agbọ̀nyùn gẹ́gẹ́ bí èmi ti máa ṣe àlàyé oríkì orílẹ̀ nǹkan pàtàkì ni tí a gbọ́dọ̀ sọnù ẹ dákun a máa ṣe ìdíje kan lórí Yorùbá Gbòde ẹni tó bá lè wá ní ọdún tuntun táàbọ̀ sí ẹni tó bá lè wá tó bá lè kí ìdílé wọn fún ìṣẹ́jú mẹ́ta ìdílé tara ẹ̀ ní o fún ìṣẹ́jú mẹ́ta yóò gba ẹ̀bùn gidi lórí Yorùbá Gbòde oríkì orílẹ̀ ọ̀nà méjì ló pín sí oríkì orílẹ̀ wà ní ọ̀kan tó jẹ́ oríkì orílẹ̀ tá a bá sọ pé ẹ̀ṣọ́ kò yí oríkì orílẹ̀ ni tá a bá sọ wípé ìjèṣà oríkì orílẹ̀ ni ọlọ́fà ìyẹ̀rú ọ̀kìn ọlọ́fà mọ́jọ oríkì orílẹ̀ ni bámbámbá wọ́n pọ̀ irínwó àtẹyọ kan ní oríkì orílẹ̀ ilẹ̀ Yorùbá lára wọn láti lè rí ará àlágbẹ̀dẹ èrè nímògùn ọmọ àwíṣẹ ọmọ awúkọ́ gbìnrín bí erin ti fọn ọmọ agùnfẹ̀gìrì bí òjò ti kù ara wọn ní ìjẹ̀ṣàmódù apànàdà ẹlẹ́ni àtẹ ẹ̀ka ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ibi tí àwọn oríkì kan wá yàtọ̀ sí ni pé ó lè jẹ́ oríkì orílẹ̀ kó sì tún jẹ́ oríkì ìlú ọ̀tọ̀ ni oríkì orílẹ̀ ọ̀tọ̀ ni oríkì ìlú oríkì ìlú mi Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ Ajẹ̀gbínjẹ̀ karahun ṣùgbọ́n tí n bá fẹ́ kí oríkì orílẹ̀ mi. Orí ìjẹsà amódù apànàdà ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ọláṣẹ́wọ́ ọmọ agbódò koro onímọ̀ye ọmọ ọ̀sán wọn jẹ́ òbí bó bá di lálẹ́ kí n mọ̀ ọ́nà tare òjíṣẹ́ ìṣẹ̀dálẹ̀ èmi ò rí owó ọjọ́ mi o tó <laughs> abala kan nu oríkì orílẹ̀ àtoríkì ìlú ṣùgbọ́n oríkì ìlú ó tún lè jẹ́ oríkì orílẹ̀ ìdí ni pé mo lè wà nìbàdàn kó jẹ́ pé oríkì orílẹ̀ mi oríkì ìjẹ̀ṣà ni tàbí kó jẹ́ ìyẹ̀rú ọ̀kìn ọlọ́fà mo lè jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ bí ọ̀rẹ́ mi pàtàkì kan ó sì jẹ́ pé oríkì orílẹ̀ wọn ìyẹ̀rú ọ̀kẹ́ ọlọ́fà mọ́jọ ni orílẹ̀ túmọ̀ sí pé okùn tó ti wá lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn ní okùn wọn lọ́hùn lọ́hùn ibẹ̀ ni wọ́n ti wá ọ̀fà ni wọ́n ti wá wọ́n ò ní oríkì orílẹ̀ tí í ṣe ti ọ̀fà wọ́n ò tún wá ní oríkì ìlú tí í jẹ́ ti Ògbómọ̀ṣọ́ a tún wá ń pè ìkan ní oríkì ìdílé tí wọ́n bá ki oríkì ìdílé irú èmi báyìí máa kíra mi ní ọmọkúmọ̀ ọmọ àgbààgbà àbàdàn nílé olú òkun èmi ni ọmọ eporogún aṣúde ọmọ ìmọ̀jàre àgbò ọmọ òlí tìmùtìmù lórí ẹlẹ́rìmọ̀ oníbi ẹlẹ́rìmọ̀ bá lè kú kó kú abídolú níbi bàbá wọn bá lè lọ kó mọ́ ẹ lọ oríkì ìdílé nu kálukú ló lóríkì ìdílé ọmọ Yorùbá aláǹfààní sí oríkì ìdílé oríkì ìlú àti oríkì orílẹ̀ àwọn míì tán bá tún wá jẹ́ bíi tó ní orúkọ àmútọ̀runwá bíi táyélolú èjìrè kankan oríkì tiwọn ó tún lè di mẹ́rin ní ṣókí màá lọ sí oríkì orílẹ̀ ti àwọn ẹ̀ṣọ́ jagunjagun ni wọ́n wọ́n káàkiri kò síbi tá àti rí wọn ó lè jẹ́ ọmọ Ìbàdàn kí oríkì rẹ̀ kó máa jẹ́ ṣọ́ọ̀kòyí ọmọ agbọ̀nyùn bíi ọ̀rẹ́ mi ará pòǹpọ̀la àti fúnkẹ́ ẹ̀ sanwó òkì tí ń bá kí orí kí ìkòyí ọ̀rẹ́ mi ọ̀hún tá a bá ti ní ọ sanwó òkì yọba ní à àwọn tá a kí orí kì ń gan lásán copyright ṣe gbọ́rú ẹ̀rí àdọ́gbọ́n ṣèjẹ̀bù. so ìyẹn bí ń lọ́lú o ọmọ ọba olórí olóògùn ẹ̀ṣọ́ kò yí ọmọ apilẹ̀ rọ́fà ogun àjàwẹ̀yìn ló ti ìmúlẹ̀ ṣọ́wú mi gbérí ogun ojoojúmọ́ ń ló múlẹ̀ wọ́n sú mi lọ òní ọba ò ṣígun ọ̀la ọba ò ṣígun ọba kan wọn ò ṣígun ẹsẹ̀ òsì ọba wọn ò lè padà ọdún ní ká fi ṣoògùn ọdún mẹ́ta ò ní kí bàbá wọn ó fi ṣígun jẹ̀ní ọ̀bẹ̀bẹ̀ morogun mọ́ra bí aṣọ ẹ̀yin lọ́ọ́ máa ṣíjú àpòkì rí i wọ́n lè dàgbà ọfà sọ fún ọmọ apọ fún yọ yọ yọ yọ dàgbà ọfà sílẹ̀ èmi ò rèèyàn tí ó tọ́jú mi nà rẹ̀ mi mo wí bẹ́ẹ̀ mo bógun ọba lọ ẹ̀ṣọ́ kò yí ọmọ dídágbẹ́ dún àkàlà yàrá nígbọ́n bàbá tí ń lé lójú ogun ọmọ ṣígbà pòpìrí kẹ́ ẹ̀ wá dàgbà ọfà sọ́fun ọmọ apọ̀ fún yọ dàgbà ọfà sílẹ̀ ọmọ ọgbọ́n níyí nílé bàbá yìí ẹ ó máa ṣe dídán idán bẹ́ẹ̀ bá dojú ogun àpèrè dígbọ̀n ni mí máa ṣe dípìrì mú wọ́jà làpálàpá kò yí wọ́n fara pẹ́gun ẹ̀ṣọ́ wù mí gbé o ọmọ ajídágbẹ́ dún àkàlà a ní ká kàn fi eléyìí ká fi ṣàlàyé oríkì orílẹ̀ bí ó ṣe ṣe pàtàkì tó àlejò wa pàtàkì lórí ètò yìí mo kí yín ẹ kú sùúrù àtúnfọgbọ́n pé gbogbo àwọn èèyàn tí wọ́n ń retí yín kí wọ́n fi wà ń kalẹ̀ àwọn náà ti wà ń kalẹ̀ àlejò wa pàtàkì lónìí ọdún ni wọ́n wọn ṣe àìmọ̀ fún olóko ẹ̀fúfùlẹ̀lẹ̀ ni wọ́n wọn ṣe ẹni tí a mọ̀ irú wọn lèmi máa rí tèmi máa kọrin pé inú mi dùn pé mo jẹ́ Yorùbá inú mi dùn pé mo jẹ́ ọmọ Oòduà mo ṣoríire o ọ̀rẹ́ mọ̀wọ́ rẹ̀ wá torí pé ojúlówó ọmọ Yorùbá ni wọ́n gbogbo ibi tí a ti ń bá wọn lókè lókè ni ọ̀kan lára wa tí wọ́n ti nímọ̀ tó jinlẹ̀ tí orúkọ wọn ti tàn káàkiri ayé níbi tí wọ́n bá iṣẹ́ ajé níbi tí wọ́n bá dé mo ń sọ ní ẹnujọ́ mẹ́ta yìí mo ní àwa Yorùbá Ọlọ́run kẹwàá ṣe rí gbogbo ẹ̀yà tí ń bẹ káàkiri orílẹ̀-èdè àgbáyé pàápàá lókè òkun Yorùbá ní mọ́ fún wọn lóko ṣáárá wọn pààyàn àwọn tí wọ́n jẹ́ kínní Yorùbá lọ́sọ̀ wọn ń kókó yé tí gbogbo ayé sì ń pè wọ́n nù wọ́n pe àwọn ẹ̀yà kan wọ́n sọ wọ́n lákàtà àwọn gbogbo èèyàn tí ń bẹ ń tòsí náà tí wọ́n ń pè wọ́n nù ní London yorùbá lọ́sọ àwọn kan nírèké ń tí gbogbo ayé ń pè wọ́n nù ọlọ́run kẹwàá pé ká mọ àwọn èèyàn fún ní súná tí èyí ṣe tiwọn. àwọn ṣayinrí àwọn chinese yorùbá ní àwọn ṣayinrí ni kò sí ọkọ táì fún àwọn èèyàn tán àwọn yòókù náà sì gbà á orúkọ wo gan la wá fúnra wa èmi a máa sọ ẹ pé àwọn kan ẹ pè wọ́n ń koko yé wọ́n ń kówó jọ ẹ bùṣe gàdà ẹ pé àwọn kan ní ṣayinrín àwọn ń fi ètò òkòwò wọn fi ń ṣáì káàkiri àgbáyé àwa gangan tá a wá ń fún wọn lórúkọ ńkọ́ kí ni iṣẹ́ ajé tá à ń ṣe ọmọ Yorùbá kí la lè ṣe àbí ṣé a mọ̀ tẹ káàdì náà ni àtàwa kan tẹ káàdì tẹ káàdì a fi wẹ irun funfun lórí ṣé bá ṣe mọ̀ tẹ lọ́nu ìdírè tá a fi mú àlejò wa pàtàkì wa kí ni tá a lè ṣe wọ́n wàá fà wọ́n lé òjíṣẹ́ ìṣẹ̀dálẹ̀ lọ́wọ́ alàgbà olúbùnmi olùkànnì bẹ́mi tí mọ̀ ń wí wọ́n fàjẹ̀ṣà lónídìláàlì lọ́wọ́ àbí kí n fa onídìláàlì lẹ́jẹ̀ṣà lọ́wọ́ ó yá ẹ ti wà lójú ọpọ́n. ẹ ṣeun o olóòtú mo kí gbogbo wa a kú iwájú o a kú ìpalẹ̀mọ́ ọdún ọdún tí ó ṣú dẹ̀dẹ̀ ọdún a bá gbogbo wa láyé a bá gbogbo wa láyé a bá gbogbo wa ní àjíǹde ara mo wá fi àsìkò yìí kí àlejò wa pàtàkì tí a pè wọ́n tí wọ́n jẹ́ ta dọ́jọ́ ta dóṣù tí oṣù kò tí ọjọ́ pé tí èní jẹ́ ọjọ́ atótónu tí a ó wá fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nípa ojúṣe tiwọn kí n tó sọ̀rọ̀ jìnnà a jẹ́ kí n pe alàgbà ọ̀gbẹ́ni Idris Bello kí wọ́n kí àwọn èèyàn wa ẹ káàbọ̀ sórí ètò. ẹ kú ilé o èmi ni ọmọ olówó odò ọmọ asukungbadé ọmọ ajífèpẹ̀ṣeré ọmọ òun kan dẹ̀dẹ̀ wọ́jà ọmọ àlálòjẹ ilé ọmọ àpèwájòyè àpèwájòyè èbínú èjà inú ìsàn àbí òsàn ọmọ arọ́tíwẹ̀ bí òjò ọmọ ẹyẹ mumi ṣáṣá lóje ilé ẹ̀là mọ̀gbọ́dọ̀ jẹun ẹ̀gà ẹ̀là látàn èsì òrógbó ọmọ àpajákó tó ráwọ ọmọ obìnrin ju owó ọ̀rẹ́ rẹ̀ ó tún ṣe rẹ̀ ṣe òwú lára kọ́ dá o bí ẹ̀ẹ́dọ́wù ẹbẹ̀rẹ̀ wo olówó dúró ajífowó ṣeré o lẹ́ o ọmọ ajíbọ́sìn ọmọ èpè ọjà àìgbowó ọkọ lọ́wọ́ òtù ẹnìkan yìí gbowó là lọ́wọ́ òògùn òǹkọ̀là kan òǹkọ̀là kan tó bá gbowó là lọ́wọ́ òògùn abẹ́bẹ́rẹ́ gẹ́gẹ́ níbi ọwọ́ wọn lẹ́ ọmọ àdìbọ́sí ọmọ èpè ọjà ọmọ olómi tútù lẹ́sẹ̀ ògbèjì lèsílẹ̀ rómi tútù kó mọ́ bù mu lèsílẹ̀ rómi tútù kó mọ́ bù wẹ̀ máa wọlé mọ́ra bá orí mi wú. àwọn òwú ìbàdàn. àwọn ojúlówó. àwanu àwanu. ẹ ṣe wọn mọlẹ káàròjì ọmọlẹ ojú à ìyáàfin àìwílọ́mọ olóòtú ètò yìí ṣe rí gbogbo pípé àti kíra tẹ́ ń ṣe yẹn a ní fún yín dọ́là a ní fún yín ní pounds a ní fún yín ní a fún yín ní euro bitcoin láfún yín. <laughs> àwọn ọmọ náà ní dáhùn orí adé. ní ọmọ tí ì ṣe ná nàìjíríà. <laughs> ẹ ṣeun o àlejò pàtàkì mo gba bẹ̀yìn lẹ́yìn gba bẹ̀yìn kí n kí gbogbo àwọn olùgbọ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ ayé ní pàápàá àwọn tí ó wà ní òkè òkun tí wọ́n wò mí ní orí ẹyẹ ní orí ẹ̀rọ ayárabíàṣá àti à ń pè ní zoom àti àwọn tó wà lórí youtube ni àti àwọn tó wà ní orí facebook bákan náà jẹ́ kí n fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ olóòtú ètò àyáàfin wa ṣọlá sàlámì fún pípè tí wọ́n pè mí láti wá fi ọ̀rọ̀ jomi tó yọ ọ̀rọ̀ pẹ̀lú yín lálẹ́ lórí ọ̀rọ̀ ìṣúná àti okòwò ẹ ṣe àdúpẹ́. ẹ ṣeun o gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ lẹ́nu àlejò wa pàtàkì ọ̀rọ̀ okòwò ni a sọ ní ètò títòní gbogbo wa náà la mọ̀ wípé ilẹ̀ kàròjẹ ilẹ̀ Oòduà òòṣà ni ohun tí a pè lájẹ́ ajé ni ògúngúnùsọ̀ ògúngúnùsọ̀ tí sọmọ́nù bí òkú ajé tí fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbalé baba lọ́wọ́ ọmọ ajé tí gbénidégbèrè òkun agbéni kò ní gbèrè òkun gbénidégbèrè ọ̀sà agbéni kò ní gbèrè ọ̀sà agbéni dé èbúté odò ìgbà míì ajé agbéni lọ sí orí àpáta níbi tí odò ti ń ṣàn wá bó bá wọ ajé agbéyàn kúrò ní gbogbo ìṣànrí omi a wá lọ ju ni sí orí aṣálẹ̀ nítorí pé kí a bá àrà jíjẹun ajé ọ̀hún náà ló gbé ọ̀pọ̀lọpọ̀ wa kò ní ilẹ̀ abínibí àti ètò lọ sí Belgium ètò lọ sí UK ètò lọ sí Germany ètò lọ sí Canada ètò lọ sí America ẹ ajé náà ló ń gbé wa káàkiri tó gba lé bàbá lọ́wọ́ ọmọ pẹ̀lú pẹ̀lẹ́kùtù ẹ ìgbàlá wa ń bẹ Ẹlẹ́dùmarè wípé ibikíbi tí ajé ò bá darí wa sí kí ẹsẹ̀ wa kó yà sí ibi ire ọ̀nà tí ẹsẹ̀ wa bá fi yà síbire náà ni a ní ká fi ọ̀rọ̀ jomi tó ọ̀rọ̀ pẹ̀lú àlejò pàtàkì wa nípa ojúṣe tí a lè ṣe ní ilẹ̀ Yorùbá àwa ọmọ Yorùbá pàtàkì tí a wà ní pàtàkì jùlọ àwa tí a wà ní òkè òkun tó bá ti ń di ọ̀rọ̀ iṣẹ́ tá ń ṣe iṣẹ́ àṣejẹ àti iṣẹ́ okòwò ó yàtọ̀ síra wọn torí ìran Yorùbá bọ̀ wọ́n ní iṣẹ́ ni oògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ òun ni à á fi di ẹni gíga bákan náà ní ìran yorùbá tí wọ́n sọ fún wa pé iṣẹ́ ni oògùn ìṣẹ́ wọ́n sọ fún wa pé iṣẹ́ ni aláṣejẹ ṣùgbọ́n òwò rèé òun ni aláṣelà ìyàtọ̀ tó wà láàrin iṣẹ́ àti iṣẹ́ òun ni mo sọ yẹn o ìkan aláṣejẹ ni ìkan aláṣelà àṣelàyẹn gangan ni àwa fẹ́ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa ẹ̀ lọ́jọ́ títò ní wípé kì í ṣe pé ká ṣiṣẹ́ àṣejẹ nìkan ni àwọn baba ńlá wa náà fi lé wa lọ́wọ́ wọ́n ti kọ́ wa mọ̀ ṣíṣe wípé ká ṣiṣẹ́ àṣelà ọ̀gbẹ́ni tí a pè gẹ́gẹ́ bí àlejò wa pàtàkì wọ́n jẹ́ ẹnìkan tí wọ́n ti fi ara wọn sí ipò aṣiṣẹ́ àṣelà làwọn ní pé ká béèrè lọ́wọ́ wọn wípé ọ̀nà wo ni àgbègbà ibo ni àyà sí kí wọ́n la àwọn èèyàn wa lọ́lọ́kanjọ̀kan ní pàápàá jùlọ tí ń bẹ ní òkè òkun ní orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́yẹ̀ nítorí náà alàgbà màá kọ́ béèrè pẹ̀lú ìbéèrè kan pé ẹ sọ díẹ̀ nípa yín ibo ni ẹ ti ń bọ̀ ibo ni ẹ yà sí ibo ni ẹ wà lọ́wọ́lọ́wọ́ tó bá ṣeé ṣe ibi tí ẹ̀ ń bá a lọ ẹ ṣeun. ẹ ṣe olóòtú mo dúpẹ́ mo jẹ́ ọmọ bíbí ìlú Òwu ní Abẹ́òkúta àmọ́ ṣá wọ́n bí mi sí ìlú Ìbàdàn níbi tí àwọn òbí mi tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ tó ti pẹ́ ní ẹ̀yìn tí wọ́n jáde ní èlò yunifásitì ti Ilé Ifẹ̀ wọ́n wá ń ṣiṣẹ́ nígbà náà ní IRNT ní Ìbàdàn ló fi jẹ́ pé wọ́n bí mi sí ilé ìwòsàn UCH ní Ìbàdàn lẹ́yìn náà àwọn òbí mi tẹ̀ lọ mm-hmm. wọ́n lọ sí ìlú Ìlaro ní campus polytechnic tí ó wà níbẹ̀ ìyẹn jẹ́ ibi tí mo ti dàgbà púpọ̀ mo lọ sí iléèwé secondary ní ìlú Abẹ́òkúta ní school tí a ń pè ní Salawa Abiola Comprehensive High School tí olóògbé Moshood MK Abiola kí Ọlọ́run bá kí ó bá ṣe àforíjì fún un tí ó dá sílẹ̀ lẹ́yìn tí mo ṣe tán ní iléèwé náà mo kọjá lọ sí yunifásitì ilé Ifẹ̀ náà níbi tí ó jẹ́ pé kí ni mo ka ìwé onímọ̀ ìmọ̀ ẹ̀rọ computer science ẹ̀rọ ayárabíàṣá lẹ́yìn tí mo ṣe tán níbẹ̀ mo ṣiṣẹ́ fún ìgbà díẹ̀ ní ìlú Ìbàdàn ní ọgbà P&G Procter and Gamble àwọn tí wọ́n ń ṣe Vicks tó ń ṣe Always Pampers ní nǹkan tí ó ti tó bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àbójú bẹ́ẹ̀ lọ nísìn mo kọjá sí ìlú Amẹ́ríkà ní pàápàá ìlú Texas láti lọ túka ìwé díẹ̀ sí níbi tí mo ti gba oyè masters nínú computer science. Uh, mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìlú Texas náà ní pẹ̀lú iléeṣẹ́ chevron láìpẹ́ mo tún tẹ̀síwájú láti gba oyè sí nípa ètò ìṣúná àti ètò ìkòwò tí à ń pè ní MBA ní Rice University ní ìlú Houston Texas nígbà tí ó ṣe díẹ̀ mo tún rí ìpè kan láti lọ ka ìwé díẹ̀ sí pẹ̀lú scholarship lọ sí University of Oxford ní ìlú ọba ní UK níbi tí mo ti lọ kọ́ọ̀sì nípa ìmọ̀ technology àti ìmọ̀ ìlera tí à ń pè ní global health nínú àgbáyé ní ìgbà tó ṣe díẹ̀ sí i lẹ́yìn tí mo ti ṣiṣẹ́ fúngbà díẹ̀ ní àwọn agbègbè oil and gas ní Chevron àti ExxonMobil mo wá pa ọ́pọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kan tí a jọ ń gbé ní Houston pé ah, ṣé bí a ṣe máa ba lọ ni gbogbo àwọn ọgbọ́n tí àwa náà ní gbogbo àwọn ète tí àwa náà ní ṣé a lè pawọ́pọ̀ kí àwa náà dá iléeṣẹ́ lẹ̀ ni ṣé a lè pawọ́pọ̀ kí a gbé àwọn èèyàn níyànjú láti dá iléeṣẹ́ lẹ̀ ni torí náà nígbà tó jẹ́ ọdún two tó jẹ́ bí ọdún mẹ́wàá sẹ́yìn èmi àti àwọn ọ̀rẹ́ mi mẹ́ta kan a dá ètò kan sílẹ̀ tí a pè ní winnovation ìyẹn náà ni pé kí ni kí a máa mú nǹkan tuntun jáde kí a máa dá àwọn iṣẹ́ òwò tuntun ká máa dálẹ̀ kí a máa ran àwọn èèyàn lọ́wọ́ láti wọn dá iṣẹ́ lẹ̀ so a dá ilé ilẹ̀ ní ìlú èkó a bẹ̀rẹ̀ sí gba àwọn ọmọ yunifásitì tí wọ́n ní ọgbọ́n kan àbí èkejì tí wọ́n ní ìmọ̀ kan tàbí èkejì láti fi dá iṣẹ́ lẹ̀ a bẹ̀rẹ̀ sí fi ràn wọ́n lọ́wọ́ à ń fi owó ràn wọ́n lọ́wọ́ à ń fi ọgbọ́n ràn wọ́n lọ́wọ́ à ń fi à ń tọ́ wọn sọ́nà láti dá iṣẹ́ lẹ̀ láìpẹ́ a bẹ̀rẹ̀ sí bá àwọn èèyàn sọ pé àgbàjọwọ́ ah, la fi ń sọ̀yà àwọn ọmọ tí ó dá iṣẹ́ lẹ̀ tí àbárẹ́ni ràn wọ́n lọ́wọ́ tí àbárẹ́ni fi owó sí iṣẹ́ tí wọ́n ṣe ah, báwo ni iṣẹ́ yẹn ṣe fẹ́ ga sí a bẹ̀rẹ̀ sí gba owó jọ lọ́wọ́ àwọn èèyàn láti fi sí àwọn iṣẹ́ náà a dúpẹ́ fún Ọlọ́run bá láàrin ìgbà yẹn sí ìsìn ó tó bí kọ́ńpìnì ogójì iléeṣẹ́ tí a ti dá sílẹ̀ tí a dẹ̀ ti tí ó ti gbòòrò láwọn tí ó gbajúmọ̀ jù lọ nínú wọn ni ìdìkan tí a ń pè ní Andela tí a bẹ̀rẹ̀ nílùú Èkó ìwọ ní ìsìn ó ti wà nílùú amẹ́ríkà ó wà nílùú egypt ní cairo ó wà nílùú rwanda ó wà káàkiri káàkiri bẹ́ẹ̀ tí ó dẹ̀ ti gba àwọn èèyàn tó jẹ́ tí wọ́n lé ní ẹgbẹ̀rún méjì sí iṣẹ́ ìyẹn jẹ́ lára nǹkan tí a ṣe màá dúró níbẹ̀ yẹn náà. ẹ ṣeun o ẹ kú ohun pẹ̀lú gbogbo ìgbìyànjú yín oríṣiríṣi ìrírí òun ni ẹ ó ti rí nípa fífi iṣẹ́ lélẹ̀ kíkó èèyàn mọ́ra wípé kí ẹjọ́ bẹ̀rẹ̀ okòwò kẹjọ bẹ̀rẹ̀ òwò ṣíṣe láì ṣe iṣẹ́ fún ẹnìkankan nítorí pé kí gbogbo ìgbìyànjú yín kó bàa jẹ yọ fún ọrọ̀ ajé gẹ́gẹ́ bí mo ṣe sọ ajé òun ni Yorùbá ń pè ní ògúngúnùsọ̀ tí sọmọ́nù bí òkú ẹ fún irú àwọn ìrí tí ẹ ti rí yìí ni wọ́n á fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín wípé kí ni ìyàtọ̀ tí ẹ̀yin lè sọ fún ìrírí tí ẹ ti rí nípa ohun tí à á pè ní iṣẹ́ àṣejẹ àti iṣẹ́ òwò ṣíṣe ìyẹn iṣẹ́ àṣelà ìyàtọ̀ tó wà nínú méjèèjì yẹn kí a kíyèsí àwọn ohun tí a lè sọ wípé ó jẹ́ ìṣòro fún ẹni tó bá ní pé iṣẹ́ òwò ṣíṣe iṣẹ́ àdáni tí tòun lòun fẹ́ ṣe tí a bá fi wé ẹni tí ń ṣiṣẹ́ àṣejẹ fún ẹlòmíràn àtàbádẹ́ sọ̀rọ̀ nípa àwọn ìṣòro tó wà bẹ́ẹ̀ náà ká tún kíyèsí àwọn àǹfààní wà nídìí iṣẹ́ kí a dáṣẹ́ sílẹ̀ kí a ṣiṣẹ́ àdáni tẹ́nitẹ́ni àti pé kí a máa bá ẹnìkan ṣiṣẹ́ ẹ ṣeun. ẹ ṣe àdúgbò ṣe olóòtú méjèèjì àti iṣẹ́ àdáni àti iṣẹ́ tí à ń ṣe fún ẹlòmíì méjèèjì náà ni ó ní nǹkan tí ó dánú ẹ̀ méjèèjì náà ló pé kí ni ó tún níbi tí ó kù káàtó sí. ní àkọ́kọ́ ẹ̀yin Yorùbá bọ̀ náà ẹ̀yin Yorùbá ẹ̀yin àbọ̀bọ̀ náà lè máa ń sọ kí ni hmm, alágbàrú ò yege tó bá dọ̀la ẹ̀ńkọ́ aláṣọ ń bọ̀ wá gba aṣọ ẹ̀. yẹn pé kí bó tilẹ̀ hùn kí èèyàn tẹra mọ́ oníṣẹ́ tó tó bá dijọ́ kan oníṣẹ́ náà àgbàṣe torí náà bó ṣe lè hùn kéèyàn tara kéèyàn bá ẹlòmíì ṣiṣẹ́ tó ó lè di àsìkò kan kí wọ́n ní àwọn ò nífẹ̀ẹ́ sí máa lọ so lára àwọn àǹfààní tó wà fún iṣẹ́ ìdáni náà ni pé kí ni fún ní ọ̀pọ̀pọ̀ gbà èèyàn máa ń ní control lórí iṣẹ́ yẹn nípa bí o ṣe fẹ́ ṣe nípa bí o ṣe gbàlérò láti ṣe tí ó lè má bọ́ síbẹ̀ ní iṣẹ́ ẹlòmíì ìyẹn jẹ́ àkọ́kọ́ ẹ̀kejì náà ni pé kí ni pàápàá tí a bá wo ìlú wa ìlú Amẹ́ríkà ká wo iṣẹ́ àdáni àti iṣẹ́ tí èèyàn ń ṣe fẹ́lòmíì tí ọmọ ìyá ìbá dé láti ìlú Èkó ó ṣẹ̀ṣẹ̀ dé ní ó ṣẹ̀ ń wojú ilẹ̀ ní tó bá jẹ́ iṣẹ́ àdáni ó ṣe é gbà síṣẹ́ pé ó ti ó ṣe tiẹ̀ dé tiẹ̀ fi eléyìí pawọ́ díẹ̀ kí ó tó di pé ó máa mójú ilẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé iṣẹ́ oníṣẹ́ náà ni èèyàn kan lè máa ṣiṣẹ́ níbi níṣẹ́ oníṣẹ́ kó wá gba ọmọ ìyá ìṣiṣẹ́ bẹ̀yẹn lára àwọn àǹfààní tó wà fún àpékinni iṣẹ́ ìdáni nìyẹn bákan náà tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń ṣẹ́ lè ní àyè pé àwọn kan náà ni wọ́n gbìyànjú tí wọ́n dá iṣẹ́ yẹn sílẹ̀ àbó jẹ́ bó ṣe ń pè kí iṣẹ́ náà gbòòrò tó bóyá bí Google ni àbí Amazon ni àbí Facebook ni àbí Chevron ni àwọn kan ni wọ́n gbèrò tí wọ́n dá sílẹ̀ tí wọ́n máa ń gba àwọn tó kù síṣẹ́ nípa ilé nǹkan àwọn náà wọ́n lékún sí lọ́lá bẹ́ẹ̀ ni pé ni wọ́n tún ní ipa ó ń kó ipa tí ó lágbára nípa ètò ìlú àti àwòṣeṣe ètò míì torí náà kọ́ eléyìí ó jẹ́ lára àwọn àǹfààní tí ó wà fún pé kí ni kí a máa dá iṣẹ́ ìlẹ̀fún fún ara wa torí pé eléyìí kan ló máa ń jẹ́ kí àwùjọ kí ó gbòòrò sí àmọ́ ṣá kò fi bẹ́ẹ̀ náà rọrùn púpọ̀ nítorí náà mo lòdì sí àwọn tó máa ń sọ pé èèyàn ò tiẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ fún yàn àbí tí wọ́n tó máa ń bu ẹnu àìdákọ lu àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún ẹlòmíì mi ìfaramọ́ yẹn rárá nítorí pé kí ni tí èèyàn bá dáṣẹ́ lẹ̀ tiẹ̀ náà lẹ̀ àwọn míì náà ni wọ́n máa ṣiṣẹ́ fún torí náà kọ́ ẹlòmíì ó fi ń da fún kí ó ṣiṣẹ́ fún ẹlòmíì bó ṣe wọ́n tó tí wá ní akíkanjú tí ó ní oríṣiríṣi ọgbọ́n àti òye láti fi dá iṣẹ́ sílẹ̀ ṣùgbọ́n tó pé ẹ̀rù wa ń bà owó ẹni ẹ̀ la máa ń kìláyà pé à lọ́ọ́ dá sílẹ̀ a á support ẹ a á wà lẹ́yìn ẹ báyìí báyìí báyìí nǹkan ni kò ṣe ṣe torí náà méjèèjì ni a nílò àti ká daṣẹ́ sílẹ̀ ni o àti ká ṣiṣẹ́ fún yàn ni o ṣùgbọ́n nípa àpò fún àwọn tá a wà ní Amẹ́ríkà tí àwa tí a jẹ́ Yorùbá ní àsìkò tí a wà ìtí a fẹ́ máa tẹnu mọ́ jùlọ pé kí ni ká daṣẹ́ sílẹ̀ kí ni ìdí ẹ̀ tá a fi sọ bẹ́ẹ̀ tí a bá wo ẹ̀yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn àgbàṣe máa ń sọ pé tí ọmọdé bá ṣubú ńkọ́ awọ wájú tí àgbà bá ṣubú ńkọ́ awọ ẹ̀yìn tá a bá wo ìtàn ìgbésí ayé àwa yorùbá ní ìlú amẹ́ríkà a ti wà ní nǹkan táwọn pè ní bí ìran kejì sí ìran kẹta ní ìsìn tábà wo bí nineteen sixty nineteen seventy ni àwọn bàbá wa àwọn bàbá bàbá bẹ̀rẹ̀ sí dé sílùú amẹ́ríkà gbà tí wọ́n dé ojú òtí ìlà púpọ̀ torí náà kọ́ mu àwọn iṣẹ́ tí wọ́n rí ṣe àwọn iṣẹ́ tí ò fi tí ò ṣe máa fi ròyìn ni àbóyá iṣẹ́ wọn fọbọ́ ni bóyá iṣẹ́ wọn wẹ̀ fókù ni oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n tiraka wọ́n tiraka àtọ́lọ́léèwé ni wọ́n lọ́ọ́ léèwé àwọn tó wa taxi wa taxi àwọn ọmọ wọn bẹ̀rẹ̀ sí lọ léèwé àwọn wọn bẹ̀rẹ̀ sí ṣe kí ni bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ doctor wọ́n ṣe iṣẹ́ nurse wọ́n ṣe iṣẹ́ oríṣi tá à ń bá àwọn ọmọ wa nídìí ìsìn ṣùgbọ́n ní ìsìn tí àwọn ọmọ wa náà ti wá ń dàgbà a tún wá ń lajú pé kí àwọn nǹkan tí àwọn ẹ̀yà mìíràn ń ṣe bí àwọn Chinese ni bí àwọn kókó yé ni bí àwọn ará India ni jẹ́ pé kí bàtàwà náà dé làwọn náà dé tàbá wò wọ́n sìn wọ́n ti kúrò ní ẹni tó ń wẹ̀ fòkù wọ́n ti kúrò ní ẹni tó ń ṣiṣẹ́ dókítà nìkan ìwọ kékeré wọn ti wá ń dá iṣẹ́ sílẹ̀ rẹpẹtẹ tí wọ́n ti wá ń gba àwọn míì náà síṣẹ́ torí náà fọláṣẹ́ à ń sọ pé ní ìsìn náà tí àwọn ọmọ wa ti dé ipò nǹkan tí àti lẹ́ni tó ní dókítọ̀ àti ẹni tó ní lọ́ọ̀yà pé kí ọ̀nà owó kọ́ ni àwa náà ṣe máa gba àwọn èèyàn síṣẹ́ òun ni ọ̀rọ̀ tí ibi tí a bára wa ní ìsìn. Hmm. ẹ ṣeun ẹ kú ohun ẹ ṣe àlàyé ọ̀hún orinlẹ̀ ẹ ṣe ní tónítóní pẹ̀lú ìwọ̀ntúnwọ̀nsì ìbéèrè tí mo tún wá ní fún yín òun ni pé tí a bá fi ojú ṣùnùkùn tí a fi wo ọ̀rọ̀ ṣùnùkùn tí a mú ọ̀rọ̀ tó ta kókó ta dálẹ̀ tí a tún àṣà lẹ́yìn tí a ṣà tọ́gan ta tún wà lá nítorí líla ọ̀rọ̀ tí a dà sílẹ̀ ta ṣà òun ni èyí tó bá ta kókó náà ọ̀rọ̀ mú ìbá fi yé ni yéké ìran Yorùbá pọ̀ wọ́n ní ẹ̀là lọ̀rọ̀ àárímọ̀ wípé onírúurú oníṣẹ́ àdáni ló wà nílẹ̀ káàrọ̀ òjìrè ilẹ̀ oòdùà ní ayé àtijọ́ tí di ayé ìgbà ti tòní ẹni tó ń tàgbálùmọ́ ní ojú títì oníṣẹ́ àdáni ni iye onírẹsì tó ń tà rẹsì lọ́pọ̀pọ̀nà oníṣẹ́ àdáni ni àwọn oríṣiríṣi ibùsọ̀ lọ́tún lọ́sì ló pọ̀ káàkiri ilẹ̀ Yorùbá ní pàápàá jùlọ láàárín àwọn obìnrin wa tí wọ́n ń ṣe iṣẹ́ àdáni tí a bá fi gbogbo onírúurú iṣẹ́ àwọn àdáni tí a ní ní orílẹ̀-èdè wa ní pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá tí a bá fi gbé àwọn iṣẹ́ àdáni tí ó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní o àbí ní Canada ní o a rí mọ̀ wípé àwọn tí wọ́n ní iṣẹ́ àdáni ní òkè òkun iṣẹ́ wọn máa ń gbèrú ẹnu ọjọ́ mẹ́ta yìí kò lè ju bí ogún ọdún sẹ́yìn ní Starbucks coffee ló bẹ̀rẹ̀ tó dẹ̀ wá di gbajúgbajà tó gbèrú káàkiri kò síbi tẹ́ ẹ lọ lamẹ́ríkà tà ní starbucks coffee bẹ́ẹ̀ kan tí ẹ lọ sí àwọn ìlú òdì bíi Canada ni o àti àwọn ibòmíì gan ní ilẹ̀ Europe náà starbucks coffee wà ń bẹ̀. kí ni ohun tí ẹ̀yin nígbàgbọ́ wípé wọ́n ń ṣe ní ilẹ̀ ibi tá a wà yìí lamẹ́ríkà tí àwọn oníṣẹ́ àdáni títí wa nílẹ̀ káàrò òjìrìlẹ̀ oòdùà tí wọn ò fi bẹ́ẹ̀ kọbi ara sí débi wípé ìyá tí ó ń tà rẹ̀ sì ń bì kan ni o ìrẹsì tó ń tà kò ní gbòòrò kó di gbajúgbajà débi wípé a ní ibùsọ̀ bíi méjì mẹ́ta lóòótọ́ o a rí àwọn kan gẹ́gẹ́ fún àpẹẹrẹ mi mọ̀ bóyá ẹ mọ ìyáàdùn ní alákàrà tibẹ̀ ní Ọ̀ṣù ní Ìjẹ̀ṣà oríṣiríṣi ibùsọ̀ ni àwọn ìyáàdùn ní alákàrà máa ń ní ṣùgbọ́n bó ti wù bí wọ́n ṣe lè ta àkàrà ní Ìjẹ̀ṣà tán ní ibùsọ̀ káàkiri àkàrà tó ń tà kò dé Ìbàdàn kò dé Àkúrẹ́ kò dé Èkó ìyàtọ̀ wo ló wà láàrin ojúṣe tí wọ́n ń ṣe nílùú yìí ẹ̀kọ́ wo ni a lè kọ́ tí àwọn èèyàn wa ní agbègbè wa lọ́hùn ẹ̀kọ́ wo ni wọ́n lè kọ́ nípa bí wọ́n ṣe ń ṣe ètò ọrọ̀ ajé ń bí tí àwọn náà máa bẹ̀rẹ̀ sí ní ní onírúurú ibùsọ̀ pẹ̀lú ọrọ̀ ajé tí wọ́n ń ṣe tí ó máa gbèrú sí ẹ ṣeun. ẹ ṣe lóòtú ah, tá a bá fi ojú ṣùnùkùn wò right àwọn Yorùbá ní amọ̀nà èṣí kì í ṣe amọ̀nà ọdún ni ní pàápàá tí a bá wo bí àwọn èèyàn wa bí àwọn èèyàn wa ṣe wọ́n ṣe ń ṣe òkòwò àyè pé wọn ò tí ì fi bẹ́ẹ̀ fi àwọn bá ṣe ń ṣe láyé ìjọ ọ̀hún sílẹ̀ láti jẹ́ kí ó bá ayé tìsín mu àyòbá dẹ̀ ní kí ni wọ́n ní ajímàbọ̀jú tó ń fi ojú ànáwó hàn nípa bẹ́ẹ̀ nǹkan eléyìí ò kì í jẹ́ kí wọ́n lè ní ìtẹ̀síwájú tí ó jẹ́ ìgbàlódé tí ó máa mú kí ètò ẹ̀kọ́ wọn kí ó gbòòrò. nígbà tí mo bẹ̀rẹ̀ sí ro àkósọ yìí mo ṣe àṣàyàn bíi ìdí mẹ́ta mẹ́rin tó jẹ́ pé kí ni tí àwọn èèyàn wa àwọn ẹ̀yà Yorùbá pàápàá ìlú Amẹ́ríkà tí wọ́n ti fi ní ìlọsíwájú tó gbòòrò nípa iṣẹ́ àdáni ní àkọ́kọ́ tí mo kà sílẹ̀ tí mo kọ sílẹ̀ ni pé kí ni mo ní tá a bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n wá sí ìlú òkè òkun ní ọkàn wọn wọ́n ṣì ń rò pé àwọn ò sí nílé tá a bá wo oṣiṣi tá a bá máa kíra wa náà a ní àkérè oko délé o àkérè oko délé o nígbà èmi á máa bèèrè lọ́wọ́ àwọn èèyàn pé ibo nílé ibi tí o ti gbé fún ọgbọ̀n ọdún o bẹ̀rẹ̀ ṣẹ́ńbẹ̀ o fẹ́yàwó síbẹ̀ o bímọ kìíní ó bímọ kejì ó bímọ kẹta àwọn ọmọ náà kọ́ wọ́n lọ léèwé wọ́n jáde léèwé àwọn náà ti bẹ̀rẹ̀ sí bímọ ó ti di girama ibẹ̀ yẹn ti di lé ṣùgbọ́n gba pé kí ni a máa ń ní ìròyìn pé kí ni à ń padà lọ sílé à ń padà lọ sílé wọ́n jẹ́ ká lè fi nǹkan múlẹ̀ sílùú Amẹ́ríkà tí a wà torí náà táwa máa ṣe nǹkan àwa máa ṣe okòwò okòwò náà à ṣe kéékèèké nítorí pé kí ni a rò pé a ṣe ń padà lọ sílé a ṣe ń padà lọ sílé ọ̀pọ̀lọpọ̀ jẹ̀ ní pé kí ni ibi tí wọ́n wà náà kọ́ bóyá Massachusetts ni o bóyá Houston náà ni o bóyá Boston ilé ni wọ́n wà yẹn yẹn jẹ́ kọ̀kọ́ tá fi tá fi ara wa wo àwọn bíi àwọn Ṣáínì àbí àwọn India tí wọ́n bá ti dé wọ́n ti dé nìyẹn wọ́n máa já ṣọ́ọ̀bù lẹ̀ wọ́n máa dálẹ̀ rẹpẹtẹ ni wọ́n máa ṣe lè wọ́n máa ṣe lè rẹpẹtẹ because wọ́n rò pé àwọn ti délé ìwà wa ń kọ́ nípa pé kí àṣírí rò pé à ń padà lọ sílé à ń padà lọ sílé kò ń jẹ́ kí a lè fi ara balẹ̀ ìyẹn náà tún máa ń fa nǹkan míì tó pé kí ni a ní sí níbí a ní sí lọ́hùn àwa wà nílùú amẹ́ríkà a fi ojú sílé ilé náà nǹkan a sí níbẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn máa owó tí wọ́n yẹ kí wọ́n fi ṣe òkòwò níbí tí ojú wọn tó wọn ò ní fi ṣe òkòwò wọn wá ní àwọn fi owó yẹn ránṣẹ́ lọ sí ilé láti fi ṣe òkòwò nílé ilé tó dẹ́gbẹ́ kí ni ojú wọn ò tó ọ̀pọ̀lọpọ̀ ọgbà kọ́ ìyájọ́ máa fa àríyànjiyàn a máa fa kí ẹbí dà nígbà pé kí ni mo fi owó ránṣẹ́ sílé sí àbúrò mi ẹ mo ní kó fi ra mọ́tò àbí mo ní kó fi ṣe iṣẹ́ ọ̀gbìn ẹ mo ní kó fi ṣe báyìí báyìí báyìí kò fowó jíṣẹ́ àti ilé o àti mọ́tò àti iṣẹ́ ọ̀gbìn kò sí ti mo rí ń bẹ̀ ẹni tó wọ́n fi wọ́n ránṣẹ́ nìkan kò wá mójútó àti ṣe ní iṣẹ́ àdáni tiẹ̀ ní ìlú tí ó wà yẹn jẹ́ kọ̀ọ̀kan nígbà míì ọ̀sán uh, náà láwọn tó máa ń tún máa ń ṣe ìdíwọ́ fún èèyàn wa náà ni pé kí ni bùkátà pọ̀ bùkátà tí ó wà nílé pọ̀ àwọn àrò pé ah, ṣé kí n lọ gbìyànjú láti ṣe iṣẹ́ àdáni ni tó jẹ́ pé kí ni ó lè tó ọdún kan tàbí ọdún méjì kó tó bọ́ sí kó tó gún régé bẹ́ẹ̀ kí n máa lọ faṣẹ́ kí n máa lọ ṣe iṣẹ́ ilé láàárọ̀ ẹ kí n gbéyà lọ́sàn-án àbí kí n ṣe yẹn um, lálẹ́ kí ó lè tóra wọn kí n lè fi ránṣẹ́ sílé torí kí ni àwọn alẹ́ náà rò pé àwọn ti ní èèyàn ní òkè òkun gbọ́dọ̀ máa fi owó ránṣẹ́ ìyẹn náà jẹ́ nǹkan kejì kẹta náà ni pé kí ni tí a bá wo àwọn ẹ̀yà mìíràn tí wọ́n ń dá àwọn iṣẹ́ ilẹ̀ kò ń ṣe èèyàn kan ṣe ló máa ń dá ṣe wọ́n máa ń jọ ń ṣe pọ̀ ni eléyìí mọ̀ nípa iṣẹ́ àìṣúná eléyìí mọ̀ nípa okòwò eléyìí lagi eléyìí mo bá ṣe ó jẹ́ agbẹjọ́rò eléyìí mo bá ṣe ó jẹ́ onímọ̀ ẹ̀rọ wọ́n wá jọ ṣe pọ̀ á wá di nǹkan tí ó ní agbára ṣùgbọ́n àwa nǹkan kan náà lè máa rí lágbájá tó ń ṣe ẹ máa rí tàmẹ̀dì náà tó ń ṣe tí lágbájá bá ṣí lè ṣe búrẹ́dì lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ nǹkan náà lè máa rí tàmẹ̀dì náà náà lè ṣe búrẹ́dì lẹ̀ ọ̀n wà níjọ fọwọ́sowọ́pọ̀ àwọn Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní kíni wọ́n ní àìmètò àìmètò lọ́mọ ìyá mẹ́fà ńkọ́ ni wọ́n fi ń sun ni wọ́n fi ń sùn sóko ẹgbàáfà níbi kí ni wọn ò jíjọ ṣiṣẹ́ pọ̀ wọn ò jọ fọwọ́ wẹwọ́ torí náà kò wá sí ẹni tó gbòòrò ni wọn ìmájú ló pé kí ni bí ìkan ṣe ń ta búrẹ́dì kíkan wà gbogbo ń ta bọ́tà kíkan náà rò pé báwo la ṣe ń ṣe bakery kí wọ́n jọ wá jọ di ẹyẹ kan àwọn àwọn àkùrọ̀ báyìí kan á máa gbòòrò sí á máa gbòòrò sí ìyẹn jẹ́ bẹ́ẹ̀ tọ́bátù wo nígbà míì àwọn èèyàn wa tí wọ́n máa ń ṣe okòwò àbí tó ń ṣe ọṣẹ́ kò sẹ́yìn ní ìlú Amẹ́ríkà wọ́n ti fi nǹkan ọ̀bàjẹ́ wọ̀ wọ́n ti fi jìbìtì sí torí náà nǹkan gbà míì ó ti wá jìbìtì yẹn ti wá wọ àwọn èèyàn lẹ́wù tó jẹ́ pé kí ni tí ẹlòmíì bá gbéṣẹ́ okòwò yẹn sílẹ̀ a máa fi ojú yẹn wò pé bóyá àwọn náà fẹ́ lu jìbìtì ni ní àpẹẹrẹ tẹ́ bá wo ibi tí àwọn àwọn o ó ṣòro kẹdébẹ̀ kó má dúpẹ́ kí ni kẹ má rí yorùbá àbí ọmọ nàìjíríà míì níbẹ̀ èèyàn á máa rò pé ah, ṣé kò wá ti tó lẹ́yìn gbogbo pa à ń ṣe fáwọn èèyàn kí àwọn èèyàn wọn náà kó wá dá ilé ìwòsàn wọn sílẹ̀ ni káwọn náà gba ọmọ ìyá wọn sí ilé ìwòsàn lọ́wọ́ kí ni tó bí kó lọ sí tìjọba náà àwọn ọmọ ìyá wa là ń bá bẹ̀ kúlẹ̀ táwa lè dá tiwa náà sílẹ̀ kí á ọmọ ìyá síbẹ̀ àwa wo èèyàn á rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti dá sílẹ̀ nǹkan wọ́n ti lu jìbìtì pẹ̀lú ẹ̀ ó ti di nǹkan ìbàjẹ́ fún wọn pé wọn ò ronú pé ìlú ìlú làwọn wà wọn ò pé ìlú ẹbí lu Amẹ́ríkà ní ṣe bá ṣe ń padà lọ sí ìlú wa wọn wá di ojẹ ń bẹ omú ń bẹ ó bá bẹ jẹ eléyìí nǹkan ó máa ń kó ìdíwọ́ bá ẹlòmíì torí náà nǹkan máa ń gba àwọn èèyàn wa níyànjú pé tá a máa ṣe okòwò nǹkan kí a máa mú jìbìtì mọ́ ká má di pé kí ni òjò tó pa ewé kókò tó di pé bó lè yà kó ya kò sì kò kú kọ́ mi ìlú mi kọ́ tó tá a bá yọ gbogbo àwọn ètò ikú nǹkan àwọn gbogbo àwọn ìdíwọ́ ikú á jẹ́ kí àwọn èèyàn wa tí wọ́n máa fi ojú èní ojú ọ̀la ká máa fi gbogbo ètò okòwò ká máa fi ọwọ́ sowọ́ pọ̀ láti jọ ṣe pọ̀ tá a bá ṣe gbogbo ilé nǹkan á yẹ kí ó lè gbòòrò sí i á yẹ kó lè di ìkọ́jú pé kí ni ó kúrò ní ẹni tó ní ṣọ́ọ̀bù kan ó di ṣọ́ọ̀bù méjì ó di ṣọ́ọ̀bù mẹ́ta fún níparí ẹ jẹ́ ká wo ọ̀tọ̀ ọ̀rọ̀ oúnjẹ bá ṣe wà ní houston tí èmi ń gbé kò ń pè ní indian restaurant àbí chinese restaurant ó pọ̀ lọ kọrin àti yorùbá ni o àti chinese ni o àdéhùn tí ò ṣe chinese ló máa jẹun bẹ̀ kò tó bá wo ilé iṣẹ́ ti oúnjẹ nàìjíríà àìpé àwa ara wa nìkan náà là ń jẹun bẹ̀ tàbá tó wá débẹ̀ nǹkan àìpé bẹ́ẹ̀ wọn ṣe kó mọ́ tónítóní bóyá wọn ní wọn wọ́n ṣe ń bá wọn tí wọ́n ń rajà lọ́dọ̀ wọn wọ́n ṣe ń bá wọn lò bóyá kò dáa tó ni oríṣiríṣi àìpé gbogbo nǹkan tí ò jẹ́ kí ètò um, ṣọ́ọ̀bù wọn gbò ni wọ́n máa ṣe so wọn á láti jọ gbọ́ àwọn ilé ìkó nǹkan tí a bá fẹ́ dá iléeṣẹ́ aládàánilẹ̀ tí a dẹ̀ fẹ́ wé kíkíni tó máa gbòò kódà tó pé lẹ́yìn tá a bá kú tán àwọn iléeṣẹ́ yẹn kan á sì máa gbòò lọ gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ àwọn iléeṣẹ́ táwa náà bá ní ìlú Amẹ́ríkà ẹ wo McDonald's àti ẹlọ́dún wọn ti dá sílẹ̀ lórí pé à ń ta à ta oúnjẹ náà ẹ wo bó ṣe wá gbòò tán ẹ KFC táwa náà wá fẹ́ ṣe ilé nǹkan tó jẹ́ pé kíni bí àjọ ọlọ́ọ̀fù ni o bóyá súyà náà ni o la fẹ́ dálé iṣẹ́ sí ni a gbọ́dọ̀ kọ wo àwọn ẹ̀kọ́ ìlọ́dọ̀ àwọn tí a bá ní ìlú kí á dẹ̀ mú lò kí iléeṣẹ́ wa kí ó ba lè gbòòrò ẹ ṣe púpọ̀. ẹ ṣe wọn fún bí ẹ ṣe dáhùn ìbéèrè ọ̀hún ìbéèrè ẹ kan ni mo béèrè méjì ni ẹ fi dáhùn torí pé ẹ jánà bíi tí mò ń lọ a béèrè nípa ojúṣe àwọn èèyàn wa ní ilé tí gbogbo onírúurú iléeṣẹ́ àdáni tí wọ́n dá sílẹ̀ tí ò gbòòrò bíi ti aráàlú yìí ìbéèrè tí mo wá ní tó mo fẹ́ ti tẹ̀lé yẹn òun ni ti àwọn àjèjì bíi Japanese Korean Chinese tí wọ́n wà lórílẹ̀‐èdè yìí bí wọ́n ṣe ní ìlọsíwájú pẹ̀lú iléeṣẹ́ àdáni títí wọn ẹ ti dáhùn ẹ̀ ṣùgbọ́n àfikún kan wà tí ẹ bá fi kún ọ̀rọ̀ tí ẹ sọ lórí ìbéèrè tí mi ò béèrè tí ẹ dáhùn òun ni wípé tí a bá fi ara balẹ̀ á rí mọ̀ wípé ọ̀pọ̀ nínú àwọn ẹ̀yà yòókù tí wọ́n wá láti orílẹ̀-èdè Japanese uh, ní Japan àwọn Korean tó wá láti Korea wọ́n máa ń ní ilé ìfowópamọ́ tiwọn ní àwọn àgbègbè ibi tí wọ́n wà èyí máa ń ṣe okùnfà ìrọ̀rùn fún wọn láti lọ yá owó tí wọ́n fi bẹ̀rẹ̀ òwò kan tàbí ìkejì èmi ò tí ì ṣèwádìí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ irú ilé àwọn ìfowópamọ́ báyìí Ah, ó máa ń jẹ́ àwọn ilé ìfowópamọ́ tó jẹ́ pé wọn fi bẹ́ẹ̀ ní ẹ̀yà káàkiri irú ilé ìfowópamọ́ yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń lò tó máa ti ń dájọ ibẹ̀ náà máa ń lọ láti lọ bẹ̀rẹ̀ sí ní yá owó ṣé ẹ ti ní ìmọ̀ nípa irú àwọn nǹkan báyìí bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé àti lè máa bẹ̀rẹ̀ sí ní gba owó èlé tí àwọn onígẹ̀ẹ́sì máa ń pè ní loan láti bẹ̀rẹ̀ òwò ṣíṣe ló máa jẹ́ ohun tí ó ṣòro fún àwọn èèyàn wa láti lè bẹ̀rẹ̀ òwò ṣíṣe ni o àbí bóyá bẹ́ẹ̀ dẹ̀ kọ́ ṣé ìwádìí kankan wà tí ẹ ti ṣe nípa irú ọ̀rọ̀ báyìí tí ẹ lè fi là wá lọ́yẹ̀ ẹ ṣeun. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni olóòtú ẹ ṣe púpọ̀ gẹ́gẹ́ níbi tí a ti máa ń ran àwọn èèyàn lọ́wọ́ àti àwọn tó jẹ́ ọmọ ìlú wa àtàwọn tí ò kì í ṣe ọmọ ìlú wa nípa dídá iṣẹ́ sílẹ̀ gbogbo àwọn kan báyìí ni a ti ṣe ìwádìí lé lórí lóòótọ́ ni ẹ sọ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìlú ni ó jẹ́ pé kí ni àwọn ilé ìfowópamọ́ ti Korea wà ti China wà wà lóòótọ́ a lè má tí ì ní tó jẹ́ ti Nàìjíríà àmọ́ ṣá a ní àǹfààní kan tí àwọn míì ò ní òun náà ní pé kí ni a jẹ́ èèyàn dúdú nílùú Amẹ́ríkà dẹ̀ ń kọ́ tí wọ́n máa ń ka àwọn tó ń pè ní minority tí wọ́n ń ka àwọn èèyàn dúdú tí wọ́n ń ka àwọn African American wọ́n máa ń kà wá mọ́ wọn ìyẹn fún wa ní àǹfààní pé kí ni àwọn nǹkan tí ìlú ti gbé kalẹ̀ láti jẹ́ kí n láti ṣe àǹfààní fún àwọn èèyàn dúdú àwa náà ní ẹ̀tọ́ sí ẹ̀tọ́ la ní sí kódà à láti bẹ̀bẹ̀ wọ́n yí wọ́n ṣe máa ń sọ adékànbí kọ́ adékànbí òjò oyè ó béèrè ni ẹ̀tọ́ wa ni torí náà kọ́ ní tabaríwo nípapà ìlú easton a ní àwọn bank kan tó pé wọ́n dálẹ̀ fún àwọn èèyàn dúdú ni ní ìlú easton a ní bank kan tó ń pè ní unity national bank kódà ọmọ ìyá wa kan láti ìlú ìbàdàn òun ni chairman bank yẹn ọ̀gbẹ́ni kásẹ̀ lawal ẹbùwà yemọ̀sẹ̀ case lawal òun ni chairman unity national bank ní ìlú houston wọ́n dẹ̀ dálẹ̀ láti fi láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹ̀yà dúdú ni ṣùgbọ́n pa kíkí ni èèyàn púpọ̀ náà àwọn èèyàn wa wọ́n lè má nímọ̀ nípa ilé ìyẹn jẹ́ àkọ́kọ́ kejì ni pé kí ni ẹni tó máa gba owó bóyá ní báǹkì ni o bóyá máa gbowó lọ́wọ́ àwọn ẹlòmíì láti fi dá iléeṣẹ́ lẹ̀ ní tó gbogbo iṣẹ́ náà ni a ní ìdí owó báǹkì láti dá sílẹ̀ nígbà míì àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ni a máa péjọ pé kí ni mo ní mo fẹ́ dá iléeṣẹ́ ilẹ̀ bóyá iléeṣẹ́ mọ́tò ni bóyá iléeṣẹ́ mẹkáníìkì ni bóyá iléeṣẹ́ onímọ̀ ẹ̀rọ náà ni mo fẹ́ dá sílẹ̀ mo ní ọgbọ́n kan tí mo fẹ́ dá sílẹ̀ gbogbo ẹ̀kọ́ ni ó ní ní ó ní ṣe pé ká lọ sí báǹkì lọ gba owó èlé nítorí ìyẹn náà ní wàhálà tiẹ̀ àkọ́kọ́ ni pé kí ni kí akọ́ ṣe àlàyé kí ni iṣẹ́ tí a fẹ́ dá sílẹ̀ kí la ti mọ̀ nípa ẹ̀ ìwádìí wo ni a ti ṣe nípa ẹ̀ èèlò ló máa ná wa èèlò ló máa mú wọlé tá a bá ṣe àlàyé yẹn àwọn oríṣiríṣi àwọn ètò níjọba ti gbé sílẹ̀ ni àwọn aráàlú náà ti gbé sílẹ̀ láti ràn wá lọ́wọ́ pé kí ni èyí tó máa níjì nìyí o ǹjẹ́ a rí àwọn míì tó jẹ́ pé kí ni wọ́n nífẹ̀ẹ́ sí owó business tá a fẹ́ ṣe yẹn tó jẹ́ pé kí ni àjọ tá a bá ṣe tó bá yege àjọ pín owó ẹ̀ ni wọ́n dẹ̀ rẹ́dí láti fẹ́ra gbá tí kò bá yege náà ibi tí a ti máa sọ pé kí àwọn èèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ tó jẹ́ pé wọ́n máa lọ yá owó lẹ́yìn ló bá rẹ pé kí ni a máa lọ sí bank tó pé tá a máa lọ sí ilé ìṣòwò ilé ìṣòwò láti lọ gba láti lọ gba ilé ìfowópamọ́sí láti lọ gbowó náà àwọn kan wà tí wọ́n máa yẹ̀ wò pé iṣẹ́ tó fẹ́ dálẹ̀ náà kí ló mọ̀ ń pa ẹ̀ kí ló ti ṣe àwọn òwe ẹ̀dà kí ló ti kọ sílẹ̀ kí ló ti kọ sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn wa ò kì í fẹ́ ṣe àwọn òfin tó tó yìí wọn ò kì í fẹ́ ṣe àwọn iṣẹ́ yìí ni ò kì í jẹ́ kí wọ́n lè lọ gba owó lọ́wọ́ ẹlòmíì láti fi sí iṣẹ́ wọn ọ̀ láti lè gbowó lọ́wọ́ bank fún àpẹẹrẹ ẹni tí ó fẹ́ dá restaurant ilé ìta oúnjẹ ní ìlú Amẹ́ríkà ò kò lè dá sílẹ̀ ó lé àwọn ìwé tó gbọ́dọ̀ gbà lọ́wọ́ àwọn lọ́wọ́ lọ́wọ́ ìlú tí wọ́n máa wò pé ṣé o ṣe ìmọ́tótó ń bẹ̀ ṣé o ti kọ́ ẹ̀kọ́ nípa díẹ̀ nípa bó ṣe ń dáná nípa bí yóò ṣe ní oúnjẹ tí ò ń dákọ́ bí yóò ṣe ní ṣe àìlera fún àwọn èèyàn lẹ́yìn tó bá ṣe gbé lè tán ni wọ́n máa ṣe fún ẹ ní ìwé pé kí o lè lọ dá iléeṣẹ́ náà sílẹ̀ owó ìwé nǹkan lèèyàn máa lọ fi gba owó bí a nílé ìfowópamọ́ ni àbí láti fi pe àwọn míì jọ pé kí mo ní bísínẹ́sì mo fẹ́ dálẹ̀ ṣùgbọ́n ẹni tí ó tó ń sá tí ò lọ straight tí ó ń sá fún gbogbo àwọn kan báyìí kan tó bá dá iṣẹ́ lẹ̀ kò ní lọ bá ilé ìfowópamọ́ so ní kúkú àwọn àwọn ọgbọ́n wà àwọn ọ̀nà wà tí ìjọba náà ti gbé sílẹ̀ tí à ń pè fún láti fi support ọ̀tọ̀ tó ń pè ní minority owned businesses or black owned businesses kódà ibi tí ó dé ní ìsìn ní ìlú Amẹ́ríkà tí iléeṣẹ́ ńlá bá wà gẹ́gẹ́ bí ExxonMobil tí wọ́n ní àwọn iṣẹ́ kan tí wọ́n ń gbé fún àwọn àwọn iléeṣẹ́ kéékèèké wọ́n wọ́lọ̀ fi ìdá kan lẹ̀ nínú ẹ̀ fún àwọn tó jẹ́ pé iléeṣẹ́ tó jẹ́ pé kí ni obìnrin ló dá sílẹ̀ àbí èèyàn dúdú ló dá sílẹ̀ wọ́n yàtọ̀ pé èèyàn dúdú kọ́ wọn bóyá nàìjíríà ni o bóyá nàìjíríà ni o bóyá west africa ni o ó wà nǹkan báyìí nǹkan ló jẹ́ pé kí ni àwa ń kọ́ a gbọ́dọ̀ gbìyànjú láti fi ṣàlàyé ẹ̀ fúnra wa a gbọ́dọ̀ gbìyànjú láti ràn wá lọ́wọ́ tẹ́nìkan ni wá bá ti ní ìmọ̀ yẹn tí ó ti ṣe rí kó gbọ́dọ̀ wá fi pamọ́ pé èmi nìkan mo gbọ́dọ̀ àṣeyọrí ń bẹ̀ ó gbọ́dọ̀ ṣe àlàyé fún àwọn tó kù kí ó fà wọn mọ́ra nǹkan báyìí nǹkan òun ló lè fa ìlọsíwájú fún Hmm. ẹ ṣeun o ẹ kú ohun ó dàbẹ ni pé bó bá ṣe ń béèrè ìbéèrè kan lọ́wọ́ yín tí mo ń ronú ìkejì kẹta tí máa béèrè ẹ tún jánà ẹ tún dáhùn àwọn ìbéèrè tí mi ò tí <laughs> tí mi ò tí béèrè lọ́wọ́ yín ẹ káre ẹ jàre. ọ̀rọ̀ ń pè lọ́lọ́pọlọ pípé nù. àbí o ọpọlọ yẹn pé ó wà ń bẹ ọpọlọ yẹn dì síbẹ̀ <laughs> ẹ káre jàre. ìbéèrè tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yẹn tí ẹ jánu ẹ̀ Ni nípa ti alàgbà kásẹ̀láwà tí àwọn náà ń bẹ ní Texas tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ní oníṣòwò epo rọ̀bì bẹ́ẹ̀ ṣe dárúkọ wọn wọn láì jẹ́ pé ẹ mọ́ra wọ́n fẹ́ béèrè wípé ǹjẹ́ ojúṣe kan wà pàtó tí ẹ ń bára yín ṣe ìdí àti mo ṣe ń béèrè ìbéèrè yẹn ni pé èmi àti olóòtú àtijọ́ jíròrò bí a ṣe máa ṣokùnfà wọn wá sí ètò Yorùbá Gbòde láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àtẹ̀yìn àtàwọn gan ni akọ̀tẹ̀ ń sọ pé tala kọ́kọ́ máa pè náà méjèèjì <laughs> kí olóòtú tó sọ pé àwọn kan ti ẹ̀ mọ èèyàn kan tó mọ̀ yín dáadáa ni pé ká kọ́ pè yín ná irú alàgbà Kásẹ̀làwà àti ẹjọ́ wà ní ibùdó kan náà ní Texas ṣé ó ní àwọn ojúṣe kan wà tí ẹ̀ ń bá ara yín ṣe ní pàápàá jùlọ tó máa jẹ́ ohun àǹfààní fún àwọn èèyàn wa tí ẹ̀yin ti wà ní ipò tí ẹ lè fà wọ́n sókè tó bá ti ń di ọ̀rọ̀ ọrọ̀ ajé ẹ ṣeun. ẹ ṣe olóòtú olóyè akásẹ̀láwà wọ́n jẹ́ ẹni àmúyangàn fún gbogbo wa ní ìlú amẹ́ríkà àpapọ̀ àwọn ọmọ káàrọ̀ òjèrè ní ìlú texas ní ìlú houston tí wọ́n máa ń sọ̀rọ̀ àwọn nigerian àwọn ọkọ̀ méjì kan wá tí gbogbo ìlú tí wọ́n mọ̀ orúkọ Castle lawal àti orúkọ ọmọ ìyá wa akeem ọlájùwọ̀n orúkọ méjèèjì yẹn tẹ́bá dọ́pẹ́ nàìjíríà kásẹ̀ lawal akeem ọlájùwọ̀n wọ́n ti mọ ibi tó ti wá nìyẹn ó dẹ̀ jẹ́ nǹkan tó máa ń mú wa nínú dùn nípa ìbéèrè tí ẹ béèrè bẹ́ẹ̀ ni oríṣiríṣi àgbìyànjú ni wọ́n ń ṣe kódà wọ́n ti dá alẹ́ ó ṣe kéré ó dẹ́bi iléeṣẹ́ mẹ́ta tí ọ̀gbẹ́ni kásìláwà tí wọ́n ti dálẹ̀ ní ìlú Houston látọ̀rí kmac ní tí ó fi dé orí erin energy ní tó fi dé orí báǹkì tí à ń sọ yìí àti oríṣiríṣi oríṣiríṣi ètò níwọ̀n dẹ̀ ní ṣe ń kọ́ láti ran àwọn èèyàn lọ́wọ́ nípa ti báǹkì yẹn tí mo sọ pé wọ́n dẹ́lẹ̀ fún àwọn èèyàn dúdú tàbá débẹ̀ tàbá wo àwọn tó pọ̀ jù náà tó ń ṣe nínú báǹkì náà kọ́ àwọn Nigerians àwọn èèyàn wa náà ló wà ń bẹ àwọn ọmọ ìyá wa ló wà ń bẹ nípa àwọn iléeṣẹ́ tó kù tó ń dádílẹ̀ náà kọ́ oríṣi àwọn èèyàn wa ló wà ń bẹ wọ́n lè ṣe àwọn ètò míì àwọn ètò míì tí mo mọ̀ nípa ní ọjọ́ iwájú a lè máa wò pé àwọn ètò wo ni a lè báwọn ìka ṣe fi jẹ́ kí àwọn ètò àwọn ètò náà nǹkan kí ó wọ̀n sí àwọn èèyàn wa sí báwọn wo ni àwọn èèyàn wa nǹkan wọ́n ni wọ́n ṣe lè jẹ àǹfààní àwọn ètò nǹkan àǹkan tó jẹ́ pé kí ni a lè a lè tún gbìyànjú ní orí ẹ̀ lágbára Ọlọ́run. ẹ ṣeun fún ìdáhùn ìbéèrè ọ̀hún ìbéèrè tí mo tún wá ní òun ni pé a ti sọ̀rọ̀ sọ́tún sósì nípa ojúṣe tí a ṣe tí a máa fi fira wa sí ipò ẹni tí ń ṣe òwò tí kìí ṣe pé a kàn jókòó sí ìdí iṣẹ́ àṣejẹ ṣùgbọ́n bóyá ká tún wà lá ẹsẹẹsẹ tó bá ti ń di ọ̀rọ̀ àkáṣe òwò èyí tí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní becoming an entrepreneur àwọn ìgbésẹ̀ wà tí èèyàn máa ń gbé ní pàápàá jùlọ agbègbè alamọ̀ wípé ìlú òfin la wà ìlú tí ò bá sófin ẹ̀ṣẹ̀ ò sí bí òfin dẹ̀ ṣe wà wípé a lè pera wa ní ìyó onírẹsì o tí gbégbá rẹ̀ sì sí títì tá a máa bẹ̀rẹ̀ sí ní ìta láì gba àṣẹ lọ́wọ́ ìjọba ó ní àwọn ìlànà tí a láti tẹ̀lé ṣùgbọ́n àwọn ìlànà yìí oríṣiríṣi ọlọ́kanòjọ̀kan ni gẹ́gẹ́ bí irú ọ̀nà tí a tọ̀ láti gba ìwé àṣẹ lọ́wọ́ ìjọba fún àpẹẹrẹ ní nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn nígbà tí èmi fúnra mi fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ owó ilẹ̀ àtọwó ilé ní California ní Arizona mo rí mọ̀ wípé hmm. tí bá máa gbàwé àṣẹ o mo lè gbàwé àṣẹ kí n pè ní C corp mo lè gbàwé àṣẹ kí n pè ní S corp kí mo lè gbàwé àṣẹ kó má jẹ́ corporation àbí LLC èyí táwọn onígẹ̀ẹ́sì pè ní limited liability company ìmọ̀ràn wo ni ẹ lè mú wá fún àwọn èèyàn tí wọ́n bá ṣe bẹ̀rẹ̀ nítorí pé oríṣiríṣi ìṣákọ́lẹ̀ ni èèyàn máa ń san tí ó fara pẹ́ irú ìwé àṣẹ tó ń tọ̀ ń gbà nígbà tó bá bẹ̀rẹ̀ òwò ṣíṣe fún àpẹẹrẹ ẹni tí ó gba corporation ó máa máa san ìṣákọ́lẹ̀ yàtọ̀ sí ẹni tí ó gba limited liability company ẹni tó bá dẹ̀ gba corporation tó jẹ́ pé c corporation àbí s corporation ìṣákọ́lẹ̀ tó wọ́n sọ ó lè yàtọ̀ síra wọn tábàdé ń sọ ìṣákọ́lẹ̀ yìí náà ìgbà tí àwọn èèyàn bá wà tó bá ń ṣiṣẹ́ owó tí wọ́n bá ń ná sídìí òwò tó ń ṣe torí èmi náà rí irú àwọn àǹfààní bẹ́ẹ̀ wípé tẹ̀yìn bá ná owó sídìí òwò ṣíṣe o nígbà tó bá tiẹ̀ wá pawó tó jèrè ń àǹfààní wà láti máa bẹ̀rẹ̀ sí ní yọ àwọn oyè kan pé mo ná oyè báyìí o oyè báyìí ni mo ná o nítorí náà ìṣákọ́lẹ̀ tí mo máa san o ó ń láti dínkù ju pé tí mi ò bá ná àwọn iye báyìí báyìí lọ irú àwọn nǹkan báyìí ó máa ń jẹ́ ohun tí àwọn èèyàn wọn ò fi bẹ́ẹ̀ mọ̀ pa ẹ̀ ìyẹn gan-an máa ń jẹ́ kí ẹlòmíì kó bẹ̀rẹ̀ òwò gan-an kí òwò yẹn kó má múná dóko nítorí pé kò mọ̀ wípé àǹfààní wà fóun láti sọ fún ìjọba pé lẹ́yìn ọdún o mo náwó báyìí báyìí báyìí báyìí nítorí náà ìṣàkọọ́lẹ̀ mi kò yẹ kó pọ̀ tó àwọn kan ẹ jọ̀wọ́ ẹ lanilọ́yẹ̀ ẹ ṣeun. ẹ ṣe àdúpẹ́ fún ẹni tí ó bá máa dá iṣẹ́ ara ẹni lẹ̀ nílùú amẹ́ríkà ó gbọ́dọ̀ ní èèyàn méjì kan tí ó máa yàn láàyò alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni onímọ̀ òfin tá à ń pè ní lọ́ọ̀yà kejì ni onímọ̀ ìṣúná tá à ń pè ní accountant or CPA nítorí pé kí ni ìlú amẹ́ríkà kò ń ṣe ìlú pé wọ́n ń ṣe wọ́n ń ṣe mò ń ṣe o gbọ́dọ̀ mọ kí ni òfin kí ni wọ́n ní kó ṣe kí ni ó yẹ kó ṣe lásìkò yìí ìwé wo ló yẹ kó gbà á dẹ̀ lè nírètí pé gbogbo wa la máa mọ̀ àmọ́ ṣá àwọn kan wà tí wọ́n ti lọ kọ́ iṣẹ́ àwọn ní táwọn pè ní CPA àti lọ́ọ̀yà nípapà CPA so mo máa ń gba àwọn èèyàn níyànjú pé kí wọ́n tó dá iléeṣẹ́ lẹ̀ kí wọ́n gbìyànjú láti lọ bá àwọn onímọ̀ yìí kí wọ́n bá wọn sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìlú ńkọ́ ni ìlú rẹ̀ ti gbé àwọn ètò kan sílẹ̀ tó pé òun láti sanwó oríṣiríṣi small business administration SBA táwọn pè ní SBA àtàwọn ètò ètò ètò ni ó wà sílẹ̀ wípé ni lọ́fẹ̀ẹ́ gan ó lè lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ wọn lórí ẹ̀rọ ayárabíàṣá íńtánẹ́ẹ̀tì náà nǹkan àwọn oríṣiríṣi nìyẹn lè ṣe ìwádìí níbẹ̀ nínú àwọn àwùjọ wa náà kọ́ àná àwọn èèyàn wa tó pé ní àwọn ọmọ ìyá wa náà tó pé wọ́n jẹ́ wọ́n ní àwọn ìmọ̀ yìí torí náà mo máa ń gba àwọn oríṣiríṣi àwọn àwùjọ Yorùbá tí ó wà ní Amẹ́ríkà bá ṣe máa ń péjọ tá a máa ń jọ ń ṣèkómọ tá à ń ṣe patí tá à ń ṣàyà ẹ̀ka máa péjọ náà ká máa fi láàrẹ̀ nǹkan ká máa bára sọ̀rọ̀ nípa okòwò ká pe ẹni tó jẹ́ cp inú wa kí wá dá wọn lẹ́kọ̀ọ́ ká pe ẹni tó jẹ́ onímọ̀ òfin náà kúrò náà wá dá wọn lẹ́kọ̀ọ́ pé báwo ni a ṣe ń bẹ̀rẹ̀ ká máa bẹ̀rẹ̀ business báwo la ṣe ń rẹ́gísítà bá a ṣe máa rẹ́gísítà nílùú Texas rẹ́tọ̀ tí bá a ṣe máa rẹ́gísítà nílùú Delaware bá a bá ń rẹ́gísítà náà ẹni tó rẹ́gísítà DBA rẹ́tọ̀ tí ẹni tó rẹ́gísítà LLC rẹ́tọ̀ tí ẹni tó rẹ́gísítà corporation S corp gbọ́n nǹkan báyìí kan ó dẹ̀ ní ìtumọ̀ fún iye owó tó máa san ó ní ìtumọ̀ fún iye owó tó lè dì mú kódà ó ní ìtumọ̀ fún pé kí ni tí gbèsè bá wà tí iléeṣẹ́ yẹn bá jẹ gbèsè ṣé wọ́n lè wàá sọ ẹ́ láṣọ mú ṣé wọ́n lè wàá gba ilé ẹ̀ fún àpẹẹrẹ ẹni tó wá dá llc lẹ̀ llc mi pé limited liability ni tí iṣẹ́ ìrìn ò bá lọ síwájú tí gbèsè wà wọ́n bá nǹkan tí iléeṣẹ́ bá ní ni wọ́n máa dì mú wọn gbà wọn ò lè wàá gba aṣọ ọ̀rìn bíi ti nàìjíríà pé à bísínẹ́sì ò lọ síwájú kò ṣe ní ọ̀rìn kò jẹ gbèsè ẹ mú bàtà ẹ máa ṣọlé ẹ tó llc nílùú amẹ́ríkà wọ́n gbà nǹkan tí ls yẹn bá ní ni àwọn tí ó jẹ ní gbèsè lè gbà wọn ò lè wá gba aṣọ ẹ̀ wọn ò lè gba ilé ẹ̀ wọn ò lè gba nǹkan tó jẹ́ personal tiẹ̀ gbọ́n nǹkan báyìí kọ́ oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ ló wà ń bẹ̀ ní online ni ló wà ní ní àwọn àwùjọ wa ni tí a lè ṣèwádìí ẹ̀ lórí náà kí àwọn èèyàn wa tó bẹ̀rẹ̀ iṣẹ́ mo máa ń sọ fáwọn èèyàn pé kí wọ́n ṣe ìgbìyànjú láti mọ̀ nípa pọ̀ ọ̀sọ̀ nípa pàtó pé iṣẹ́ tí mo fẹ́ ṣe kí ni àwọn òfin tí ó sún òfin tí ó so mọ́ ẹni tó máa gẹrun báyọ̀ sí òfin tí ó so mọ́ ẹni tó máa jẹun òfin à ń wọ ọmọ tá à ń pè ní dékìá tó bá yẹ nàìjíríà ni mo lè kọ́lé kì í ṣá má ti mo rí nǹkan tí mo ti mọ jójó màá ní káwọn èèyàn máa kọ́ ọmọ wá àwọn àtọ́jú ẹ̀ nílùú amẹ́ríkà kó tó di pé ó máa dá dékìá lẹ̀ ó láwọn òfin tó gbọ́dọ̀ tẹ̀lé tó gbé tó ò bá tẹ̀lé ó lè di ẹni tó ń lọ sí ẹ̀wọ̀n kankan báyìí kan lèyìn gbọ́dọ̀ ló ìgbésẹ̀ àkọ́kọ́ sí ìgbọ́dọ̀ gbọ́dọ̀ gbé nípa wíwá ìmọ̀ nípa nǹkan tó fẹ́ ṣe nípa bíbá àwọn ah, lọ́yà sọ̀rọ̀ nípa bíbá àwọn accountant sọ̀rọ̀ pé tí má tiẹ̀ ń ṣiṣẹ́ yìí náà kọ́ because lára iṣẹ́ wàhálà tó máa ń ṣẹlẹ̀ nìyẹn àwọn èèyàn wá gbà mí wọ́n á já iṣẹ́ lẹ̀ wọn ò ní fi lọ accountant wọn ò ní fi lọ lọ́yà títí wàhálà wọn àfi dé ó wá ń pa owó ìdíṣẹ́ náà wọ́n á ń pa owó ìdíṣẹ́ náà àti owó ara ẹ̀ àti owó ibiṣẹ́ gbogbo ẹ̀ àmúlùmálà ó ń da gbogbo ẹ̀ pọ̀ tí wàhálà bá dé àti yanjú ẹ̀ á wá di àdè wàhálà then hmm. àwọn ẹ̀tọ́ míì wà tíjọba ti ṣẹlẹ̀ fún àwọn tí ó níṣẹ́ tó pé tí a bá mọ̀ nípa ẹ̀ à ní jẹ àǹfààní ẹ̀ kódà ní àsìkò covid tí a wà oríṣiríṣiríṣiríṣi ni ìjọba ṣe fún àwọn èèyàn wa tó pé kí ni wọ́n tó bá ti ní bí èèyàn kan tàbí èèyàn méjì tó gbà síṣẹ́ ó ní iye owó tó lè gbà lọ́wọ́ ìjọba ìwọ tó bá ní èèyàn mẹ́wàá tó gbà síṣẹ́ ó ní owó tó lè gbà lọ́wọ́ ìjọba tó pé kí ni ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn wa ò ní mọ̀ ní ìpàkínì ní ìparí ẹmẹ́nìkan bàkan tí mo gbàgbé tẹ́lẹ̀ nípa pé kí ni lára àwọn àǹfààní tó wà fún iṣẹ́ àdáni nílùú Amẹ́ríkà òun náà ni pé kí ni ní àsìkò tá a máa ń san tax ó ní oríṣiríṣi ọgbọ́n tí ìjọba gbà láàyè o tí èèyàn lè dá ní dáadáa láti fi dín iye tó máa san kù òun ló jẹ́ pé kí ni tá a bá wo àwọn òyìnbó tó wà nílùú Amẹ́ríkà àwọn máa ń bínú pé ah ó ṣe wájú àwọn tó lówó jù ni wọ́n tún wá ń san tax tó kéré jù nípa pé kí ni àwọn ọ̀nà tí ọ̀nà àbújá tí àwọn ìjọba ti filẹ̀ fún wọn pé kì í tó bá jẹ́ pé òun gbà yàn síṣẹ́ oníṣẹ́ àdáni o ní fún àpẹẹrẹ tó bá dìgbà tó máa san tó máa san táàkì ẹ owó tó fi ọ́fíìsì tó wà iye tó ná lórí ẹ̀ o lè yọ kúrò mọ́tò tó wọ̀ lọ síbẹ̀ o lè yọ kódà oúnjẹ tó jẹ níbi iṣẹ́ o lè yọ kúrò o lọ́ra mọ́tò ló fi ṣiṣẹ́ o lè yọ kúrò o tó dé pé at the end of the day iye tó máa san díẹ̀ ni ṣùgbọ́n ẹlòmíì tó ṣe pé ó ń ṣiṣẹ́ fún ẹ gbogbo owó tiẹ̀ wọ́n ti bù wọ́n ti yọ kúrò níbẹ̀ àwa máa bínú wọ́n kékeré ni ẹni tó bá mọ tó bá mọ ẹni tó bá mọ wé tó bá mọ wé ló mọ wé báwọn ṣe máa ń sọ tó yẹ nǹkan ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ àdáni nílùú Amẹ́ríkà ó ṣe pàtàkì kí a ṣe ìwádìí tí ó kúnná tí ò bá dẹ̀ yẹ wá ń kọ́ kí a bẹ̀rẹ̀ ẹ ṣe olóòtú. ẹ ṣeun àlàyé ọ̀hún ó múnádóko ẹ ṣeun ẹ kú ìgbìyànjú kí béèrè ìbéèrè tó kàn ẹnìkan sọ ẹnìkan fẹ́ mọ orúkọ ilé ìfowópamọ́ kan tí ẹ dárúkọ ní Texas wọ́n kọ sí orí àjọ mi báyìí kílẹ̀ korúkọ yìí. Unity National Bank Unity, National Bank. National Bank ẹ ṣeun ó dàbẹ ni pé olóòtú fẹ́ sọ̀rọ̀. wọ́n ní wọ́n ní ẹ̀ka ní Houston wọ́n lè ní ẹ̀ka ní ìlú Atlanta náà. ẹ ṣeun púpọ̀ olóòtú. tó ẹ ṣeun o tó ẹ̀yin èèyàn wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tí ẹ ń gbọ́ tí ẹ sì ń wò wá àlejò wa pàtàkì lónìí ní ògúnná gbòǹgbò ọmọ Yorùbá ọlọ́pọlọ pípé tó mọ̀ nípa iṣẹ́ ajé àti iṣẹ́ ẹ̀rọ tó mọ̀ nípa ọ̀nà tí a fi lè gbé ẹsẹ̀ ara wa sókè ní ibikíbi tí a bá wà àwọn náà ni alàgbà Idris eh, mo gbọ́ orúkọ Yorùbá wọn èmi ó sì fi Ayọ̀dèjì Bello àbí bẹ́ẹ̀ kọ́ bí n bá tiẹ̀ wá ní bí n bá ní fi sí adúrú oríkì tí wọ́n kì níbí. Ah, ah wọ́n wú mi lórí. ọmọ ajílàlá ọ̀sọ́ ni ọmọ ajíbọ̀rọ̀ gbowó dá bí egbin ẹ fi ilé ọ̀rọ̀ ń bẹ kò tí ì tó sọ ẹ máa ń gbà lọ́nà. kí ló kọ ti yín o. àṣàmú ìkọ́lé mi jẹ́ ọmọ ajẹja bíi onígèrè ọmọ ọkọ̀bẹ́ja nígèrè ọba gèrè jẹ́ ọbẹ̀ja nígèrè ó tún gèrè tẹ. àṣẹ nítorí ẹ ìbàdàn májàmájà dé kára wájú lẹ́rú mi. kí ló kọ yín. Ismail Taiwo. Ismail Ismail. Ah, alábàjọ mo ti rí i. ẹ ṣeun nígbà tó bá yá à pè yín àwọn ni wọ́n lónìí njọ tó dé bá kàn yín à pè yín mo sì pé yín náà ẹ yọjú ẹ ń tẹ́ bá wa kì o tó gbogbo èèyàn wa àlejò wa pàtàkì ń fún wa ní àwọn ti ń fi ọrọ. lórí ọ̀nà tí a lè ṣiṣẹ́ ajé ọ̀nà tí a fi lè dá iṣẹ́ ajé sílẹ̀ tí a kàn ní máa pọ́ǹchì káàdì oníkáàdì àwọn ni ó ní wọ́n ti ń bá wọn sọ láti àárọ̀ òjíṣẹ́ ṣèèṣì ní ìbéèrè kó tó di pé a ṣí ọpọ́n fún àwọn èèyàn wa. ẹ bẹ́ẹ̀ ni ìbéèrè òjíṣẹ́ kù ẹyọ kan péré òun náà ni àkótán ìrírí tí wọ́n ti rí nípa oríṣiríṣi ohun tí wọ́n ti ṣe nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ajé Ògúngúnùsọ. ǹjẹ́ ẹ ní àwọn ìmọ̀ràn àbí àbá torí ẹni tó bá ti ní ìrírí tó ti ṣe ọ̀rọ̀ ajé àwọn nǹkan míì wà tí wọ́n máa ń mọ̀ tí àwọn tí wọ́n ti gbèrú àwọn ìgbésẹ̀ àkínbẹ̀ tí ó lè ṣòwò kù sí wọn nípa bíbi tí ọrọ̀ ajé ń lọ lórílẹ̀‐èdè yìí àwọn nǹkan kan wo lẹ́yìn rò wípé àwọn èèyàn wa ní pàápàá jùlọ tí a jágèjì tí a ò fèrè fi orí wọ̀lú yìí tí a lè dáwọ́ lé ǹjẹ́ ìmọ̀ràn kan wà tí ẹ lè gba àwọn èèyàn wa ẹ ṣeun. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe olóòtú akin tó lọ sí apá abẹyẹn mo kọ́ tó fẹ́ ṣe àkíyèsí mo fẹ́ ṣàkíyèsí àwọn iṣẹ́ ìdáni méjì kan tí àwọn ọmọ ìyá wa kan ní ní ìlú Amẹ́ríkà tí ó wú mi lórí jọjọ a ní ìgbà ìpẹ́ sí ìgbà tí a wáyé bí oṣù kan sí méjì iléeṣẹ́ BBC wọ́n ṣe ètò kan lórí àwọn ọmọ ìyá wa kan ní ìlú Maryland Baltimore tí ọkọ àti ìyàwó Tọ́pẹ́ Fájìngbèsì àti Níyì Balógun tí wọ́n dá oko sílẹ̀ ní ìlú Amẹ́ríkà ní ìlú Baltimore tí wọ́n ń gbin ewédú tí wọ́n ń gbin ilá tí wọ́n ń gbin gbogbo ẹ̀ tí wọ́n ń gbin ṣọ̀kọ̀ tó yẹ pé kí ni ó wá gbòòrò tó yẹ pé kí ni ó di nǹkan tí wọ́n tí àwọn èèyàn ń wá lọ́tún lósì tí wọ́n wá ń rà wọ́n wọ ilé iṣẹ́ BBC gbé wọn oríṣiríṣi ilé iṣẹ́ náà ni ó gbé wọn tó yẹ pé kí ni tá a bá wo àwọn èèyàn wa pé ah àyàn máa lè máa rò pé ah báwo ni máa kúrò ní ìlú Nàìjíríà tó máa sí lọ Amẹ́ríkà tó máa jẹ àgbẹ̀ ṣùgbọ́n fún ẹni tó wá gbé ìlú Texas dáadáa àwọn àgbẹ̀ náà tó dówó jù nílùú Texas nǹkan àwọn àgbẹ̀ ni hmm àti àgbẹ̀ tó ń dẹran ni o àti àgbẹ̀ tí ó ń ṣe tí ó ń gbin pákí ni o àbí tó ń gbin iṣu ni o tó pé kí ni ìlú Amẹ́ríkà ìlú tí ó fi àyè gba àgbẹ̀ ni kódà tí àgbẹ̀ bá ṣe tán ní ìlú Amẹ́ríkà tí kò sí ẹni tó máa rà kódà ìjọba á tún rà lọ́wọ́ ẹ̀ á tún fún ní owó ẹ̀ tí àwọn tó ń ṣe iléeṣẹ́ adìẹ ní ìlú Amẹ́ríkà tí ó bá di àsìkò tó pé kí ni adìẹ wá yé ẹyin wá pọ̀ nílùú tá à ń pè ní glut tí ò sẹ́ni tó máa rà ìjọba àrà lọ́wọ́ wọn wọn á lọ dànù ṣùgbọ́n á tún fún wọn lówó ẹ̀ so iṣẹ́ àgbẹ̀ tí afojú tẹ́ńbẹ́lú ní ìlú nàìjíríà ó wà ní nǹkan tó dé ni ó ń gbé àwọn èèyàn ní arugẹ ní ìlú amẹ́ríkà yẹn jẹ́ àkọ́kọ́ kejì náà ni iṣẹ́ oúnjẹ ẹ bá rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìlú tí àwọn èèyàn wá wà àyè pé iṣẹ́ oúnjẹ ó wọ́pọ̀ gan ẹ̀bí à ń lè dín àkàrà ni eléyìí ń ta jollof rice ni eléyìí ń rú àmàlà ni wọ́n máa ń ṣe ní kéle kéle kéle tó fi wá pé kí ni kò tí ì bù rẹpẹtẹ ṣùgbọ́n láìpẹ́ yìí mo bá ìkànnì àwọn ọmọ yàrá sọ̀rọ̀ ní ìlú Houston tí ó pé kí ni ó dá iléeṣẹ́ oúnjẹ sílẹ̀ tí ó ti wá gbòòrò ló pé kí ni àwọn èèyàn máa ń ọ́dà wọ́n máa ń fi ìwé ránṣẹ́ láti rà lórí wẹ́bsáìtì wọn láti ní pé kí wọ́n á deliver oúnjẹ fún wọn nílùú Washington ni o nílùú Texas ni o Dallas ni o oríṣiríṣi àkíní ni làwọn èèyàn máa ń pè wọ́n kí ni wọ́n ṣe wọ́n pákéèjì kí ni kódà ó dà gẹ́gẹ́ bíi wà tí òyìnbó bá tí ó bá ṣe oúnjẹ ni fún àpẹẹrẹ ẹ wọ ohun atarodo tí àwa máa ń ṣe atatata tí a bìkítà sí tá bá dé lọ amẹ́ríkà oríṣiríṣi sauce ló wà tomato sauce ni sriracha sauce ni everything ni àwọn náà kan tó wá ṣe kí nìkan pè ní rodo sauce tó bá ra ìgò ẹ̀ báyìí atarodo ni wọ́n ti ṣe sínú ẹ̀ tó pé fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló lè gbé sílé tí wàdé ṣì máa fi jẹ oúnjẹ àti yorùbá àti ẹni tí ò ń ṣe nàìjíríà ni ló ń ra kí ní lọ́dọ̀ wọn oríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ ni wọ́n ṣe Uh, uh, website wẹ́bsáìtì wọn dàbí all i do is cook.com tábà gbéyẹ̀wò all i do is cook.com ni wọ́n ń ṣe ó lè wú mi lórí púpọ̀ tí àkọ́kọ́ tí mo sọ ti àwọn ní oko yẹn dodo farms uh, dot com ni àwọn yẹn jẹ́ àlègbè àlèyé àwọn náà wò so ó fi wọn pé àwọn yẹn wá ti ń gbìyànjú àwọn yẹn wá ti ń fi ara sí kínní wọ́n ti ń fi ọgbọ́n gbàlódé wọ́n ti ń fi ń ṣe àwọn kínní ó dẹ̀ ń gbòòrò àtòkùnkọ́ a lè kọ́ níbẹ̀ láti wá padà sí orí ìbéèrè tí ẹ béèrè pé àwọn ẹ̀kọ́ wo àwọn ìmọ̀ ọmọnì gba àwọn èèyàn wa àkọ́kọ́ tí máa sọ ni pé kí ni kátìkọ́ bẹ̀ lọ́rùn àwọn ọmọ wa kò pọn dandan pé àwọn ọmọ wa gbọ́dọ̀ lọ ṣiṣẹ́ ní báǹkì mọ́ kò pọn dandan pé àwọn ọmọ wa gbọ́dọ̀ lọ ṣiṣẹ́ ní ilé epo mọ́ òun gbọ́dọ̀ ṣiṣẹ́ dókítà mọ́ tá a bá bímọ mẹ́ta mẹ́rin méjì márùn-ún káàtì àgbà wọn lára wọn níyànjú kí àwọn náà kí wọ́n ṣe iṣẹ́ aládàáni kí wọ́n dún àwọn nǹkan míì wò lóòótọ́ àwa lè sọ pé àwa tí wọ́n bí sí ìlú nàìjíríà kó tó pé ká tó wá sí amẹ́ríkà wọ́n lè má gbọ́ èdè wa dáadáa ẹ̀ bá ṣe ń pè wọ́n lè má yé wọn torí náà ó ń tì wá lójú láti dá iṣẹ́ lẹ̀ wọ́n àwọn ọmọ tí a bí síbi tá a bí síbi nǹkan ilé ìwé kan náà lọ́pọ̀ láwọn ọmọ òyìnbó tí wọ́n ń dáṣẹ́ lẹ̀ ṣùgbọ́n kí ni àwọn ọmọ tí wọ́n wà dáṣẹ́ sílẹ̀ tó pé kí ni àwa òbí wọn a ti kó wọn lọ́yà jẹ pé ah, wà láàánú iṣẹ́ dídá sílẹ̀ o ṣáà ti wá ṣe tó wá ti ṣetán nílé ìwé o ṣáà ti wá lọ wá ṣe kó wa máa ṣe díẹ̀ díẹ̀ o ah, àwa kí wọ́n gbòòrò kí àwọn náà tiẹ̀ kí àyà wọn kí pé kí àwọn náà gbọ́dọ̀ dáṣẹ́ sílẹ̀ so eléyìí ó jẹ́ ojúṣe àwọn òbí láti support wọn nípa àpàtó pé àwọn ọmọ wa tí a bí sílẹ̀ Amẹ́ríkà wọn ò ní àwọn bùkátà tí àwa ní ó wà wá báyìí àtàwọn màmá wa a sì ní bùkátà sílé a tá a fi ránṣẹ́ sílé a ní nǹkan fi ránṣẹ́ sílé àwọn ọmọ táwọn bí sílẹ̀ Amẹ́ríkà púpọ̀ ní wọn kọ́ wọn ò ní àwọn bùkátà yìí wọ́n dẹ̀ ní ilé tí ó lè táwọn lè padà sí tí nǹkan bá gún eke tó pé a ṣe máa sọ̀rọ̀ débẹ̀ ẹni tó bá níṣẹ́ àdáni lára tó máa ń fojú kò náà ni pé ó lè má gún eke ẹ tó bá níṣẹ́ tó ń ṣiṣẹ́ fẹ́ lómi ọ̀gọ́ta ọ̀gọ́ta ni owó aláàrú àpé tí ó wá di parí oṣù wọn á gbowó tiẹ̀ wọn oníṣẹ́ àdáni ìgbà míì ó lè má gùn rege torí ẹ̀ lè máa ń bá ó máa ń jáwọn láyà ṣùgbọ́n àwọn ọmọ wa tí wọ́n sì tí wọ́n sì kéré tí wọ́n ní ẹni tó ń lè fẹ̀yìntì wọ́n lé tó ń lè padà sí wọ́n má ti ẹ̀ gbìyànjú díẹ̀ tí ò gùn rege wọ́n padà sílé wọ́n yẹ̀ tó gbìyànjú díẹ̀ sí tó lè jẹ́ àkọ́kọ́ nípa ọtí àwa òbí lè ṣe ní ìkejì náà ni pé kí ni bá ṣe máa ṣiṣẹ́ pọ̀ ó ṣòro nílùú amẹ́ríkà láti dá iṣẹ́ ní fúnra èèyàn ó gbọ́dọ̀ ní àwọn tó jẹ́ pé ìjọba máa fi ọ̀rọ̀ tọrọ ń jọ bára mu tẹjọ́ ń wù nǹkan bákan náà tó yẹ nínú àwọn àwùjọ wa tábàlẹ̀ tó jẹ́ dókítọ̀ ẹni tó jẹ́ lọ́ọ̀yà tó jẹ́ accountant eléyìí ní eléyìí eléyìí ní ó mọ̀ nípa eléyìí eléyìí mọ̀ nípa eléyìí ó ó ó fi ń da kí a fọwọ́sowọ́pọ̀ kódà nígbà míì a máa rí pé àwọn èèyàn míì nínú àwọn àwùjọ wa tó ń dá business lẹ̀ wọn ò tún ní bára wọn ṣe tí èmi bá ń ta bread tí ẹnìkan ń ta àkàrà kò sí nǹkan tí ó ní ká má jọ ṣe rí gẹ́gẹ́ bí ẹ̀yin Yorùbá ṣe máa ń sọ wọ́n ní apá ẹmọ́ lóko ọlá àjù sí ọ̀kẹ́ lásà ilé ẹmọ́ lẹ́mọ́ lọ ká bá jọ ń ṣiṣẹ́ pọ̀ báyìí nǹkan ó máa yẹ kí gbogbo ẹ̀ máa gbòòrò sí so yẹn jẹ́ ìkejì nípa kọ́ tí a gbọ́dọ̀ ṣe láti máa dá láti máa jẹ́ kí iṣẹ́ gbòòrò sí ní ẹ̀kẹta ni pé gbogbo akọ́lá máa di iṣẹ́ ládàáni ṣùgbọ́n gbogbo wa ni a tún lè jèrè sí ju iṣẹ́ tí à ń ṣe fẹ́ lómi lọ ní ìlú amẹ́ríkà oríṣiríṣi ọ̀nà ló dẹ̀ wà tí ó tọ́ wọ́n ṣe ọ̀nà pààlọ́ lọ luke o wọ́n ṣe ọ̀nà pààlọ́ nu jìbìtì o ṣùgbọ́n nípa fún àpẹẹrẹ stock ní amẹ́ríkà o lè máa ṣiṣẹ́ ẹ lọ àwọn stock tesla ni o stock facebook ni o amazon ni o àwọn báyìí tí a lè rà ta lè filẹ̀ gbẹgbẹ́ à ń fi owó pamọ́ fún ọjọ́ pípẹ́ ni kódà iye tí a máa pa ní díẹ̀ ó máa ju pé a fi owó ránṣẹ́ lọ sí nàìjíríà kí wọ́n lọ kọ́ lélẹ̀ fún wa ilé tá a fẹ́ tá a lè gbé ilé tó jẹ́ pé à ń lọ ní ẹ̀ẹ̀kan lóṣù tàbí ẹ̀kọ́ náà dún á tún wá di wàhálà láàrin àwa àti ẹbí nígbà míì ó fi ń bẹ́tà ó fi ń dára kí a fowó yẹn ká fi ra stock ní Amẹ́ríkà kí a máa táwọn ọmọ wa lè dé bá tí a náà lè máa pé owó yẹn ń lọ síwájú so yẹn láti fi ṣẹlẹ̀ kó tó ra stock ní àwọn company ní àwọn iléeṣẹ́ yìí ẹni tó ra stock nǹkan bẹ́ẹ̀ fóun náà ní ìpín nínú àwọn iléeṣẹ́ yìí ni tó lè máa ṣiṣẹ́ tiẹ̀ lọ láì fi iṣẹ́ yẹn lẹ̀ kó dẹ̀ máa ní ìpín nínú iṣẹ́ àwọn àwọn iṣẹ́ aládàáni ní èkejì náà ni pé kí ni tá bá wo àwọn ilé tí à ń gbé ọ̀pọ̀lọpọ̀ wa ni a máa ń gbìyànjú pé a fẹ́ ra ilé tí a máa gbé ṣùgbọ́n ẹ wá rí rábìrì àwọn olóńkọ́ àwọn ilé kí ló ṣe pé kí ni àwa náà ò lè sọ́pọ̀ èèyàn mẹ́wàá ni èèyàn ogún ni pé ah, ẹ ti káwa náà ṣe sọ́pọ̀ kápọ̀ ọ̀pọ̀ bí báwọn èèyàn ṣe máa ń dájọ́ láyé àtijọ́ ká dájọ́ kí àwa náà ra ilé oníyàrá méjì kí a wá fi rent nílùú Amẹ́ríkà a máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa ní Nàìjíríà ṣùgbọ́n tá a nílùú Amẹ́ríkà à ṣe bẹ́ẹ̀ mọ́ ká fọwọ́ pa fọ́sowọ́pọ̀ tó bí kí ni èèyàn kọ́ á tún máa mú owó sí i fowó wá fún wa a lè má fi iṣẹ́ tá à ń ṣe sílẹ̀ o but lára pé àjọṣepọ̀ sọwọ́pọ̀ nǹkan ìyẹn náà kó a tún máa mú àwọn owó míì wọlé fún wa so oríṣiríṣi ọ̀nà nǹkan tó pé a lè gbà láti tún jẹ́ kí ètò okòwò wa kí ó gún régé sí kí ọlá wa kọ́ kí ó dẹ̀ máa pọ̀ sí máa dúró níbẹ̀ yẹn náà. ẹ ṣeun o ẹ kú ìgbìyànjú gẹ́gẹ́ bí ṣe sọ àlàyé yín ẹ̀kúnrẹ́rẹ́ ni màá wá fà yín sí. Si ọwọ́ olóòtú nítorí pé èmi ti parí àwọn ìbéèrè tí mo ní fún yín oríṣiríṣi ìbéèrè náà ló wà ní ọpọlọ mi tí mo lè máa béèrè lọ́wọ́ yín wájú ṣùgbọ́n nítorí àkókò ẹ jẹ́ kí a fi àyè sílẹ̀ fún olóòtú ní pàápàá jùlọ àwọn èèyàn wa wà lórí ọpọ́n tí wọ́n lè ní àwọn ìbéèrè kan tàbí méjì ìyáàfin àìwín lọ́mọ ọpọ́ sùkàn yìí o ẹ ṣeun. mo ń bẹ ní ihò tó mo kí àlejò wa pàtàkì pé wọ́n kú iṣẹ́ wọ́n kú ohun látàárọ̀ ó ti ẹ̀ tó àwọn òwe tí wọ́n ń bá mi jù sí tó sì ń bá mu tó sì ń bá mu tó sì ń bá mu èmi ṣe bí téèyàn bá gbé èbò tó gbọ́ tẹkinọ́lọ́jì tó sì gbọ́ ètò ọrọ̀ ajé mi ṣe bí wọn è gbọ́ Yorùbá ni ẹ wú mi lórí. Ah, kì í ṣe bí tọ́mọ àgbà o ọmọ àgbà ló ń sọ̀rọ̀ lọ́wọ́. àwọn tá a kọ́ lẹ́nu yín náà ni mà. Ìbàdàn náà gbé. ẹ ṣeun adúpẹ́. n ò ní gbàgbé pé a sọ pé ẹni tó bá kí oríkì yóò gba ẹ̀bùn èmi yóò àdírẹ́sì yín ẹ̀bùn pàtàkì wà tí Yorùbá gbòde ó fi ránṣẹ́ torí pé ẹ wú mi lórí bẹ́ẹ̀ tí ẹ ṣe kí olówó òdùnnú èmi wá ní ìbéèrè kan pàtàkì tí mo fẹ́ kẹ́ ẹ ṣe àlàyé yẹn fún àwọn èèyàn wa dáadáa nígbà míì tá bá fẹ́ dá iṣẹ́ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa. àmọ̀ yàtọ̀ láàrin kí wọ́n sọ pé LLC tàbí INC CCC náà wá rò pé bákan náà ni èwo ló rọrùn tó jẹ́ pé téèyàn bá fẹ́ yọ̀dí pọ̀rọ̀ pé hmm, mo bọ́ṣọ ilé ilẹ̀ wọn ò ṣe mọ́ kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn èwo ló lè kóyàn sí gbèsè èwo ló sì lè yọ gbèsè lọ́rùn èèyàn ìbéèrè mi àkọ́kọ́ nù ó tún kù ẹ ṣe olóòtú ní àkọ́kọ́ mo dọ̀ fi ọ̀rọ̀ lílẹ̀ pé mi kì í ṣe amòfin lórí <laughs> pé ìlú amẹ́ríkà ni a wà ohun tí wọ́n á sọ ń kọ́ kò ń ṣe ọ̀rọ̀ òfin torí náà kọ́ lẹ́yìn tí wọ́n á sọ tán ẹ gbọ́dọ̀ lọ bá amòfin láti fi ọ̀rọ̀ wa wọn lẹ́nu wò torí àyẹn gbọ́dọ̀ máa fi ọ̀rọ̀ yẹn kalẹ̀ ní ìlú amẹ́ríkà pé always consult your lawyer and your CPA whatever I give is not legal advice or financial advice so kì í kọ́ fi yẹn lélẹ̀ náà àwọn sọ nípa ọ̀rọ̀ tí ẹ sọ llc ní inc ní tó lè jẹ́ c corp àbí s corp orí gbogbo ló ní ibi tí ó da sí gbogbo ló ní ibi tí ó kù sí wọn fún púpọ̀ nínú wa tá à ń jáṣẹ́ kéékèèké lẹ̀ ibi tó fi ń rọrùn náà ní llc tí wọ́n máa pè yàn níṣẹ́ iléeṣẹ́ tó gbòòrò tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ wà ń bẹ̀ tí wọ́n fẹ́ jẹ́ ibi shareholders ní ọ̀pọ̀lọpọ̀ gbà èèyàn kì í bí kẹta sí s corp àbí c corp so fún ọ̀pọ̀lọpọ̀ wa llc ni ó fi ń dájú ó lè yàtọ̀ sí sole proprietorship kọ́sọ́ gbogbo púpọ̀ ní ìwà ní amẹ́ríkà a máa ń ṣe sole proprietorship or àdán bá ń ṣe ten ninety nine pé self employed tá a máa fi ń ṣe tax àwọn máa ń ṣàlàyé fáwọn èèyàn pé ó fi ń bẹ́ta ó fi ń da kí wọ́n dá llc lẹ̀ ju kí wọ́n ṣe sole proprietorship lọ ìwẹ́n tó wá ṣe sole proprietorship kò sí ìyàtọ̀ láàrin òun àti iṣẹ́ yẹn jọ́ tí iléeṣẹ́ bá jẹ gbèsè òun ló jẹ gbèsè nìyẹn <laughs> tí wọ́n bá wá iléeṣẹ́ tí wọ́n tí ó yẹ pé wọ́n wá àga lebiṣẹ́ o wọ́n ta àga o wọ́n ta fáànù wọn kò tó wọ́n wá sílé tiẹ̀ náà pékè èlò ló kùnú ẹrù tiẹ̀ kakò sí ọlọ́run jẹ́ àjẹgbèsè o. àṣẹ o. wọ́n tó wá jẹ́ LLC ní ìyàtọ̀ wà wọ́n bá nǹkan tí owó àti nǹkan tí LLC bá ní ni wọ́n máa dì mú wọn ò lè wá kó ẹrù tiẹ̀ àṣọ ara ìyàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn ṣùgbọ́n àwọn ṣá kẹ́yìn tó dálẹ̀ ní ẹ̀kan sí kí ó fi ọ̀rọ̀ lọ àwọn amòfin ẹ ṣe púpọ̀. so ẹ ṣeun ìbéèrè míì tí mo tún wá ní ní àsìkò yìí àwọn èèyàn máa sọ wọn máa pa bí òwe pé nílùú èbó kéèyàn ò tó dolówó èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ do ní gbèsè wípé kéèyàn ó jẹ gbèsè ńlọ dáa kéèyàn ó fi lè bá a ní àṣesílẹ̀ àti àṣewábá kí ni ipa tí àwọn gbèsè bíi credit card wọn ipa wo ló ní kó nínú ọjọ́ iwájú èèyàn gẹ́gẹ́ bí olówó tàbí onígbèsè ìrànlọ́wọ́ ọ̀nà wo lèèyàn sì lè gbà ṣe é tí ó fi ran àwọn èèyàn wa lọ́wọ́ torí kéèyí àwọn ẹlòmíì wọ́n kàn máa yọ kí wọ́n máa yọ kí wọ́n máa yọ kí ni kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin olówó àtònígbèsè àtẹ̀ntì ń lókè àtẹ̀ntì ò lókè àǹfààní wo ni ń bẹ ẹ ṣe olóòtú ní àkọ́kọ́ a gbọ́dọ̀ ṣọ́ra púpọ̀ nípa ọ̀rọ̀ ke ọ̀rọ̀ gbèsè ní ìlú amẹ́ríkà nítòótọ́ ó rọrùn láti jẹ gbèsè lamẹ́ríkà ó rọrùn láti gba gbèsè kò dàbí ìlú nàìjíríà tó pé a ní kó lọ mú eh, léyìn wá kó lọ mú ilé lágbájá wá kó lọ mú tàmẹ̀jọ wá nílẹ̀ amẹ́ríkà ó rọrùn púpọ̀ bó dẹ̀ ṣe rọrùn tó náà ó ní wàhálà àánú nítorí náà a máa ń ṣàlàyé fún àwọn èèyàn pé kó tó gba gbèsè kó tó ní àkọ́kọ́ ni pé kí ló fẹ́ fi owó ṣe gbọ́dọ̀ yẹ ṣo fẹ́ fi owó ra gèlè ni ṣo fẹ́ fi owó ṣe àríyá ni ṣé patí ń bọ̀ ni wọ́n dáṣọ ni o rànkárá ò jẹsẹ̀ mọ́ ló wá fẹ́ bẹ́gbọ́ mi ló wá lọ wọ́ọ̀kì e ni àbí o fẹ́ fi ṣe business business tó fẹ́ fi ṣe náà ṣé o ti ṣe o ti wádìí nípa ẹ̀ tó o bá jẹ gbẹgbèsè àwọn ọ̀nà wo ló gbà tó lè ṣe àwọn ọ̀nà wo ló lè bá ṣe ìyẹn jẹ́ àkọ́kọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa àyàn wa ń gbà míì fún àpẹẹrẹ ìdókọjá SBA ìgbà tí covid ṣẹlẹ̀ wọ́n ní SBA loan wà thirty um, three percent ní thirty years ní àtẹ̀ntó nílò àtẹ̀ntí ò nílò ni wọ́n náà gbà wàhálà dẹ̀ nìyẹn máa dálẹ̀ fún wọn lọ́jọ́ iwájú kódà àwọn míì wà tó pé kí ni ìjọba ti kó wọn sẹ́wọ̀n lórí ẹ̀ pé kí ni wọ́n wọ́n parọ́ pé àwọn ní ọmọọṣẹ́ ogún nítorí náà ìjọba fún wọn ní fifty thousand dollars ní ní loan wọ́n bẹ̀rẹ̀ sí í ná láì mọ̀ pé ìjọba ń kọ́ ìjọba ń ṣọ́ bí wọ́n ṣe náwó nu bank ìjọba wa ti gbé wọn ní ìsìnkú à ah, owó tá a fún ẹ ní loan a ní kò fi ṣe business ni bàtà máa wo àìpò ra mọ́tò òsèǹdẹ̀ sí nàìjíríà àìpò fi ra aṣọ àìpò fi ṣe patí àìpò fi ra go gbogbo ẹ̀ níjọba ń ṣọ́ so gbèsè tó wà ń lẹ̀ pé the five credit card wà accessible ó ṣe é tètè gbà kò gbọdọ̀ jẹ́ nǹkan tí a máa sáré gbà sí lóòótọ́ nílùú amẹ́ríkà ó ní ipa tí báǹkì ń gbé ó ní ipa tí ah, ah, access to capital through the banks tí ó ń kó àti pé ọ̀pọ̀lọpọ̀ báǹkì ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ńláńlá kọ́ ni wọ́n máa ń nílò sí àti gba owó ní ọwọ́ lọ́wọ́ ilé ìfowópamọ́ ṣùgbọ́n èmi máa ń sọ fún àwọn èèyàn pé kò lọ tí a máa kọ́ sáré sí ó gbọ́dọ̀ ní àwọn nǹkan tí àwa náà tá a máa filẹ̀ sínú láti bẹ̀rẹ̀ business ó fẹ́ bẹ̀rẹ̀ business yẹn náà òun náà tiẹ̀ tú owó jọ díẹ̀ òun náà tiẹ̀ pe àwọn ọ̀rẹ́ àti ojúlòmọ̀ tí wọ́n tí wọ́n fi ọkàn tó ẹ láti kẹ́ fi bẹ̀rẹ̀ business yẹn díẹ̀ kó tó lè pé ọ̀rọ̀ pé à ń lọ gba tá a bá ń gba gbèsè náà kọ́ ká gbìyànjú bá ṣe gba gbèsè ká máa san owó èlé wàhálà ló máa ń dá sílẹ̀ ìwé èlé amẹ́ríkà dẹ̀rẹ̀ ọmọ abẹ́ bulé bulé bulé wọn tiẹ̀ nílé ẹ tó tó wá máa mọ̀ tó máa gbójú wò ilé ò ní ṣe lọ ọ̀nà ní ṣe dúró sí nípa pé kí ni ó ti jẹ gbèsè rẹpẹtẹ lórí náà kọ́ kí a ṣọ́ra pọ̀ fún àti jẹ gbèsè lórí pé a máa ṣe business ó máa ń da kí a bẹ̀rẹ̀ ní díẹ̀ díẹ̀ díẹ̀ kárí business yẹn ṣe ń lọ owó tá a bá ń pọn bẹ́ẹ̀ ká tó fi àgbéra sí kí a tó bẹ̀rẹ̀ sí ronú pé kí ni a fẹ́ lọ gba àjẹgbèsè ní orí business ìyẹn jẹ́ bó ṣe jẹ́. ẹ ṣeun ẹ jẹ́ kí a máa pe àwọn èèyàn wọlé òjíṣẹ́ ṣé kí n máa pè wọ́n. òjíṣẹ́ o. bẹ́ẹ̀ ni ẹ máa pè wọ́n. alàgbà túnjí àtẹwọ́lógún mo ti tú yín lẹ̀ o alàgbà túnjí àtẹwọ́lógún èmi tú yín lẹ̀ o ẹ̀yin lẹ̀ túra yín lẹ̀ èmi kọ́ o. yá mo ti mo wà ń bẹ̀ mà mo dúpẹ́ lọ́wọ́ ima mo dúpẹ́ lọ́wọ́ olóòtú mi dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá Idris òwe tẹ̀ ń pa ẹ̀ ọ̀dà ẹ̀pẹ̀ ṣì máa ṣèwé lórí ẹ̀ máa kọ́ mi o Ìbàdàn lèmi náà gbé omi ọ̀mọ́ bí ẹ ṣe báyẹn anyway nígbà tí a bá lọ ta bá bọ̀ ní ọ̀rọ̀ iṣẹ́ IT yìí ìbéèrè mi kíní lórí ẹ̀ ni pé ǹjẹ́ ẹ programming um, ẹ ní programming tí ó lè reduce or destroy hackers or hackers activities tó ń tó ń dá wàhálà lẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n sọ pé orílẹ̀-èdè kan báyìí ló dìídì wá ọ̀nà láti wá kí kàn máa hack situation a rí irú nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ní ìsìn láìpẹ́ yìí. ìkejì ni pé tá a bá wí tá a bá bọ̀ àwọn ará ìlú òyìnbó wọ́n máa ní the next eh, the next place the next eh, billion dollar eh, opportunities is Africa the next place tí wọ́n ti lè make it the next place the best place now is Africa and tí Áfíríkà ò bá rẹ́dì àwọn pípì á tún wá wọ́n á tún wá kó ọrọ̀ ajé wa lẹ́rú ǹjẹ́ ìkíní ǹjẹ́ a ní opportunity láti lè ní bandwidth tiwa internet tiwa láti lè sọ pé ókè o irú bí mo ṣe bí mo ṣe wà yìí ten dollar ni mò ń san lóṣù fún internet àwọn tó wà ní Nàìjíríà tán bá bẹ̀rẹ̀ sí ra internet every time wọn ò lè wọn ò lè rí wọn lè rí wi-fi lò ǹjẹ́ ó possible kí àwọn kan kúrò ní àdúgbò àdúgbò yìí àbí bẹ́ẹ̀ ṣe wà yìí láti lọ sí Nàìjíríà láti lọ develop um, wi-fi activities so that ó máa easier and cheaper for Yorùbá people because tẹ́ bá rò ó dáadáa kí lórúkọ ẹ̀ uh, Lai Muhammed the information minister ó ń try láti sọ pé ẹ wá o China ó difficult láti lo gbogbo kínní ní China ó ń compare wa sí China àmọ́ ẹmọ iye kan tí China ṣe ẹmọ nǹkan táwa ṣe Korea nǹkan South Korea ẹ wá wò kí ni nǹkan tá a lè ṣe kí àwọn kan lè lọ síbẹ̀ yẹn kí ni nǹkan tá a lè ṣe láti lọ síbẹ̀ yẹn láti lè ní abundant Wi-Fi for everybody so ó dẹ̀ máa bring a lot of things ṣe mọ̀ ó máa bring a lot of entrepreneurship. ó ti yé mi sá. Ah, ó dàbẹ̀ pé méjì tí mo ní nìyẹn o mi mo fẹ́ pòwe kan mi tiẹ̀ mo sì máa pòwe o. <laughs> wọ́n bá yín pa alàgbà Idris Bello àbáyín pa. ẹ ṣe àdúpẹ́ so ní àkọ́kọ́ fún ìbéèrè yín àkọ́kọ́ nípa pé àwọn ACAS àti àwọn tí fún àwọn tí ò yé àwọn ACAS ni pé gẹ́gẹ́ bí a ṣe bẹ̀rẹ̀ ètò ẹ̀rí àwọn tí a gbà láàyè tí wọ́n fi agídí tí wọ́n fi wọ́n wọnú ètò wa àwọn yẹn náà ń pè ní ACAS ní àìpẹ́ nílùú amẹ́ríkà náà wọ́n ní oríṣiríṣi àwọn ètò wọn ètò ìjọba ní àwọn kan láti ìlú china àti ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti kí orí bọ̀ tí wọ́n fẹ́ máa kó ètò ọ̀rọ̀ wọn àwọn nǹkan tí wọ́n kọ síbẹ̀ tí wọ́n kó pamọ́ tí wọ́n fẹ́ máa kó síta àwọn yẹn náà ń pè ní hackers. mo gẹ́gẹ́ bí yorùbá ṣe sọ yorùbá wọn ní tíbi tire nílé ayé ni tó hmm. bá ṣe ń ní ìlọsíwájú ìlọsíwájú ó máa fa àwọn nǹkan míì dání ni ṣùgbọ́n wọn ní àìdúró là ń pè níjó bí kò bá ṣe ń ṣẹlẹ̀ nǹkan a tún máa tẹ̀síwájú ni ẹ wo bí eh, covid ṣe ṣẹlẹ̀ àìsàn tí a mọ̀ nípa ẹ̀ ó dé lára pé àìsàn yẹn dé kan àwọn kankan wọ́n ti gbìyànjú wọ́n ti ṣe vaccine fún wọ́n ti bẹ̀ di olówó so bí ọ̀rọ̀ akin náà ṣe ṣẹlẹ̀ nìyẹn bí aburú ṣe wà ń bẹ̀ náà pé kí ni àwọn mìíràn tún fojú sí pé ah ṣé ọ̀nà tí wọ́n ń gbà wọlé bí ẹ̀rọ olè ni olè tó fọ́lé ẹni tó máa ṣe bullet proof tó máa ṣe burglary proof náà ok tó wọn bá ṣe burglary proof síbi wọn ò ní gbà bẹ̀ wọlé tó wọn bá ṣe lé tó wọn bá ṣe lé bí technology ṣe máa advance wípé a ti ń lo kọ̀ǹpútà báyìí àwọn kan ń dọ́gbọ́n sí báyìí ìpèsè wọn dọ́gbọ́n sí báyìí pàtó ṣe máa ṣe báyìí ni wọ́n ní virus àjẹká ṣe antivirus bá a ṣe máa gbìyànjú wọn a ṣe máa gbìyànjú sí nìyẹn a lè fẹ́ pátápátá nítorí pé ńgbà míì gan àwọn tí àwọn míì máa ń mọ̀ mọ̀ wọ́n fẹ́ create solution àwọn á create problem gbogbo wọ́n fẹ́ ta wọ́n fẹ́ ta solution yẹn fún àwọn èèyàn àwọn á create problem yẹn so bó ṣe wà nìyẹn báyìí sàn bá ṣe wà dókítà náà gbọ́dọ̀ wà so mi ò fà lè fẹ́ kù kọ́tà lè kọ́ sọ́nà ní pé kí kí a máa gbìyànjú pàápàá tá à ń lo ìmọ̀ ẹ̀rọ ní fún lé ní fún iṣẹ́ ní fún gbogbo ẹni kí a máa fojú sí pé a ṣe gbìyànjú láti protect ẹ̀ láti fi ìṣọ́ṣọ́ ẹ̀bí àyè tó yẹ ká lo virus ni bóyá tó yẹ ká lo waiting room ní ẹ̀ ká lo key ni tó yẹ ká lo kó lè wà secure kí a kí ọ̀nà káwọn bá fi àyè gba nǹkan tí a fẹ́ nígbà pàdé tó bá di pé àti à ń transfer owó ni àti kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí owó wa kí ó má bọ́ sí ọwọ́ ọwọ́ lọ́wọ́ ìyẹn jẹ́ bẹ́ẹ̀ à nípa question kejì nípa pé kí ni àwọn èèyàn sọ pé ìlú wa ìlú aláwọ̀ dúdú ilẹ̀ aláwọ̀ dúdú áfíríkà ni ọpọ́n tún sún kàn báyìí nípa ìlọsíwájú bẹ́ẹ̀ ni ó lè jẹ́ nǹkan tó jẹ́ pé kí ni àwa ti rí látọjọ́ tó ti pẹ́ kódà ní ọdún mẹ́wàá sẹ́yìn tí mo sọra mi ní orúkọ afropreneur ìtumọ̀ ẹ̀ ní pé kí ni ó ní ẹni tí ó pé kí ni gbogbo ìgbìyànjú ẹ̀ ó fẹ́ dá lórí ìṣòwò ó fẹ́ dá lórí ilẹ̀ aláwọ̀ dúdú ìlú áfíríkà pé kí ni báwo ni a ṣe lè nílọsíwájú láti ìdí òwò ṣíṣe tá à ń pè ní entrepreneurship bí àwo ni a ṣe lè fi pèsè iṣẹ́ fún àwọn èèyàn wa gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wọ́n ní over a billion people ni ó wà nílẹ̀ Africa sìn táwọn dẹ̀ máa tó rí bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí ó tó ṣeé ṣe kí ó ti di two billion people ṣé ó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ wọn máa jẹ́ youth ṣé ẹ̀ ń gbọ́ mi. dáadáa à ń gbọ́ yín o. Okay ọ̀pọ̀lọpọ̀ wọn máa jẹ́ ọ̀dọ́ tó yẹ pé kí ni àwọn ọ̀dọ́ nǹkan tí àbá wáṣẹ́ fún wọn àwọn ló máa di boko haram àwọn ló máa di hoodlum àwọn ló máa di thugs wọn máa dà lóru tó pé àwọn tó wá lówó gan ti àwọn ìjọba gan àwọn gan wà lè sùn dáadáa nítorí pé kí ni wọn ò wá iṣẹ́ fún àwọn ọ̀dọ́ tó wà nílùú ìjọba fún ẹ̀kọ́ kò lè dá iṣẹ́ pèsè fún àwọn ọ̀dọ́ àwọn oníṣòwò báyìí àwọn tí ó ń dá iṣẹ́ aládàáni lẹ̀ entrepreneurship innovation la máa fi dá iṣẹ́ lẹ̀ technology ni a máa fi dá iṣẹ́ lẹ̀ tó pọ̀ iṣẹ́ àgbẹ̀ ó ní bu ọ̀nba tí a lè ṣe láyé tí a wà ń sí tí a lè fi káwọn ọ̀dọ́ lọ ṣe mo a gbọ́dọ̀ fi àwọn create àwọn new opportunities àwọn iṣẹ́ tuntun tuntun tí ayé ń sọ fún data science ni oríṣiríṣi eléyìí ni cyber security ni wọn àwọn yẹn la máa dá sílẹ̀ fún àwọn yẹn wa púpọ̀ náà tí àwa táwa ń bá ṣiṣẹ́ wọ́n jẹ́ àwọn ọmọ tí wọ́n bí sí ìlú Amẹ́ríkà nígbà míì ọmọ Nàìjíríà tí wọ́n bí sí ìlú Amẹ́ríkà tí ó wá gbé ó lọ ní ọlídé ó tẹ̀lé àwọn òbí ẹ̀ lọ sílé ni ah, Èkó ṣe wá rí báyìí kíkún báyìí báyìí wà táwọn lò nílùú amẹ́ríkà kí tí wọ́n wà níbí adé òpin ah mo lè ṣe kínní adé design a pinnu pé òun máa dúró sí òun dẹ̀ máa ṣe fún àpẹẹrẹ arákùnrin tí ó dá iléeṣẹ́ andela kọ́nà àwọn iléeṣẹ́ tí agbárùkù tí ó dá sílẹ̀ tá à ń pè ní Aboyeji ó jẹ́ ọmọ tí wọ́n bí ní nàìjíríà ìwọ̀n ó lọ kàwé ní ìlú Canada University of Waterloo ó dẹ̀ ṣe tán níbẹ̀ kàkó dúró síbẹ̀ ó ní ah òun ní àwọn ètò kan tí òun rò pé tábà ṣe báyìí tábà báyìí nílùú nàìjíríà tá a bá bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn wa bí wọ́n ṣe ń lo wọ́n ṣe ń kọ programming wọ́n ṣe ń pa ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá a lè kọ́ àwọn èèyàn wa dáadáa kí wọ́n mọ̀ kí a wá bẹ̀rẹ̀ sí ta ọjà wọn fún àwọn tó wà ní òkè òkun ṣé pé kí ni ẹni tó wà ní nàìjíríà tẹ bá san hundred dollars fún ní ojúmọ́ tá a bá máa ṣírò sí náírà owó tó pọ̀ ni whereas ẹni tó wà ní ìlú amẹ́ríkà tẹ bá san hundred dollars yẹn fún ó lè má tó nǹkan lójú ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni ó dẹ̀ fọwọ́ sílùú nàìjíríà ó bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ọmọ yunifásitì ó bẹ̀rẹ̀ sí kọ́ wọn ní programming ọ̀dọ́ bẹ̀rẹ̀ sí kọ́ wọn tí wọ́n pọ̀ díẹ̀ àwa ṣe àṣepọ̀ pẹ̀lú àwọn kan tó wà nílùú Amẹ́ríkà àti ìlú Canada pé àwọn táwa ti kọ́ Nàìjíríà o tẹ́ bá nídìí programmer ní ìlú Amẹ́ríkà ẹ ṣáà máa kàn sí wa kódà wọn ò láti travel wá sí Amẹ́ríkà ní Nàìjíríà tí wọ́n wà ìyẹn la máa fún wọn ní kọ̀ǹpútà a máa fún wọn ní internet ṣé dáadé kan ṣe kan a máa ṣe láti bẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe iléeṣẹ́ ilé ìlú láti iléeṣẹ́ láti òdo tí ó pé kí ni àti ó di ọdún tó kọjá two alágbá no kó tó dìgbà yẹn tó di ọdún two thousand and sixteen ọkùnrin tí a mọ̀ a mọ̀ sí Mark Zuckerberg tí ó dá Facebook lẹ̀ ó dìídì wá sí Nàìjíríà wá sí iléeṣẹ́ nípa bó ṣe gbọ́ nípa bí iléeṣẹ́ ìdìbò sí ó wá sí Nàìjíríà láti ní sí iléeṣẹ́ ó wá fi owó sí pé òun náà kọ́ òun náà fẹ́ ní ìpín nínú ilé ó fi owó sí inú iléeṣẹ́ Andela wà lọ́dún tó kọjá twenty nineteen ọkùnrin Al Gore tí ó ti ṣe igbákejì olórí amẹ́ríkà rí òun náà tún dá ó tún dá kìnnì kan lẹ̀ tó pé kìnnì òun náà wọ́n tún fi owó sí inú iṣẹ́ iléeṣẹ́ àǹdẹ́là ẹ̀ tí ó bẹ̀rẹ̀ láti nàìjíríà tó wá tàn ká nígbà pé ẹnìkan ṣó ń kọ́ ó ní ìgbìyànjú ó ronú pé kìnnì òun gbọ́dọ̀ padà lọ sí nàìjíríà láti lọ tún eléeṣẹ́ tàbádẹ́ ìwú bóyá ṣé náà kò ṣe náà tó rọrùn àìmọye ọjọ́ tó pé kí ni àmọ̀ bẹ́ẹ̀ a máa ń lọ síwájú àìmọye ọjọ́ tó pé kí ni wọ́n rí owó òṣìṣẹ́ san àìmọye ọjọ́ tó pé kí wàhálà ilé àbí wàhálà ìyẹn ni ó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn yorùbá náà máa ń sọ pé kí ni ajá tó bá máa ń rún ọkà aláyà olóko nǹkan tó gbọ́dọ̀ máa jẹ àkèrè ó gbọ́dọ̀ ṣetán láti fi ojú wo so èèyàn gbọ́dọ̀ kí láyà tó bá máa ṣe àwọn nǹkan báyìí àdè gbọ́dọ̀ dúró de àwọn òyìnbó kó tó pé àbí àwọn China kí wọ́n tó wá ṣe àwọn kìnìún fún wa àwọn e, èmi ẹ̀yin àwọn ọmọ tí à ń bí tí wọ́n ní àwọn ìmọ̀ àwọn náà máa tì lẹ́yìn pé kí ni a máa kì wọ́n láyà pé ẹ̀yin náà lọ sí ìlú Senegal lọ sí ìlú Nàìjíríà àwọn kan kọ́tà ẹ̀yin náà ń gbádùn Amẹ́ríkà ẹ̀yin náà ẹ ṣe síbẹ̀ ẹ ṣe síbẹ̀ ètò ìlera tó dáa ẹ ṣe síbẹ̀ ètò ìṣúná tó dáa ẹ ṣe síbẹ̀ ní àìpẹ́ yìí ní last month ìkan náà àwọn iṣẹ́ ládàáni tí àwọn ọmọ kéékèèké wa tí wọ́n dá sílẹ̀ ní ọdún 2016 táwọn pè ní paystack wà tó di oṣù tó kọjá yìí ọ̀gbẹ́ni iléeṣẹ́ kan ní Amẹ́ríkà táwọn pè ní Stripe tó wà in charge of uh, on uh, um, payment wọ́n nífẹ̀ẹ́ sí wọn rẹpẹtẹ tó wíkí ni wọ́n wá ra iléeṣẹ́ yẹn ní nàìjíríà wọ́n rà ní ní two hundred million àní wọ́n rà ọgọ́rùn-ún méjì igba million naira. sorry náà náírà dọ́là ni wọ́n kó láti ra iléeṣẹ́ tó wíkí ni àwọn gbìyànjú láti bẹ̀rẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ pọ̀lítì yẹn ló wà títà àdé ń ṣe nìyẹn pé kí ni àwọn máa ń wá àwọn tí ó ní ọgbọ́n yìí àwa tún wọn láyà à support wọn láti lè tẹ̀síwájú ní agbègbè yìí ẹ ṣeun o tó ẹ jẹ́ mú ìbéèrè ẹlòmíì alàgbà àtẹwọ́lógún mo mọ̀ pé wọ́n ti dáhùn ìbéèrè yín dáadáa mo rí pé gbóṣùbà fún wọn bó tiẹ̀ jẹ́ pé fún ìdí kan àbí ìdí míì ẹ lè sọ̀rọ̀ lásìkò ìyàwó ká apáyé lẹ́nu mọ́ o. beyond beyond my expectation beyond my expectation ẹ ṣe gan-an ẹ tún pòwe o òwe yẹn tún lé o. <laughs> ẹ ṣeun tó dókítà ẹkúndayọ̀ dókítà olú ẹkúndayọ̀ pòfẹ́sọ̀ bàbá sọ̀pọ̀nà mo ti rí yín èmi ti tú yín lẹ̀ o ẹ̀yin lẹ̀ tura yín lẹ̀ o fọ́tò yín kọ̀hún ọ̀tọ̀ ní eyín o ọ̀dà ẹ̀ tí àlejò wa ṣe ni alàgbò olú ẹkún dayọ̀ mo ti tú yín lẹ̀ yes ma ẹ ṣe ń gbọ́ mi. ẹ ẹ àrójú yín o ṣùgbọ́n kò ṣe ah. nǹkan tá à ń gbóhùn yín. kíní kíní ni mi ò mọ bọ́n ṣe ń ṣe ṣùgbọ́n ṣé ń gbọ́ mi ṣá. dáadáa hmm. ẹ lè sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ lọ. inú mi inú mi dùn fún nǹkan tí fún nǹkan tẹ mú wá sí orí ètò yìí ẹ ṣeun. nítorí pé ó ti jẹ́ nǹkan ńlá fún wa torí pé gbogbo wa là ń sọ pé ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká lọ báyìí ṣùgbọ́n púpọ̀ nu wa àmọ́ bọ́n ṣe ń ṣe. ṣe rí nǹkan tèmi fẹ́ béèrè nípa ẹ̀ ṣe rí gbogbo àwọn nǹkan tẹ sọ pé ká ṣe tẹ sọ pé àwọn èèyàn lè ṣe wọ́n lè lọ báyìí wọ́n lè lọ síbi báyìí wọ́n lè ṣe báyìí ó dáa ṣùgbọ́n nǹkan kan wà ṣe rí òun náà ó ní ní òyìnbó máa ń pè ní agency agency yẹn kì í ṣe pé wọ́n lọ dá ilé kan sílẹ̀ o ṣùgbọ́n àwọn èèyàn tó máa jẹ́ kí kinní yẹn ṣe èyí tí Yorùbá máa ń pè ní pé àwọn àwọn àwọn ọ̀bẹ bọ́n ṣe mú tó wọn lè wọn lè dá igi wọn lè dá igi igbó ṣán ènìyàn ní ṣe légbè lẹ́yìn wọn àwọn àdá so tí ẹ bá wò ó àwọn nǹkan tẹ́ sọ pé ká ṣe yẹn mo rántí ngbà kan a fẹ́ a fẹ́ a iléeṣẹ́ kan lẹ̀ a dẹ̀ fẹ́ ṣe ní non-profit àwa ń ṣe ní five oh one c three pé a fẹ́ ṣe five oh one c three c three ààrẹ tó máa bá a ṣe ààrí nǹkan kan ààrẹ àwa pàápàá àmọ́ ń pa ẹ̀ bàtà lọ bá àwọn olówó orí ìjọba tẹ bá rí ìwé tán gbé wa sí wọn tán gbé sí wa wájú à ń láti lọ gba phd ni so gbogbo nǹkan tí mo dẹ̀ ń sọ yìí kì í ṣe kékeré tẹ bá fẹ́ dá iléeṣẹ́ ilé ilé oúnjẹ lẹ̀ lásán pàápàá ìwé tán máa jù síwájú yín bó tẹ̀ jẹ́ pé ẹja lẹ fẹ́ máa máa sin ẹja kó jẹ́ pé ẹja lẹ fẹ́ máa sin tẹ máa mm-hmm. oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn ni ó máa ń gbà ṣùgbọ́n ń gbà táwa máa ṣe kinní yẹn a lọ bá àwọn kan tó jẹ́ pé iṣẹ́ wọn nìyẹn ni wọn ò dẹ̀ kì í ṣe lọ́ọ̀yà wọn kì í ṣe accountant wọ́n kàn jẹ́ pé iṣẹ́ tó ń ṣe nìyẹn nǹkan tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni gbàtàrẹ wàá ṣe gbogbo article of incorporation gbogbo oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ gbogbo board gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ṣe gbogbo ẹlẹ́ fún wa nǹkan táwa fúnra wa táàní lè ṣe ṣé nǹkan tí mò ń sọ yẹn kì í ṣe lórí pé a kàn fẹ́ ṣe five oh one c nìkan o oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn ni téèyàn bá fẹ́ ra lé ó máa lọ bá kokoyé àbí kó lọ bá òyìnbó tàbí kó lọ bá ara ilé ara bí máa lọ bá ṣáà ǹjẹ́ ọ̀nà kan wà tá a lè máa fi mọ àwọn èèyàn bójẹ́ ó fẹ́ ra lé ni o bójú ó fẹ́ ralẹ̀ ni o bójú ó fẹ́ dá iléeṣẹ́ lẹ̀ ni o ó fẹ́ dá ó fẹ́ ṣí bank account ni o ó fẹ́ ṣe oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn ǹjẹ́ àwọn èèyàn kan wà láàárín wa tó yẹ pé wọ́n ní wọ́n ní iṣẹ́ tó ń ṣe nìyẹn tẹ bá ti ju fifty dollar lẹ̀ tẹ bá ti ju hundred dollar lẹ̀ tẹ bá ti ju two hundred dollar lẹ̀ iyekíye tó bá ti tó bá ti ń fẹ́ ṣá àti dáwọ́ yẹn fún wọn wọ́n bá yín ṣe gbogbo kìíní ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ gbàbẹ̀ wọlé kò ní sí pé ẹ̀ṣẹ̀ máa ṣe máa lọ lọ́rùn lọ́rùn lọ́rí lọ́rí gbogbo ẹ̀ ẹ máa fúnjà ẹ ẹ̀tún lọ ẹ̀ ẹ̀tún mọ lọ́ọ̀yà tẹ máa lọ bá nítorí pé lọ́ọ̀yà ẹ bóun ṣe ń wò ọ̀nà ọtí tó bá jẹ́ ọmọ Korea ní báwọn Korea ṣe ń ṣe ló mọ máa wò tó bá jẹ́ pọ́ ọmọ òyìnbó ní àwọn ara wa tó jẹ́ pé wọ́n á lè máa jẹ́ kí nǹkan wa dà ìyẹn kínní ìkejì òun ni pé gbogbo àwọn bá ṣe ń sọ wípé àwọn tó wà nílé ẹ wọ́n sì ń ṣe òwò gẹ́gẹ́ bá bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn ti kí ni wọ́n dẹ̀ ń sọ pé kí ni nǹkan tí àwa tá wà ń bì tó a lè máa lọ lé lọ ṣe nǹkan tèmi tiẹ̀ fẹ́ béèrè ni pé kí ni nǹkan tá lè bá wọn ṣe tá máa ṣe ń bì tó jẹ́ pé tó bá ń gbin iṣu ńlé a máa tà ń bí tó bá ń gbin ọ̀gẹ̀dẹ̀ ńlé tó bá ń gbin ọ̀gẹ̀dẹ̀ ńlé a máa ṣe nítorí tó bá dẹ̀ ń gbin òrí a máa bá wọn gbé lọ a máa gbà a máa tà ń bí a máa ṣe àwọn ọ̀nà owó ní gbogbo àwọn kinní wọ̀nyẹn ló ṣe lè ṣeé ṣe ẹ ṣe. ẹ ṣe àdúpẹ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti orí ìbéèrè kejì mi sí nínú ẹni tó máa ń fi bẹ́ẹ̀ gba àwọn èèyàn níyànjú láti pé kí wọ́n wá nílùú òkèèrè kí wọ́n láwọn ń ṣe business ní Naija àfi tí wọ́n bá rí ẹni tí wọ́n fi ọkàn tán tí wọ́n ti jọ ṣe dáwó pọ̀ rẹpẹtẹ tí kò lù wọ́n jàǹbá kò dẹ̀ ń ṣe pé bóyá nítorí àwọn aráalé ò dáa àwọn tó wà nílé aráalé náà ló kú wà lamẹ́ríkà bá ṣe oníjàmbá ṣe wà lamẹ́ríkà náà lóníjàmbá wà ní nàìjíríà ṣùgbọ́n ẹ̀yìn ọba máa ń ní pé a kì í fi ojú olójú ṣòwò ká jèrè hmm. nítorí ẹ̀ tí distance bá ti wà mí kì í máa ń fi bẹ́ẹ̀ gbà níyànjú àti tá a bá ti pẹ́ àwọn tí ẹ ti mọ̀ dáadáa for instance èmi láwọn tí mi ti ń bá ṣe business fún ọdún mẹ́wàá lára wọn wà lórí kọ́ọ̀lù ìsìnkànnà mi àfáà skill ló sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn pé owó ti dà á pọ̀ mo kódà mo lè ní kọ́ lọ kọ́lé kọ́ lọ ṣe báyìí báyìí báyìí owó àbẹ́ wọn tí ò bá ní mo máa ń sọ pé kékeré kí wọ́n kí wọ́n ṣe níwọ̀nba ibi tí wọ́n bá mọ̀ sí wọn náà ni àlàyé tí ẹ ṣe fún àpẹẹrẹ ká kí ẹni tó wà lamẹ́ríkà sọ pé òun dandan dandan òun gbọ́dọ̀ lọ sí nàìjíríà lọ́gbìn pákí òun gbọ́dọ̀ lọ́gbìn iṣu kó tó yẹ kó òun ṣe ni pé kí ni kó ṣe ìwádìí pé báwo ni iṣu yẹn ṣe máa dé amẹ́ríkà tí ó bá dé amẹ́ríkà báwo ni wọ́n ṣe ń tà tí ẹ bá lọ sí ọ̀pọ̀lọpọ̀ níta sí ìrìn aṣọ ní amẹ́ríkà kódà iṣu ghana ló pọ̀ jù ń bẹ̀ so a máa bẹ̀ pé ah, bá ṣe ń gbé iṣu tó ní nàìjíríà kí ló tí a lè máa rí iṣu nàìjíríà kó máa dé amẹ́ríkà láwọn máa ń ṣẹlẹ̀ ní pé kí ni ẹni tí ó gbin iṣu ní nàìjíríà tó fi ránṣẹ́ ó lè má mọ òfin amẹ́ríkà pé orú iṣu wo ni wọ́n fẹ́ báwo kí ni àwọn ìjọba máa yẹ̀wò kí iṣu tó wọlé ìwọ̀n tó wà lamẹ́ríkà kan ó lè ṣe àwọn ìgbìyànjú yẹn kó wá pọ̀wọ́pọ̀ pẹ̀lú àwọn tó wà nàìjíríà fún kìnìún báyìí báyìí báyìí ni oṣù tí wọ́n fẹ́ o báyìí ni ètò tí a máa láti ṣe o bẹ́ẹ̀ ṣe máa gbìn nìyí o ẹ bá gbìn tán ẹni tó máa ṣe ètò kí ó lè dé kí wọ́n lè ṣìpò ẹ̀ ní o bó ṣe máa dé amẹ́ríkà ní o bó ṣe báyìí báyìí báyìí ní so ká máa sowọ́pọ̀ yẹn òun ló máa jẹ́ kí a ní ìlọsíwájú so yẹn jẹ́ bí ó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ pé kí ni a lè ṣe pẹ̀lú àwọn ará ilé ní ọwọ́ kan ní ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa pé kí ni báwo la ṣe lè rí àwọn èèyàn wa tí kí tó pọ̀ lọ sí yẹn fún àpapọ̀ e, mo ní ọ̀rẹ́ kan ní nàìjíríà tí ebi kìíní ló ń ṣe plantain chips níbi tí ó gbèrò délé ní ó máa plantain chips yẹn kọ́ ó máa fi ń ṣọwọ́ sí amẹ́ríkà tó pé wọ́n máa ṣíìpù ẹ̀ ní ó tún wá di ọjọ́ pé different stores ní amẹ́ríkà ni wọ́n ti ń tà á wọ́n ní ẹnìkan náà tó pé moringa tí a mọ̀ ni ó sọ di ọṣẹ ló sọ di cream láti nàìjíríà kọ́ ló ti máa ń sẹ́ǹdì sí amẹ́ríkà pàdé àwọn kan náà ní ọjọ́ ní àìpẹ́ ọjọ́ wọ́n pe àwọn ní casavanova.com kí ni wọ́n ṣe pákí wọ́n wá sọ di flakes wọ́n fi ń ṣe noodles wọ́n fi ń ṣe chips but wọ́n tà sí nàìjíríà ìlú germany ni wọ́n tà sí so oríṣiríṣi bẹ́ẹ̀ ni àwọn tó wà nílùú amẹ́ríkà táwa nílùú oríṣiríṣi ìlú bẹ́ẹ̀ tá ti rí àwọn ibi tí opportunity yẹn wà àwa link up pẹ̀lú àwọn tó wà nílé láti bú kí ni báyìí báyìí nǹkan ni a ṣe lè jọ ṣiṣẹ́ pọ̀ tí ó máa wúlò ṣàǹfààní fún àti lágbájá àti tàmẹ̀dù tó yẹn jẹ́ bẹ́ẹ̀ yẹn lórí ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa pé kí ni bí àwọn la ṣe lè ṣe àfihàn àwọn èèyàn wa tí wọ́n ti ní ìmọ̀ nípa àwọn bá ṣe ń dá business lẹ̀ tí wọ́n ti ní experience ní díẹ̀ tó yẹ pé kí ni ẹni tó ń bọ̀ lẹ́yìn kò tún ní láti máa ṣe ìbẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ again òun náà ni wọ́n àwọn ètò tí àwọn àwọn olóòtú ń ṣe pẹ̀lú kí ni oríṣiríṣi àwọn ìjọ tí a ní àwọn community tí a ní bóyá ní church ní bóyá mọ́ṣáláṣí ni lẹ́yìn tá a bá jọ́sìn tán ó yẹ kí a máa ṣe àwọn ètò lórí ìṣòwò ká máa ṣe ètò lórí ìṣúná ká máa ṣe ètò lórí pé kí ni lágbájá ti ń ṣe kí lágbájá mọ̀ kí amòfin lágbájá ni kí ló lè fi dá wa lẹ́kọ̀ọ́ lágbájá iṣẹ́ tó ń ṣe ni tó lè ṣàlàyé fún wa lágbájá ilé ó franchise KFC ni báwo ló ṣe dá franchise yẹn lẹ̀ kí ni ètò tí a láti tẹ̀lé láti ṣe franchise ní ìlú houston ní pápá ní mọ́ṣáláṣí nàìjíríà tó ń pàpẹ́ ní mosjid muminin ní houston ní sunday sunday wọ́n máa ń ṣe àwọn ètò báyìí pé kí ni wọ́n máa pe oríṣiríṣi ẹni tó ṣe pé bóyá amòfin ni o ẹlòmíì tó ní owó bísínẹ́sì trọ́ọ̀kì ni o ẹlòmíì tó ní owó bísínẹ́sì á wá fún àwọn míì pé ẹ bá fẹ́ wọlé o bí ẹ ṣe máa tọ́ ní bẹ́ẹ̀ ṣe máa tọ́ ní. nígbà míì kan tí ó bá dẹ̀ sí ara nàìjíríà àwọn èèyàn wa tí a mọ̀ kò sí tìjú mẹ́ kí apẹ̀rẹ̀ àtàwa ok ah, bẹ́ẹ̀ Chinese náà ni bóyá Mexican náà ni pé kí wá dára lẹ́kọ̀ọ́ tó bá ti mọ̀ á ti mọ̀ nìyẹn tí kan nu wa tí kejì nu wa bá ti bẹ̀rẹ̀ sí ṣe ó ti bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn tó fi dé orí mu àwọn realtors ràìtàwárí ni wa tó jẹ́ realtor tó mọ̀ nípa ètò ilé kó lè fi wọn ẹnì kejì àpé báyìí báyìí báyìí àwọn tó máa ń bà wá lẹ́rù tí ò dẹ̀ kó bà wá lẹ́rù ni pé ní nǹkan táwọn pè ní scarcity mindset nígbà míì àwọn èèyàn wa mí nígbà míì ọmọ òkúta wọn ti fi ọ̀nà wọn ẹlòmíì pé ó máa dí ó máa dí ọ̀nà tiwọn kò dẹ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run bá ní ọba tí ó kọ tó ń kọ àsìkì ó dẹ̀ ti kọ àsìkì olúkálùkù ó ròyàn lọ́wọ́ ó ròyàn lọ́wọ́ omi tí ẹ̀dá bá mu kò ní ṣọ̀kan já ẹ̀dá hmm. torí náà kọ́ kí a máa fi ọ̀nà wọn àwọn èèyàn wa kí a máa ràn wọ́n lọ́wọ́ lórí àwọn ètò báyìí kọ́ kí a dẹ̀ máa gbìyànjú kí a máa kí a máa ṣe àfihàn àwọn ọ̀nà tí a lè gbà débẹ̀ ní pàápàá púpọ̀ ni wọ́n là ń lọ mọ́ṣáláṣí là ń lọ sí church ká máa sọ di pé à ń lọ jọ́sìn fọ́ lọ́run lásán kí a tún máa ran wa lọ́wọ́ kí a máa fi ọ̀nà wọn ara wa àwọn báyìí kan ló lè mú ìlọsíwájú bá wa ẹ ṣe lójú. so ẹ ṣeun o n ó pe àwọn èèyàn tí wọ́n wà lórí ọpọ́n ṣùgbọ́n ní àárín ìbéèrè wọn ní gbogbo èèyàn ń sọ pé owó wà nílẹ̀ adúláwọ̀ okòwò wà ọ̀nà wo la fi lè gbà láti mọ ibi tó wó wà àbí irú okòwò nílẹ̀ adúláwọ̀ tó lè mówó wá ṣé ẹ mọ̀ pé pàtàkì ní èyún náà wọ́n kàn ń sọ wọ́n kàn ń sọ àmọ́ bí wọ́n wà àmọ́ bá ti wà. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń fi ojú sí epo rọ̀bì àtàwọn pè ní crude oil wọ́n gẹ́gẹ́ bá ṣe bí tí ayé tí ayé lọ ń sìn ayé pé owó epo rọ̀bì gan ti ń lọ sílẹ̀ sọ àlè jókòó tì yẹn ṣùgbọ́n oríṣiríṣi náà ni a sì ní fún ọmọ akúnṣe náà méjì máa pè ní nǹkan tí ó wà ní abẹ́ ẹsẹ̀ wa àti nǹkan tí ó wà ní um, òkè ọrùn wa mi máa ń ṣàlàyé fáwọn èèyàn pé níbi tí ilẹ̀ adúláwọ̀ ń lọ sìn a gbọ́dọ̀ gbé pàtàkì fún nǹkan tí ó wà ní òkè ọrùn wa ju nǹkan tí ó wà ní abẹ́ ẹsẹ̀ wa lọ kí ni mo gbà lérò bẹ́ẹ̀ nǹkan tó gbà wà ní abẹ́ ẹsẹ̀ wa ní àwọn tí a lè rí nínú ilẹ̀ gẹ́gẹ́ bí góòlù ni fàdákà ni oríṣiríṣi tí àwọn èèyàn máa ń tún nílẹ̀ bítúmẹ̀ ni gbogbo ẹni kòkó ní nǹkan tí a gbìn ni ọ̀nà tá a lè fi rí owó ní àwọn nǹkan bẹ́ẹ̀ ni pé a gbọ́dọ̀ kọjá pé àkànṣe ń gbìn lásán fún àpẹẹrẹ ní ìlú Áfíríkà ní ìlú Ivory Coast àti Ghana ni a ti ń gbìn kòkó jù ṣùgbọ́n tá a bá máa ṣèwádìí bí wọ́n ti ń pa owó jù lórí kòkó àwọn Switzerland ni tó pé kí ni wọ́n máa ra kòkó yẹn kọ́ wọ́n wá kó lọ sí ìlú wọn wọ́n wá tún ṣe wọ́n á sọ di ṣokoléètì yẹn kọ́ àwọn máa tà lówó tó pọ̀ àgbẹ̀ tó gbin kòkó ńkọ́ òun oríkè báyìí lòun máa rí ń bẹ̀ torí náà kọ́ àwọn ibi tí opportunity wà ní pé kí ni àwa tí a bá lè dá kọ́ láwọn pé ní processing uh, factories lẹ̀ láti sọ kòkó yẹn di chocolate kó tó dókó máa kúrò ní ìlú uh, Nàìjíríà ọ̀ ìlú africos lọ sí ìlú Amẹ́ríkà bàbá ṣe lè tún àǹkan yẹn ṣe sí ló máa yẹ kí owó kó gbé pẹ́ẹ́lí sí kí owó ẹ̀ pọ̀ sí so yẹn jẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ tó fi wá kan àwọn nǹkan nǹkan nǹkan míì tí a ní nínú ilẹ̀ ṣùgbọ́n níbi tí ayé lọ sìn èmi sọ pé ibi tó yẹ kí a dojúkọ ni nǹkan tó wà ní òkè òyìnbá tá a bá wo ìlú Amẹ́ríkà àti ìlú àtàwọn káàkiri kò sí yunifásitì tẹ máa dé tí ẹ̀ ní bá ọmọ Yorùbá ń bẹ̀ tí ẹ̀ ní bá ọmọ Nàìjíríà ń bẹ̀ kò sí ìlú kò sí ìlú tẹ máa dé ní ìta bá ń wo àwọn tó wà lókè lókè tí ẹ̀ ní bá àwọn èèyàn wá ń bẹ̀ kódà tẹ bá wo ìlú Amẹ́ríkà láìpẹ́ ẹni tí wọ́n fi ṣe igbákejì oníṣùná amẹ́ríkà ó jẹ́ ọmọ nàìjíríà tàbí sí nàìjíríà kó tó wá sílẹ̀ amẹ́ríkà ọ̀gbẹ́ni wálé adéyẹmọ tí wọ́n ń pè ní wálé right yàrá ẹ̀wò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ṣe báwọn nàìjíríà ó jẹ́ pé kí ni ajẹ́ntì orí wa pé púpọ̀ báwo la ṣe fẹ́ sọ orí wa tó pé nǹkan báwo ìfẹ́ sọ dowó ó jẹ́ pé jẹ́ kọ́tọ́ kí ni a máa gbájúmọ́ àwọn èèyàn wa tí ó kọ àwọn ọ̀dọ́ wa tí wọ́n báwo la ṣe fẹ́ ṣe ètò ẹ̀kọ́ wọn tó jẹ́ pé kí ni ó máa yẹ tó bá ìgbàlódé mu tó jẹ́ pé kí ni àwa lè ma optimize ẹ̀kọ́ tí wọ́n kọ́ yìí ọpọlọ pípé nǹkan báwo la ti fẹ́ sọ di owó jẹ́ pé kí ni àwọn èèyàn wọ̀ ní wípé àwọn nàìjíríà wọ́n kàn tiẹ̀ ń ṣe gbájú ẹ̀ nìkan ni wọ́n kàn tiẹ̀ ń gba owó lówó wọ́n ń ṣe scam wọ́n ń ṣe card ọpọlọ yẹn báwo ti lè sọ di nǹkan tó yẹ kí ni wọ́n wúlò fún ilé ayé ibi tó yẹ kí àwọn ìjọba wa kí a gbájúmọ́ nìyẹn àti àwa yẹn náà kọ́ kí a gbájúmọ́ mo máa ń ṣàlàyé fún àwọn èèyàn tó wà ní òkè òkun pé àǹfààní tí ó tóbi jù tó lè ṣe fún àwọn èèyàn tó wà nílé ni pé kí wọ́n ní ètò ẹ̀kọ́ tí ó yè kó àwọn aṣọ fún wọn ra bàtà fún wọn ó dá ọ ṣùgbọ́n bàtà máa tán aṣọ máa tán ṣùgbọ́n kò ẹni tó ra aṣọ fún tó ra bàtà fún tó ò béèrè pé ṣó ń lọ léèwé tó ò mójútó owó léèwé ẹ̀ tí ò bá jẹ́ bùkátà fún ẹ léèní á jẹ́ bùkátà fún ẹ lọ́jọ́ ọ̀la torí náà kọ́ a ní láti mójútó ètò ẹ̀kọ́ àwọn èèyàn wa tí ètò ẹ̀kọ́ àwọn èèyàn wa nílé bá yẹ kó tó bá dáa àwa wò pé báwo la ṣe máa sọ ọpọlọ pípé nǹkan báwo la ṣe máa sọ di owó ibo ni ayé lọ sìn fún àpẹẹrẹ oríṣiríṣi àwọn ètò tó pé wọn ṣe nílò amẹ́ríkà mọ́ tó pé owó ẹ̀ wọn ní amẹ́ríkà wọ́n ti ń gbé lọ sí ìlú india wọ́n ń gbé lọ sí ìlú pakistan ìlú bangalore wọ́n pè ní back office support tẹ bá pe jp morgan tẹ pé chase tẹ́yìn wọn máa dá yín lóhùn ẹ̀ pé èdè india yorùbá òyìnbó ẹ̀gàn agídí lè máa fi gbọ́ òyìnbó tó ń sọ mi tó ti ń bá yín sọ̀rọ̀ torí kí ni wọ́n ti outsource ẹ̀ sí ìlú India wọ́n á máa bèèrè pé ah nínú ara India tara Nàìjíríà ta ló gbóyìnbó jù tara Nàìjíríà máa sọ òyìnbó gan ẹ ó pé ìlú ọba náà bí sí ni ó ṣe wá jẹ́ pé ìlú India ni wọ́n ń gbé àwọn iṣẹ́ yẹn lọ so àwọn opportunity tó yẹ pé àwọn náà gbọ́dọ̀ máa wá ní èpùkè báwọn náà ti lè gbé owó àwọn iṣẹ́ yẹn lọ sí ìlú Nàìjíríà tó pé kí ni á fi lè pèsè opportunity fáwọn èèyàn wa nílé láti á dẹ̀dẹ̀ káà náà ní ìlọsíwájú so oríṣiríṣi àwọn ọ̀nà tí a gbọ́dọ̀ máa gbà láti ní ìlọsíwájú nìyẹn ẹ ṣe púpọ̀. yín lókè Isaac nìkan náà ni ẹ pe orúkọ yín èmi ti tú yín lẹ̀ tẹ́ ẹ bá túra yín lẹ̀ ẹ̀yin náà ò lè sọ̀rọ̀ kódà àti ẹ̀tún lè rójú yín gan ó dáa mo ti èmi ń tọ́ ẹ̀hẹ́n. hello. ó ẹ máa ń sọ̀rọ̀ lọ́wọ́. jẹ́ ń gbọ́ mi báyìí. dáadáa ok ẹ ṣe gan-an ok àkíyèsí méjì ni mo kàn fẹ́ ṣe lórí ètò yìí but before then mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn olóòtú ètò yìí uh, I want to appreciate your effort in recognizing quality guests because you know, mo wà lórí ètò ní last week náà èyí tá a ṣe you invited àwọn strong people for uh, to educate us about uh, uh, legal matters. you know, and uh, tonight's guest has not disappointed either. I Akiesi Metakuvesh, the number one, New York, New York stuff, and New York. Uh, uh, experience mi ni wípé ìlú àwa tí a wá láti nàìjíríà a mentality where you know, we must all have doctorate you know, so, degree you know, before we can succeed. It shouldn't be, it shouldn't be the case. àti àwọn Russian àwọn Chinese tí wọ́n ń wá yẹn they don't speak that much English so they are able to start their own businesses you know so that mentality because you know there was a program to one show for about two or three weeks no more than that on social media tó ń sọ wípé Nigeria Nigerians are the most educated in kan bá yẹn ó dàbẹ̀ ní pé kínní yẹn ó ń deceive wa. and discouraging us, stopping us from starting our own businesses. You know, there's nothing wrong in going to school and having degree, but you know, pursuit of degree for the sake of you know being recognized as a Dr. Lagbaja, Oyekia Ronu Lori we should stop it. That's number one. Ibi tẹ̀mí ti ń ṣiṣẹ́, you know, uh, nínú yìí, you know, what they do, tí o bá ti o ba 1st degree in engineering, you don't have to have a master's degree or PhD. What they require you to have is professional license. Once you have that professional, uh, professional license, the sky is the limit for you. But àwọn ọmọ Nàìjíríà they still have that belief that they have to be doctor, engineer. or yẹ kí you know, we should, you know, not, you know, uh, pursue education or something just for the sake of. Like, the other one is a trust deficit. Ìyá ní ní community are. ìgbà tí mo join ẹgbẹ́ kan ní New York níbí báyìí you know a a suggest pé you know we should come together and uh, as you know contribute money you know about twenty five years ago nígbà tí mo kọ́kọ́ join or a little over twenty five years ago wọ́n ń ta àwọn ilé tí wọ́n depressed ní New York City almost at a giveaway price because wọ́n fẹ́ kí wọ́n wà abandoned you know you know Uh, Morocco, unfortunately, there was trust deficit you know, within our group. We didn't do that. Àwọn ẹgbẹ́ tí mo dẹ̀ bá àwọn tí mo ń bá ṣe ẹgbẹ́ or uh, Yorùbá in general mo mọ̀ pé you know, aláìkí fàájì aláìkí party, you know, a take your opportunity I mean advantage That are ra I want you know, aṣẹ́yìn you know, tá a bá fẹ́ if you want to do ìkómọ or a fẹ́ ṣe à ń we have to go and rent from people that had the foresight to buy, you know. So we're still renting 25 years later, you know. Uh, that's, you know, because of trust deficit, you know, uh, there was no cooperation. And uh, the other thing is uh, ignorance, because I just mentioned something about minority business enterprise, you know. Uh, and he's right. There are two programs, you know. There's the state program, you know, that's what they call WBE, Women Business Enterprises, and then MBE, Minority Business Enterprises. That is state mandate that you know you must set aside certain percentage of, you know, uh, business patronage to minority or women. Then there's the federal mandate. You know, it comes under what they call DBE, disadvantaged business enterprises. You know, uh, there's the ignorance among our community because you know there was a time that we shared you know, information I attend so that, you know, we take advantage of uh, this opportunity because, you know, the DB program, you know, disadvantage something or, or minority something, it covers a quarter in Nigeria, you know, so until we open up, trust one another, or until we shed the mentality that, you know, I must be doctor, lawyer, engineer, lagbaja, you know, uh, until we share this information and then we cooperate with one another, they will play and, and they make a headway. So, like I said, you know, uh, I don't think there's anything else I can add. You know, the, the, the, guest has you know, dealt extensively with you know, uh, the topic, and uh, I'm very appreciative. You know, we appreciate the opportunity to contribute. Uh, oh, I'm sorry. One last thing. You know, taxi, somebody, something. You know, in New York City here, there's what they call taxi medallion àwọn people were tí were ń wa if they had taken advantage of buying the Dalian twenty or it was less than you know two hundred thousand in a dollar can you believe that today as I speak is over one million to have a medallion. A medallion is that it's like a license that gives you the opportunity to operate taxi in New York City. you know. So these are opportunities that, you know, we don't take advantage of. And I'm hoping that, you know, at the end of today, you know, we all think, you know, how to take advantage of all these opportunities that come before us. Eshema, God bless you. So Eshe, Eshe, uh, Alagba Idris Bello, ǹjẹ́ ẹ ní kankan sọ àwọn nǹkan tí wọ́n sọ. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe púpọ̀ ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe púpọ̀ wọ́n àwọn nǹkan tí wọ́n sọ mo gbà wọlé rẹpẹtẹ àfikún kan ṣe àwọn àfikún kan láti orí ọ̀rọ̀ tí wọ́n sọ kẹ́yìn nípa pé nǹkan táwọn èèyàn ò ní ẹgbẹ́ táwọn èèyàn mọ̀ ń pa ẹ̀ wọ́n ní a kì í fi àìmọ̀nà ìdápàdé pàdé ọtí yóò bá dẹ̀ mọ̀ ń kọ́ ẹni ni so a gbọ́dọ̀ gbìyànjú láti fi tún fi àwọn ọ̀rọ̀ ká fi kàtàn ká kí àwọn èèyàn á lè mọ̀ fún àpẹẹrẹ tá a lọ sí wẹ́bsáìtì kan tá à ń pè ní mbda.gov M as in Mary, B for boy, D for David, A for Apple, mbda.gov, that's Minority Business Development Agency. Oríṣiríṣi ìjọba máa rí ń bẹ̀ tí ìjọba tó ń gbé kalẹ̀ láti ràn àwọn atapò tó ń pè ní minority lọ́wọ́. Kódà nígbà mi kéèyàn tó lọ sanwó gba lọ́ọ̀yà lóríṣiríṣi tó yẹ pé àwọn lọ́ọ̀yà tí wọ́n ti san tí ìjọba ti sanwó fún tó lè fi nǹkan wọ̀nyàn pé báyìí báyìí báyìí ni kò ṣe rìn. Kódà lóye pé fẹ́ẹ́ ti gba lóònù SBA àwọn tó lè láì sanwó fún lọ́ọ̀yà wọ́n máa fi wọ́n fún báyìí ni wọ́n ṣe máa bẹ̀rẹ̀ um, business báyìí ni kò fi ṣe ṣe okòwò báyìí báyìí ni kò ṣe rìn so oríṣiríṣi níjọba ti gbé kalẹ̀ tó gbé àwọn náà gbọ́dọ̀ ṣe wádìí ẹ̀ àti sba ni o àti sba.gov àti mbda.gov àwọn báyìí ó ṣe pàtàkì kí a wò mbda.gov ẹnìkan ló bá mi type ẹ̀ mbda.gov ok ẹ ṣe mà oríṣiríṣi ìlú náà ló ní bẹ́ẹ̀ àti sba bẹ́ẹ̀ ni oríṣiríṣi náà kọ́ ni wọ́n dẹ̀ tún ní àwọn ní what they call eh, employment agency ta employment agency láwọn tó máa ń ṣe ni pé àwọn tí yóò bá níṣẹ́ lọ́wọ́ wọ́n máa ń rìtúlù wọn wọ́n máa ń kọ́ wọn kí ni àwọn new skills ok ṣé ó yẹ kó mọ wọ́n ṣe ń ṣe excel ni ṣé ó yẹ kó mọ wọ́n ṣe ń lo kọ̀ǹpútà ni báwo ló ṣe lè ṣe láti tú iṣẹ́ ìgbàlódé ọ̀fẹ́ lọ́dẹ̀ máa ń ṣe ilé oríṣiríṣi bẹ́ẹ̀ ló wà ní àwọn àwùjọ wa ta gbọ́dọ̀ wádìí nípa ẹ̀ Uh, employment agency ó ti Texas dàbí TA lọ́n pé ti Texas Texas employment agency oríṣiríṣi wọn náà ló máa ń ní ọdún máa fi ń support àwọn tó wá fẹ́ dá business náà lẹ́pẹ̀ báyìí ni kò ṣe gbà báyìí ni kò ṣe gbà báyìí ni kò ṣe gbà kódà a lè fún ọ ní mentor ẹ sọ pé máa fi ọ̀nà wọ́n so oríṣiríṣi àwọn ọ̀nà tó pé a gbọ́dọ̀ tẹ̀lé nìyẹn ní ti ọ̀rọ̀ tí wọ́n sọ pé àwọn èèyàn wa pé ó yẹ ká ti ṣe àwọn kan sẹ́yìn tá a ṣe medallion ni kinní kan ni àwọn Chinese máa ń pa lówe lọ́dọ̀ tiwọn pé the best time to plant a tree was 20 years ago. The next best time is now. Hmm. Pé wọ́n ti lọ pé àṣìngbà ẹ̀ kò mí pa àlè ṣe ń sìn. À ń ṣe patí ni àwọn hall la fi ń ṣe patí ta lónìí. À ń ṣe lọ hospital ni àwọn ló ń kọ́ hospital àwọn ló ní business ló ń set up business. Tó bá ṣe ń ṣe lọ school àti doctor kò mí pa àlè ṣe business náà. A pọ̀ díẹ̀ náà kódà táwọn tó ṣẹ̀ ní láti nàìjíríà bá náà fẹ́ ṣe phd fẹ́ phd àwọn tá a bí sọ̀hún náà kọ́ at least àwọn ọ̀n lè kọjú mọ́ business so ẹ ká máa méjì gbọ́dọ̀ gbọ́dọ̀ máa lọ́pọ̀ ni bá a ṣe ń ṣe sciences the sciences náà wà very important ìmọ̀ ẹ̀rọ ìmọ̀ science mo gbọ́ wà very important but iṣẹ́ business náà kọ́ a gbọ́dọ̀ máa ṣe a gbọ́dọ̀ kà mọ́ tí a máa ṣe àdẹ ní parí tí wọ́n sọ nípa trust a kò máa ń rò pé láàrin ara wa ni tẹ́ bá wo àwọn ẹ̀yà míì náà àwọn náà ní issue pẹ̀lú trust nípa àìfọkàntánra ẹni láàrin Chinese láàrin gbogbo àwọn náà láwọn àwọn ìṣòro yìí náà ṣùgbọ́n wọ́n ní bí wọ́n ṣe ń gorí ẹ̀ ni àní wọ́n sọ pé kí ni ẹnìkan Yorùbá níta bá dijú kí ẹni bíi kọjá ẹni eré náà kọjá tó yẹ àwa àwọn wo la lè bá ṣí ni kò dìgbà tá a tó pé ogún èèyàn ogún ká tó ṣe business bóyá èèyàn méjì mẹ́ta ni a tó la lè bá ṣe ká tiẹ̀ bẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ àwọn míì náà àkọ́ṣe níbi tí a ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí mo fẹ́ sọ nípa ìyẹn nìyẹn ẹ ṣe púpọ̀. ẹ ṣeun o alàgbà adéníran ẹ̀yin ni wọ́n pè ṣùgbọ́n ẹ jẹ́ kí a gbọ́ ìpolówó ọjà yìí ná. àmọ́ ah, ṣe àwọn kan náà. So, ó dáa. ẹ jẹ́ kí n pe bàbá ọ̀jọ̀gbọ́n adẹ́nìran adébóyè lẹ́yìn ìgbà náà kí a tún gbìyànjú ìpolówó ọjà wò bàbá adébóyè ẹ ti wà lórí ọpọ́n o bàbá adébóyè alàgbà adẹ́nìran ọ̀jọ̀gbọ́n professor ọ̀jọ̀gbọ́n adẹ́nìran. ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi. hello ṣé ń gbọ́ mi hello. bàbá adébóyè à ń gbọ́ yín o. o ok ẹ ṣeun. a ti ń gbọ́ yín. a dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ olóòtú àti àwọn ìṣàngbé rẹ̀ a sì kí alàgbà Idris fún gbogbo nǹkan tí wọ́n ti fi yé wa ìbéèrè kékeré kan tí mo fẹ́ béèrè ó dá sórí pé kéèyàn máa fi kòkó ṣe chocolate <laughs> àwọn tí wọ́n àwọn tí wọ́n ra kòkó ní nàìjíríà ghana àti sierra leone wọ́n ti ní àwọn tí wọ́n ṣe contract pẹ̀lú wọn tí wọ́n ń gba gbogbo kòkó wọn báwo ni àwa tá a wà nílé ṣe lè enter into that tí àwọn tí ó wà nílé òkúta òkú yẹn fún wa ìyẹn ní èkejì tá a bá wá ṣe chocolate ọ̀ǹtán tá a máa tà fún torí àwọn ìlú tí ó yẹ kí wọ́n rà wọn ò ní àgbẹ́kẹ̀lé pé omi tá a fi ṣe ṣokoléètì yẹn mọ́ wọn ò ní àgbẹ́kẹ̀lé pé bá a ṣe pákéèjì ẹ̀ tọ̀nà so nǹkan tí àwọn òyìnbó ń pè ní barrier to entry ó wà nínú ìbéèrè yìí ẹ dákun ẹ bá wa dáhùn. ǹjẹ́ ẹ gbọ́ nǹkan tí mo wí. wọ́n gbọ́ yín o gbogbo wa la gbọ́ yín o. ẹ ṣe olóòtú <laughs> hmm. ẹ ṣe ah, professor àìmọ̀ yóò níjọba sà ẹ pẹ́ fún wa láti dáhùn àìbéèrè yín ní àkọ́kọ́ láàárọ̀ tí mo máa ń tẹnu mọ́ ni pé kí ni ẹnìkan ò kì í jẹ́ àwádé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ́ mọ̀ àwọn nǹkan báyìí tí a bá fẹ́ ṣe kò ṣeé dá ṣe a gbọ́dọ̀ ṣe pẹ̀lú àwọn míì ni kí ni mo gbà lérò a ní àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣiṣẹ́ láwọn chocolate factory nílùú òyìnbó ẹ bá dé Switzerland ẹ bá Nestle ni, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà lẹ́ẹ̀ máa rí ń bẹ̀ tí wọ́n ti ṣiṣẹ́ ń bẹ̀ àtàwọn òṣìṣì lára nǹkan tí a gbọ́dọ̀ ṣe ni pé àwọn wo ni wọ́n ti ní ìmọ̀ nípa kínní tí wọ́n ti di ọ̀gá ń bẹ̀ kí a wá fún àwọn ọmọ wa pé kí ah, ǹjẹ́ àwa náà lè dà tiwa lẹ̀ kí ẹ̀yin náà wá kópa ń bẹ̀ àwọn àwọn èèyàn báyìí kan wọ́n ti ní àwọn èèyàn tí wọ́n mọ̀ wọ́n ti mọ̀ nípa pé ta ló ń tà ta ló ń rà báwọn ṣe ń ṣe àwọn èèyàn ti mọ̀ wọ́n wọ́n ti mọ̀ eh, kí ni quality kí ni ètò tá a gbọ́dọ̀ tẹ̀lé láti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn pa tó ayé sọ pé ó lé ó lé náà ní ìlú Ivory Coast ní ẹjọ́ mẹ́ta tí mò ń follow tí mò ń tẹ̀lé àwọn ará China wọ́n dìídì lọ síbẹ̀ wọ́n dá iléeṣẹ́ ṣokoléètì lẹ̀ nílùú Ivory Coast wọ́n ń ra kòkó yẹn lọ́wọ́ wọn bẹ̀ wọ́n dẹ̀ ń ṣe àwọn ni wọ́n wá ń tà fún àwọn ará Switzerland àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò tó ń lè mú káwọn ará China ṣe ó lè ṣòro tó tọ́ but àwa náà a lè gbìyànjú láti ṣe ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́ màá fún ní àpẹẹrẹ kan fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó bá dàgbà sí ìlú nàìjíríà gbà tí à ń dàgbà a mọ iléeṣẹ́ kan náà pè ní iléeṣẹ́ bàtà bẹ́ẹ̀ ni tí ó ń ṣe bàtà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó kọjá ni iléeṣẹ́ yẹn ni ó ti ló ti gbẹ̀mí mi ní nàìjíríà tí ò sí ní nàìjíríà mọ́ bàtà mi wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ bàtà kọ̀tínà ni a máa ń wọ̀ lọ bọ́tà máa fi wọ yunifásitì kò sí bàtà mọ́ nàìjíríà ó ti di fámáàdì ó ti di gbogbo ẹ̀ pàtó yẹ kò sí mọ́ pàtó máa fi tó bí ọdún méjì sẹ́yìn èmi àti àwọn ọ̀rẹ́ mi kan àti àwọn kan ní àwọn tó wọlé nàìjíríà ní agbárùkù tí ní wọ́n lọ bá iléeṣẹ́ bàtà ní àgbáyé sọ̀rọ̀ pé ah kí ló dé tí ò sí bàtà mọ́ tó pé gbogbo bàtà kan wọ́n wá wọlé àwa náà lè ṣe bàtà nàìjíríà ẹ fún wa ní ìwé òfin franchise ẹ fún wa ní opportunity láti lè máa ṣe bàtà yẹn fúnra wa ní nàìjíríà adẹ̀sọ́ lọ wọ́n sọ bọ̀ ok ètò báyìí báyìí ni quality báyìí ló gbọ́dọ̀ ló gbọ́dọ̀ tẹ̀lé ẹbí lẹ́dà yẹn gbọ́dọ̀ ṣe rí ni ẹ ọdún tí wọ́n bẹ̀rẹ̀ ẹ lè máa ṣe lẹ́dà yẹn fúnra fúnra yín àwa la máa fún yín lẹ́dà yẹn ṣùgbọ́n ẹ lè máa tó pọ̀ ní nàìjíríà adẹ̀bẹ̀rẹ̀ ní ọdún 2019 tẹ́bá dé ìlú àbújá ń sìn a ní factory tó pé ó ju ọgọ́rùn-ún èèyàn lọ tó wà ńbẹ̀ tí wọ́n ṣe bàtà tí bàtà tí ó dẹ̀ meet standards tí the global bàtà company tí wọ́n fẹ́ tí à ń tẹ̀lé ìrètí wa ni pé tó máa fi tó dé ọdún méjì mẹ́ta kódà gan lẹ́dà yẹn gan à nígbà wọlé mọ́ nítorí pé tá a wọ Kano àtàwọn oríṣiríṣi bẹ́ẹ̀ ní Nàìjíríà ẹran tí wọ́n ń lò fún lẹ́dà náà awọ ẹran ibi tí wọ́n ti ń ko náà nìyẹn ṣùgbọ́n nítorí pé kí ni a ti lose touch pẹ̀lú tannery expertise tí wọ́n fi ń produce high quality leather bàtà wọn tàti lose yẹ ni a ṣe lè ṣe for now but after some time a máa ṣe tó ń pè ní backward integration okay a fẹ́ kó lẹ́dà náà wọlé mọ́ ṣáà lè lọ sí Kano ṣáà lè máa ṣe lẹ́dà fúnra wa tó sì máa meet international standards kí ni pátá bẹ́ẹ̀ ṣe fún wa pátá máa bẹ̀rẹ̀ ní ìlú nàìjíríà ní ìlú àbújá wọ́n rán èèyàn méjì wá láti headquarters wọn kí wọ́n wá lò several months pẹ̀lú wa lẹ́yìn pé àwọn èèyàn wá lọ sí òun lọ kọ́ṣẹ́ yẹn dáadáa wọ́n tún ráwọn èèyàn wá fún wa pé kí wọ́n wá dúró tì wá wọ́n lè ń ṣọ̀ pé à ń ṣe quality yẹn alhamdulillah a dẹ̀ ń ṣe ó dẹ̀ ń tẹ̀síwájú so mo ní ìrètí pé àwọn báyìí báyìí báyìí tí pápá àwọn tó ti gbé òkè òkun tí wọ́n ti ní àwọn ìmọ̀ yìí àwọn ọ̀gọ́ tí wọ́n lè ọgbọ́n tí wọ́n lè dá àwọn àlékún tí àwọn náà lè ṣe láti jẹ́ kí ètò ọrọ̀ ajé wa kí kí ó lọ síwájú kò ń ṣe nǹkan tó máa rọrùn rẹpẹtẹ o ṣùgbọ́n nǹkan tó jẹ́ pé kí ni agbọ́dọ̀ ṣe ni kọ́sítàbà ṣe ẹlòmíì bọ́ wá ṣe ní ọjọ́ kan mo wà ní Òkèhò ní ìlú Ọ̀yọ́ ní Ọ̀yọ́ state à ń lọ sí à ń ṣe ètò kan lórí ètò àgbẹ̀ àti bá ṣe máa ṣe processing ni wọ́n wá mú wa lọ sí inú ilẹ̀ kan mo wá ń complain pé ah ilẹ̀ tẹ́ ẹ̀ mú wá ilọ̀ ó ti wá wọnú báyìí ó ti wá wọnú báyìí nínú igbó báyìí kò pẹ́ tá a rìn dé inú igbó tala bá ń bẹ̀ bá chinko àwọn Chinese la bá ń bẹ̀ kódà ohun alẹ̀ ni ó ti kọ́lé sínú igbó ibẹ̀ tó ti ń tó àwọn ètò ń ṣe pákí níbẹ̀ òun ló ń process yẹ ó dẹ̀ ń ta process ah material outside tó dọ́pìlì káwọn èèyàn yẹn lè ṣe táwa náà bá gbìyànjú ó lè nira níbẹ̀rẹ̀ ó ṣùgbọ́n tá a bá fi agbára sí tí a tẹ́ra mọ́ tó bá yá a ṣeé ṣe kí n fi òwe kan parí ẹ̀ pé wọ́n ní kí ni wọ́n ní a kì í ṣe ọ̀tẹ̀ ẹranko gangan wọ́n ní bàbá he ìgbín aládàá bàbá he ìgbín àdàlà nà pé ìyẹn ìtumọ̀ pé pé bọ́lá rẹ̀ ṣe tá a bá tẹra mọ́ ó lè nira níbẹ̀rẹ̀ ṣùgbọ́n paríparí ẹ̀ lágbára ọlọ́run ààyè géńdé ẹ̀. ẹ ṣeun o ìyáàfin ìgbàkọ̀tì ẹ̀ pa ọ́ lẹ́rìí kan kò ju kò ju ìṣẹ́jú kan lọ ní ogún ọdún sẹ́yìn ni mo ṣe lọ sí Switzerland o mo wà ní ìlú kan tí wọ́n ń pè ní Luzerne ní Switzerland ni mo wá rí bàtà ah nígbà tẹ́mi wà ní màjèsí níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ èmi rò ó pé nàìjíríà ló ń ṣe bàtà torí bàtà àti bàtà kọ̀ọ̀kan náà ni mo rò pé àwa là ń ṣe nígbà tí wọ́n á dé Switzerland níbi ogún ọdún sẹ́yìn mo ní ah ṣé bàtà tí àwọn nàìjíríà náà tún wá gbélé iṣẹ́ wá sí switzerland ni. àbí ìjọba ló débí ni o. ìgbà tí mo wá padà wá sí california ni mo wá lọ sórí kọ̀ǹpútà ni mo wá lọ ọbẹ̀ ìgbà yẹn ní google bóyá lycos àbí nǹkan ni mo lọ ṣe search search engine bá fi yé mi wípé àṣàwọn ará switzerland gangan ló ní bàtà wọn kó wá sí nàìjíríà tèmi rò wípé bàtà tá à ń wọ̀ iléeṣẹ́ bàtà náà ń pè ní bàtà ni àbẹ́ẹ̀rí nǹkan ó jọra wọn ni ọ̀gbẹ́ni Thomas bata ló dá ló dá iléeṣẹ́ bata lẹ. ẹ nǹkan tí wọ́n sọ náà nìyẹn. Olúwakẹ́mi Sanusi mi ò mọ̀ bóyá ẹ̀yin lẹ wá láti Nàìjíríà tẹ́ ẹ fẹ́ lọ sùn ká jẹ́ kẹ́ ẹ tètè béèrè béèrè yín ṣùgbọ́n èmi ti tú yín lẹ̀ o mo ti tú yín sílẹ̀ ó yẹ ká ẹ lè béèrè béèrè yín báyìí o. ẹ ló ṣe ń gbọ́ mi dáadáa à ń gbọ́ yín àwa rójú yí o. <laughs> ẹ fi tojú yẹn sílẹ̀ náà àmọ̀dúpẹ́ fún opportunity láti darapọ̀ mọ́ program yìí ní ìrọ̀lẹ́ yìí nígbà tí brọ́dà Idris Bello ń sọ̀rọ̀ lẹ́ǹkan wọ́n sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ so mo wá rí i pé ní ìlú Amẹ́ríkà táwa wà mí báyìí púpọ̀ nínú àwọn ètò ẹ̀kọ́ yẹn àwọn ilé ẹ̀kọ́ kan wà tí wọ́n ń pè ní charter school tó jẹ́ pé àwọn èèyàn ni wọ́n dá sílẹ̀ tó jẹ́ pé ìjọba wa fi ìjọba wa ràn wọ́n lọ́wọ́ láti gbé ètò ẹ̀kọ́ yẹn lárugẹ àpúpọ̀ nínú àwọn ọmọ wa àwa ta wá láti ìlú bòmí bíi Áfíríkà India nìkankan àwa la pọ̀jù tá à ń lọ sí àwọn ilé ẹ̀kọ́ yìí tó yẹ pé torí pé bóyá àdúgbò tá à ń gbé ni o a nífẹ̀ẹ́ sí ilé ẹ̀kọ́ tó wà ńbẹ̀ àfẹ́ káwọn ọmọ wa darapọ̀ bóyá ilé ẹ̀kọ́ tó wà ńbẹ̀ kò ṣe kinní tó fún wa so a ń fi àwọn ọmọ wa sí àwọn ilé ẹ̀kọ́ tí mo pọ́n pè ní charter schools yìí tó lè jẹ́ pé ó dẹ̀ máa ń ní ipa tó dá lára àwọn ọmọ wa so hmm. ìgbà tí brother wa Idris ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ ní Nàìjíríà lẹ́kọ̀ọ́ mo wá wò pé ọ̀nà wo ni àwa lè gbà tí àwa náà lè fi máa sọ lára àwọn ilé ẹ̀kọ́ tí ó wà ní Nàìjíríà because àwọn ilé ẹ̀kọ́ mi wà tẹ́ kí wọ́n máa ń sọ wọ́n di charter school yẹn ní bíbáyìí àwọn míì dàgbà tẹ́kọ̀ wọ́n ń da sílẹ̀ àwọn míì tí mo dẹ̀ gbọ́ nítorí wọ́n ní pé bí àwọn ìjọba Turkey nǹkan kan ló dá àwọn ilé ẹ̀kọ́ yẹn sílẹ̀ níbàyìí tí ìjọba Amẹ́ríkà náà wá gbárùkù tì ṣé orú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ó ṣeé ṣe kí àwa náà ní orú nǹkan bẹ́ẹ̀ yẹn ní nàìjíríà láti lè fi boost education àwọn àwọn ọmọ wa ní nàìjíríà láti lè fi because ẹ̀kọ́ nàìjíríà yẹn ó máa ń jẹ́ nǹkan tó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi pé téèyàn ò bá ní owó rẹpẹtẹ láti fi rán ọmọ ẹ lọ sílé ẹ̀kọ́ tó dáa ọmọ yẹn ò ní ní ẹ̀kọ́ tí ó máa yegere ọmọ ará ọmọ míì tó yẹ pé tó wà ní ilé ẹ̀kọ́ bíi ah, ss one tí ó yẹ pé kò lè kọ òyìnbó tó dá sílẹ̀ tó bá tó bá ń chat pẹ̀lú yín tó bá ń kọ nǹkan nǹkan tó ń kọ síbẹ̀ kò kò ní òyìnbó yẹn kò kí ń jọra wọn bíi tó yẹ pé ọmọ mi tó yẹ pé ọmọ ọmọ tó yẹ pé ọmọ ọdún mẹ́ta méjì mi bàtẹ́ pé tó bá kọ òyìnbó mi akọ tó yẹ pé máa kọ tó yẹ pé máa yé yín láti kà so ṣé ọ̀nà wà tí àwa náà lè fi ní orú àwọn àǹfààní bẹ́ẹ̀ ní Nàìjíríà fún ẹ̀kọ́ láti lè fi ran àwọn ọmọ wa lọ́wọ́ ẹ ṣe púpọ̀ àǹtí kẹ́mi ẹ ṣe àdúpẹ́ fún ìbéèrè yín ní àkọ́kọ́ ọ̀rọ̀ tí ẹ béèrè nípa ètò ẹ̀kọ́ ó jẹ́ ọ̀rọ̀ tí ó máa ń mú mi lọ́kàn gan nítorí pé kí ni orílẹ̀-èdè tí ò bá mójútó ẹ̀kọ́ àwọn èwe ẹ̀ orílẹ̀-èdè náà ti pàdánù ọjọ́ iwájú kí ó dẹ̀ tó mọ̀ ó máa ń tó bí ọgbọ̀n ọdún àwọn ìpèníjà tí à ń ní ní ìlú wa Nàìjíríà lénìí kò ṣe àwọn tó ṣẹlẹ̀ ní àná àbí jẹta àwọn nǹkan èso àwọn nǹkan tá a ti gbìn ní bí ọgbọ̀n ọdún sẹ́yìn ní ìlú pàápàá sọ̀rọ̀ Boko Haram sìn àwọn tí a fún lẹ́kọ̀ọ́ ní bí ọgbọ̀n ọdún sẹ́yìn ló wá di wàhálà lé wa lọ́wọ́ tí àbádẹ́ gbìyànjú ń sìn láti tún ṣe àtúnṣe tábà tún máa rí bí ọgbọ̀n ọdún míì kò ní sí ìlọsíwájú nípa ètò ọkọ̀ Nàìjíríà ọ̀nà tí a lè gbà láti ràn wọ́n lọ́wọ́ pọ̀ kátẹ́ kọ́kọ́ mu níbi tí ó kéré tó wọ́n ní pé ibi pẹlẹbẹ la ti mú ọ̀lẹ̀ jẹ tí a bá lè da ilé ìwé lẹ̀ báwo la ṣe lè ran àwọn tíṣà lọ́wọ́ nípa àpà ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé ló jẹ́ pé ti rí ní nàìjíríà pé kí ni wọ́n ń gbìyànjú ṣùgbọ́n tíṣà náà lọ́mọ tó máa lọ sí skul tíṣà náà fẹ́ wọ ọmọ tíṣà náà máa wọṣọ tí ẹ bá dẹ̀ lè sanwó dáadáa fún tíṣà ẹ lè nírètí pé tíṣà máa kọ́ ọmọ dáadáa tíṣà ò bá kọ́ ọmọ dáadáa báwo lọmọ ṣe fẹ́ ní ìlọsíwájú so àkọ́kọ́ ni pé kí ta bá lè ṣe àwọn ètò kan tó pé kí ni àá máa fi ran àwọn iléèwé lọ́wọ́ láti máa fi owó ohun bá wọn san owó tíṣà a lè ní àwọn ètò tó pé kí a máa a máa um, adopt a máa adopt àwọn school kan púpọ̀ ni wọ́n tó pé kí ni adàgbà sí ìlú adàgbà sí nàìjíríà tó lọ sí amẹ́ríkà a lọ a lọ iléèwé primary school public púpọ̀ wa lọ àti primary school mi o àti secondary mi o àti ìhun iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ iléèwé gíga àti iléèwé yunifásitì gbogbo tí mo lọ nàìjíríà public mo lọ báyẹn eh, àwa máa ń fojú tẹ́ńbẹ́lú àwọn tó lọ private ni ní ìsìn ìdàkejì là ń rí tó gbogbo wa ká bá gbìyànjú kùkè káti àwọn public school tí mo lọ ń gbà yẹn wọn ò lówó tíṣà lọ ǹjẹ́ a lè pawọ́ pọ̀ ló pé kí ni nínú tíṣà márùn-ún mẹ́fà ṣá lè máa bá wọn ká dáwọ́ tíṣà jọ kí wọ́n fi ṣe ẹ̀lẹ́kùn owó fún wọn yẹn ó máa ní ipa tó pọ̀ láti jẹ́ kí àwọn public school yìí kí wọ́n lè gbìyànjú láti máa kọ́ àwọn ọmọ wa kọ́ bí private school lẹ́tọ̀ọ́ púpọ̀ náà wọn lè afford private school a lè sá fún public school public school láti wà very solid tí public school bá da ẹni wá wùn lè lọ private school ṣùgbọ́n at least a mọ̀ pé ọmọ mẹ̀kún náà kan òun náà ní àǹfààní láti jẹ ní public school láwọn àwọn àwọn bàbá wa bàbá tèmi bàtà màmá bàbá mi iṣẹ́ aró ni wọ́n ń ṣe ní ní ní ní tòkù ní ní ní abẹ́òkúta àwọn ò kàwé ṣùgbọ́n nípa pé Ah, ìgbésẹ̀ tí àwọn Awólọ́wọ̀ ṣe ní àwọn ọdún 1954 ló jẹ́ kí àwọn òbí tiwa kí wọ́n lọ sí iléèwé wọ́n wá di ọmọ aláró tí yíyọ pé kí n táwọn náà wọ yunifásitì so àwa tá ti jẹ tá ti jẹ àwọn àǹfààní nǹkan àwa náà gbọ́dọ̀ gbìyànjú pé kí ni tíjọba ṣe ń ṣe tiẹ̀ kọ́ báwa náà láti lè fọwọ́sowọ́pọ̀ pọ̀ láwọn iléèwé nǹkan láti tún help wọn sí ìyẹn jẹ́ bí ọwọ́ àkọ́kọ́ ìkejì ni pé kí ni tá a bá dá fún àwọn ìyàtọ̀ sọ̀rọ̀ tíṣà báwo la tún lè ṣe a sub augment syllabus wọn kí mo mean a ní ètò kan non-profit kan ní US tá à ń pè ní UKF United for Kids Foundation àti olóòtú ẹ̀ jẹ́ àǹtí wa Tọ́pẹ́ Fájíngbèsì wọ́n jálẹ̀ kí ni wọ́n máa ń ṣe ní àwọn school ní Èkó wọ́n máa ń kọ́ library síbẹ̀ tí àwọn èèyàn láti US wọ́n máa dáwó jọ wọ́n wá kọ́ library síbẹ̀ táwọn èèyàn bá ṣe tán ní school wọ́n wá lọ síbẹ̀ wọ́n á lọ kàwé wọ́n gba librarian síbẹ̀ tó lómi tó yẹ pé kí ni òyìnbó ògùn ege ní class tó bá máa fi lo bí wákàtí kan méjì pẹ̀lú wọn ní library lójoojúmọ́ tó ń kàwé tó ń kàwé tó ń kàwé òyìnbó ẹ̀kọ́ a máa gún ege sí i níbẹ̀ wọ́n máa ti ṣe àṣàyàn ọmọ mi pé ọmọ ilé ẹ̀mọ́ wo àmọ́ ṣàpò lówó tó léwé tó fẹ́ san wọ́n á pariwo ẹ̀ síta àwọn èèyàn bá wọn jáwọ́ wọn á sanwó fún àsanwó léwé ọmọ yẹn eléyìí lágbájá ó ní ìdí lágbájá eléyìí ó ní ìtàmẹ̀dùn wọ́n wá kí ni wọ́n ní interest wọ́n fi ìfẹ́ wọn sí àwọn iléèwé nǹkan wọ́n support wọn so àwọn ọ̀nà nǹkan mo rò pé a lè gbà láti ṣe ìlọsíwájú fún fún àwọn ètò ẹ̀kọ́ wa eléyìí ò yọ ìjọba lẹ̀ o ìjọba náà ní iṣẹ́ ipa tó tóbi láti kó lórí ẹ̀rọ ẹ̀kọ́ wa ṣùgbọ́n wọn náà la mọ bí ọ̀rọ̀ ìjọba ṣe rí ní nàìjíríà kí ọlọ́run bá kó bá a tún àwọn ìjọba wa ṣe náà ni àwa ń dúró dè yẹn táwa náà bá lè ṣe ní ìkan ní méjì nígbàpọ̀ àtàwà nílùú amẹ́ríkà nígbàpọ̀ àìtí dọ́là ti fẹ́ẹ́ di ọgọ́rùn-ún márùn-ún náírà ẹ̀ wọ́n bá tá láti ẹ̀ ṣe kékeré ó níbi tí ó dé àwọn gbìyànjú tí mo pé a tún bí èṣe láti fi tún ètò ẹ̀kọ́ wa ṣe nìyẹn ẹ ṣe púpọ̀. ẹ ṣeun o so eh, ọ̀gbẹ́ni Iskil Ismail eh, láti Nàìjíríà eh, ọ̀gbẹ́ni Ismail mo ti tú yín lẹ̀. èjì rẹ. bàbá ìyá mi lákọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ mo kọ́kọ́ lu àwọn olóòtú lọ́gọ̀ọ́ ẹnu fún iṣẹ́ takuntakun tí wọ́n gbé wá àti erin lákàtàwé èèyàn tẹ́ gbé wá. ẹ̀sọ́ fi jakun mọ́ ọmọ bello ìṣẹ̀ràn ìlú kan àwọn tọ́mọ̀ lọ́mọ ẹ̀ ń tí ọmọ ni ọmọ ọlọ́run kó jẹ́ kí ọ pẹ́ fún wa kórìíra ọkàn kìí àmín. méjì wá jẹ́ arójú yìí ní nǹkan o. ẹ má bínú inú yàrá mọ́ wa ni mo fi ṣe pé mo fẹ́ sùn ẹ ah. ẹ rẹ ojú rẹ gbójú mi lọ́wọ́ bello yóò fojú mi rìn. àkọ́kọ́ ni pé tí a lè báyàn ṣòwò pọ̀ lórí pé mo kàn mọ́ orí mo fọkàn tán láì ṣàkọọ́lẹ̀ nǹkan kan láàrin ìwọ àtẹ̀ǹtẹ̀ ìjọ fẹ́ ṣòwò e nínú ẹ̀sìn yẹn lé ní. èkejì òun ni pé àwọn òwò tí àwọn òbí wa ti ṣe tí wọ́n sì ṣe láṣelà ṣùgbọ́n tí wọn ò lè gbé dé ìpele kejì ṣé ọmọ lè wọlé wọn nílé làwò ká tó sọmọ ló kọ ṣé ọmọ lè wọlé kó wò pé òwò tí àwọn òbí mi ṣe tí ó fi jẹ́ pé wọn ò yáwó lọ́wọ́ ẹnìkan àfẹ́ tó bá yáwó lọ́wọ́ wọn ṣáwa ò lè gbé lọ sí ìpele tó kàn ni ṣé mo kéèyàn òbí àwọn kan lọ dá bàtà alẹ tá a lọ gbàgbà ní Switzerland sáà náà ò lè wọlé káwọ pé kí la lè jáwé kálífẹwé pọ́n òbí àwọn òbí wa àtòwò tí wọ́n ń ṣe ni. apá àwọn olóbì. Hmm. ìyẹn jẹ́ béèrè mi mi ò fẹ́ béèrè pọ̀ jù lórí iṣẹ́ wà lọ́la Nàìjíríà ẹ ṣe ìyá mi. ẹ ṣeun o. bọ̀dá mi èjì rẹ ẹ ṣe púpọ̀ <laughs> ẹ kú àìsàn akínbẹ lórí ìbéèrè àkọ́kọ́ hmm, ọ̀rọ̀ ńlá ni ẹ mẹ́nubà yẹn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn máa ń sọ pé kò sí ìfọkàntọ́ a ṣe bísínẹ́sì kò yọjú sí dáadáa wọ́n gbá mi àwọn tó máa ń béèrè ni pé àkọọ́lẹ̀ yín dà kí lẹ kọ hmm. èèyàn jẹ́ àáfàá kò rán èèyàn jẹ́ pásítọ̀ kò rán bí máa báyàn ṣe òwò kódà máa bọ́mọ̀ ìyá mi ṣòwò àmà àkọọ́lẹ̀ ni kí la fẹ́ ṣe èèlò hmm. máa mú wá èèlò ni èlò oníwọ̀ náà máa mú wá kí la báwo ló ṣe ń lọ báwo ni ò ṣe lọ ọgbọ́dọ̀ kan lẹ̀ àwọn ẹ̀sìn wa gan kódà nínú Quran Quran fi yé wa pé tá a bá máa báyàn ṣe òwò pọ̀ a gbọ́dọ̀ kọ sílẹ̀ ni tó bá jẹ gbèsè ẹ gbọ́dọ̀ kọ sílẹ̀ ni mo pé kí ni ẹlòmíì lè fi ṣe ìjàmbá ẹlòmíì lè gbàgbé lóòótọ́ mo kọ́lá kọ sílẹ̀ a lè máa padà sórí ẹ̀ so ìwọ̀n tá a máa ń sọ pé à ń ṣe bísínẹ́sì pọ̀ ni ká gba legal agreement ó wà important kò bá jẹ́ pé alóòótọ́ aláìkára wa á ṣe gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bàtí wàhálà bá ṣẹlẹ̀ àwọn èèyàn kì í kànkan sílẹ̀ so mo fẹ́ gbà wá nímọ̀ràn yẹn pé business yẹn kéré ni ó tóbi ni kí a gbìyànjú kí a máa tẹ̀lé òfin kí a kọ sílẹ̀ kí a ṣe agreement kó tó wáyé ká ṣe kó tó wáyé ká register kí a tẹ̀lé òfin ká má fi ṣe ti abẹ́ ilé lásán ìyẹn jẹ́ ìkíní. ìkejì ọ̀rọ̀ lálẹ́ lẹ́múlẹ̀ lẹ́múwá yẹn tá a bá wo oríṣiríṣi àwọn iléeṣẹ́ aládàáni Nàìjíríà ó máa ṣòro láti rí ìtọ́jọ́ pé kí ni ó ti wà ní orí tó ti kọjá láti orí ìran kìíní sí kejì sí kẹta kí ni mo sọ nígbà tí a ń dàgbà a mọ oríṣiríṣi àwọn business tábàtì ẹ̀ wo olóòtú MK Abiola ọ̀pọ̀lọpọ̀ business wọ́n dá sílẹ̀ lẹ́ni àrímọ́ alàgbà Ọ̀dùtọ́lá oríṣiríṣi business ni wọ́n dá sílẹ̀ láyé ìgbà wọn àrímọ́ so oríṣiríṣiríṣi bẹ́ẹ̀ nílùú Abẹ́òkúta tá a ti dàgbà àwa mọ àwọn tí wọ́n ń ṣe owó mọ́tò àmàsábà láyé láyé jọ́sí tẹ́ bá máa débẹ̀ sí ẹ̀rí mọ́ so ó ṣòro láti rí ètò iléeṣẹ́ aládàáni nàìjíríà tí ó ti tì kíní ọwọ́ ọmọ kíní bọ́ sí kejì bọ́ sí ìran kẹta eléyìí dẹ̀ ó máa ń ṣe ó máa ń bàrọ̀ nínú jẹ́ so so ọ̀tẹ́ sọ ó ṣe pàtàkì mo dẹ̀ ti rí bí ọ̀pọ̀ àbí méjì ti máa fi ṣe àkókò ìṣe àkókò. alábùkún nìkan ló fẹ́ múùfù tí mo mọ̀ iṣẹ́ alábùkún èèyàn mélòó ló tẹ̀ ń lọ alábùkún sí kódà ọ̀kín ẹ wo bisikíìtì ọ̀kín tá a máa ń jẹ agiri lẹ́ẹ̀ máa fi rí lẹ́ẹ̀ máa fi rí mọ́sìn oríṣiríṣi nǹkan <laughs> ok ok adúpẹ́ fọlọ́run hmm. so uh, but ní ní ẹnìjọ́ mẹ́ta máa ṣe àpẹẹrẹ méjì gẹ́gẹ́ mo ṣe sọ níbẹ̀rẹ̀ mo dàgbà nílùú Ìlaró ah, bó ṣe jẹ́ pé bàbá mi jẹ́ ẹni tó jẹ́ pé kí ni wọ́n ah, he was a librarian wọ́n ṣe ẹni tó ń ṣe um, um, àmójútó bí tá à ń kó àwọn hmm. ìwé sí ní on the side too wọ́n ní poultry farm tí wọ́n ti ń ṣe àwọn ẹran ọ̀gbìn pàápàá adìyẹ àwa ní ọ̀rẹ́ kan náà tí alájà linson nílàwọ̀ ní ọjọ́ pé kí ni wọ́n jẹ́ gbajúgbajà ẹni tó ń ṣe ètò ọ̀sìn ní adìyẹ tí ó tóbi gan láti ní gbogbo ìlú ìlàwọ̀ àwọn láwọn tó dùn mọ́yàn ni pé kí ni léèní ọmọ wọn nìkan láwọn ọmọ wọn tí a jọ lọ síléèwé ó lọ sí UNAB ó ṣe bachelors masters and phd in the field of agriculture lẹ́ẹ̀ni òun ló ń run business yẹn ó ti wá bring in technology oríṣiríṣi ìgbàlódé ló ti mú bá business yẹn tó fi ń gbòòrò sí so owó ilé nǹkan ó jẹ́ nǹkan tó dùnmọ̀ yàn nínú. ní ẹ̀kejì ní ẹjọ́ mẹ́ta mò ń bá kan náà àwọn àbúrò mi sọ̀rọ̀ ní ilé ní nàìjíríà òun jẹ́ dókítà oníṣègùn ni ó lọ sí yunifásitì ilé Ifẹ̀ wọ́n ń ṣe jẹ́ oníṣègùn ní ìlú Ìjẹ̀bú ó wá fi ń tó mi létí pé ah ṣé mo mọ̀ pé iṣẹ́ tí iṣẹ́ aró tí àwọn màmá bàbá wa tí wọ́n fi lélẹ̀ tí wọ́n ṣe òun náà máa ti òun àti ń ṣe lẹ́gbẹ̀ẹ́ òun ń ṣe Kampala òun ta Kampala kódà bóun ṣe ń ta nílùú Nàìjíríà lòun ta sí ibòmíì so ilé ìjẹ́ nǹkan jẹ́ nǹkan tó pé ó jùmọ̀ náà nítorí kí bọ́lá bá nílé ni àwa rí ọmọ tó tí ó ṣíjú síbẹ̀ tí òun náà fẹ́ gbìyànjú ẹ̀ so gẹ́gẹ́ bí àfáà skill ṣe sọ àti àwa lè wò ó lé kí a rò pé kí ni àwọn òbí wa ti ṣe sẹ́yìn kí ni ọ̀nà tí àwa náà lè fi gbà tún ṣe tí ó máa bá ìgbàlódé mu ọ ó da púpọ̀ ni. ẹ ṣeun tó alàgbà apẹ́lógún n ó pè yín láìpẹ́ yìí ṣùgbọ́n onílù production wọ́n ṣíwájú yín ẹ jẹ́ n sáré mú ìbéèrè wọn onílù mo ti tú yín lẹ́ o. hello ẹ gbogbo ilé ẹ̀ka lẹ́ ẹ̀ka lẹ́ ẹ kú ohun o ẹ kú ètò gbogbo lé. alàgbà Idris ẹ kú iṣẹ́ o. wọ́n ń dáhùn o. yes sir. mo lù yín lọ́gọ̀ ẹnu o. àjíǹdára máa jẹ́ sà. ẹ ṣe é pọ̀. inú mi dùn ní gbogbo nǹkan tẹ́ ti ń sọ fún mo ti ń fi etí kọ́ látàárọ̀. ẹ dákọ̀ pé ẹ lọ sílùú kan ní òkè o. Um, a gbé ọba ìlú wa kan wá sí orí ètò ní ọ̀sẹ̀ tó kọjá a ṣí gangan fi gangan igangan yóò jìnnà sókè o kò ju bí one hour lọ so tí wọn bá gba àbàdàn wọlé ó lè gbàyàn bí under two hours bí wọn bá gba abẹ́kúta wọlé ó lè gbàyàn bí one hour thirty minutes. Um, a rí i pé nínú àwọn ìbéèrè táwọn èèyàn ń bi ọba náà ń jọ yẹn wọ́n ní wọ́n ń wa àwọn nǹkan àlùmọ́ọ́nì ní inú ìlú kan tí bíi àrọ́kò kan tí ó jìnnà sí gangan bí ẹ̀bà kò bí let's say twenty kilometres sí gangan lọ so ìgbà tá a parí ètò ní last week mo wá pe àwọn tó wà on the ground nílùú yẹn tó rọ́mọ ọbẹ̀ ní mí pé àwọn wo ni wọ́n ń wa àwọn nǹkan àlùmọ́nì ẹ̀ tó ń wa kùsà wọ́n ń pè kí ni ẹni kùsà bóyá gold tàbí uh, diamond ni wọ́n wà ń bẹ̀ so wọ́n á láwọn Chinese ló wà ń bẹ̀ mo ní you see chinese wà ń bẹ Ọ̀yọ́ state dẹ wà ń bẹ wọn ò mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń lọ ok irú nǹkan báyìí gẹ́gẹ́ bí elétò ọrọ̀ ajé tẹ́ ẹ jẹ́ irú ìmọ̀ràn olè ló gba Ọ̀yọ́ state government láti lè lọ mójútó irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìgbà tọ́yọ́ state ò mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń lọ àwọn chinese ń wá láti lu wọn wá wakùsà ní gangan can you just imagine. Hmm irú ah, ìyànjú olè lè dà wọ́n. àwọn báyìí pọ̀ mọ̀ lúwa ní tiẹ̀ ń wà tí fi ń ṣe ah. ètò ọrọ̀ ajé. wọ́n ní ẹ̀yin náà ah, bá mi ẹ̀yin náà lè wọ́n parí pé bí kulé ò pani tòde ò lè pani. tòde ò lè pani. kò ṣeé ṣe kí ara Chinese wá wá nǹkan kí ó má lọ wọ àwọn tiwa nínú bó jẹ́ ìjọba ni bó jẹ́ aráàlú ni. ara Chinese ò ní déédéé kọ̀ sọ̀kalẹ̀ sí òkè ìwọ̀ àbí síbì kan kó bẹ̀rẹ̀ sí wá nǹkan ẹni tó hmm. máa wà á gan àwọn èèyàn wa ló máa fi wà tẹ bá máa wá díẹ̀ títí ó lè lọ́wọ́ ìjọba ń nú so hmm. àkọ́kọ́ nípa ẹwọ́ ìjọba aṣọ òótọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà nǹkan tá máa jẹ kò ń jẹ́ ká gbọ́n. ó ti pọ̀ jù. àwa jẹ́ pé kí ni àwa ta ìlú wa lọ́pọ̀ torí nǹkan kékeré tó máa fún wa ẹni tó wá walẹ̀ ó lè máa méèkì bílíọ̀nù bẹ́ẹ̀ wọ́n tó ti fún wa ní ten thousand kan àbọ̀ ti fún wa ní twenty thousand kan àwa kọjú àkọjú sẹ́gbẹ̀ẹ́ àṣebẹ̀ńpáàrí so a mm-hmm. gbọ́dọ̀ ní ìfẹ́ ìlú wa ẹ̀yẹ́ yẹ́n kan tí yóò wọ́pọ̀ fún wa ní nàìjíríà ó bẹ̀rẹ̀ láti orí ọlọ́pàá ní lórí olóyìn tó fi dórí gbogbo uh, sẹ́kírítì tó fi dórí oríṣiríṣi èèyàn tí ò bá ti sí ìfẹ́ ìlú ó ti di pé pò wọ́n wá ṣe nǹkan ṣe ṣe wọn bá jí òkútù tó kàn mí bẹ̀ so yẹn jẹ́ àkọ́kọ́ fún àwọn aráàlú aráàjọba àwọn ìjọba náà kọ́ wọ́n gbọ́dọ̀ wọ́n tó máa fi ṣọ́ ọmọlọ́fihàn ṣọ́ àjọyàwó ni kó má lè gbé abáyọ̀ pálọ̀wé kó má lè gbẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ni so tó bá pèèyàn tí wọ́n pèèyàn níjọba ó gbọ́dọ̀ lè mójútó àwọn ìlú kí ni ètò láyé sọ pé ní amẹ́ríkà ìkọlẹ̀ amẹ́ríkà kan tó pé òun fẹ́ dá business sílẹ̀ òun fẹ́ lọ máa mine ní diamond ó ní ètò tó gbọ́dọ̀ follow nílùú wa náà kí ni ètò tí wọ́n dọ̀ follow àwọn tó bá dé ìwọ̀n tí wọ́n follow tí wọ́n tẹ̀lé ètò yìí ta ni wọ́n lè fẹjọ́ sùn kéde ẹnìkan tí wọ́n máa ṣe a gbọ́dọ̀ ṣe àwọn àlàyé yẹn sílẹ̀ lára àwọn tó ṣẹlẹ̀ ni pé kí ni tíjọba náà bá ń pa owó ní di àwọn nǹkan àlùmọ́nì wọ́n gbọ́dọ̀ fi fún aráàlú nínú ẹ̀ kí aráàlú ní rí àǹfààní tó mhm. pé kan tó máa ń ṣẹlẹ̀ nípa mi ni pé ẹni tó wà ní oko yẹn a rò pé pàtí ìjọba kó ti ń wà wọn ò kó àǹfààní ẹ̀ wọn ò kó kọ́léèwé fáwọn wọn ò ṣe iléèwòsàn fáwọn so tíṣà ẹni bá wá wá tó wà lénìí tó dẹ̀ fóun ní tẹ́tà náírà àti òun náà ti jẹ́ ń bẹ̀ nìyẹn ṣe tí báwọn yẹn ṣe ń ronú so ìjọba so mm-hmm. ìjọba ń lọ́wọ́ ní ní ìpàtọ́gbọ́dọ̀ pa ń aráàlú náà kọ́ a ní ìpàtọ́gbọ́dọ̀ pa tó kí ni àwọn kí ni yẹn wọ́n gbọ́dọ̀ gbọ́dọ̀ tẹ̀lé ètò nítorí pé ẹ̀sọ́ pé wọ́n ń jí lásán tí wọ́n bá wá kí ni ẹ̀mọ́yẹ kan wà ó lè dá wàhálà mi sílẹ̀ ó lè di nǹkan tó jẹ́ pé kí ni àgbàrá òjò máa gba bẹ̀ kọjá ó lè fa oríṣiríṣi pé ah, ilẹ̀ earthquake exactly ń ṣẹlẹ̀ ó lè ba mm-hmm. nǹkan ọ̀gbìn wọn jẹ́ tí wọ́n kọ́ mẹ́rin pé àwọn ìwà gbọ́dọ̀ mọ̀ so àgbọ̀dọ̀ tó torí nǹkan máa jẹ ní ìsìn káta ọjọ́ ọ̀la yẹn jẹ́ bó ṣe jẹ́ fún àwọn ìjọba tó wá ń gbọ́ náà kí àwọn ìjọba wọ́n ṣe ojú ṣe wọn. so gbogbo ìgbà náà la máa ń fi gbogbo níta bá ti sọ́ńbí là ń fi tó wọn létí kí wọ́n gbọ́ kò tó kí wọ́n mú lò ẹ ṣeun o alàgbà apẹ́lógún mo tú yín lẹ̀ tẹ́ bá túra yín lẹ̀ gbogbo wa yín pátá gan èmi gan mo ti rí yín láti ilẹ̀ wá pé bẹ́ẹ̀ bá túyàn sílẹ̀ kò sẹ́ni tó lè tú lẹ̀ so ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa ẹ dẹ̀ kú iṣẹ́ gidi gan tẹ̀ ń ṣe yìí mo dẹ̀ mọ̀ pé bí mo ṣe ń wo ní yín mo ti ń fọ́lọ̀ yín sìn ó ti tó ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta kan. ẹ ti ti pẹ́ ẹ̀yin ará London kan. kí lẹ wí. ẹ̀yin aráàlú ọba kan láti London lẹ ti wá. bẹ́ẹ̀ni ṣe Amẹ́ríkà lẹ́yìn wà amẹ́ríkà ni yorùbá gbòde wa ibẹ̀ la kalẹ̀ sí. mo rí i pé yorùbá yorùbá yorùbá yorùbá yìí náà là ń sọ and gbogbo àwọn tẹ̀dẹ̀ ń gbé wá yorùbá yorùbá yorùbá náà ni wọ́n. ẹ ṣe wọn lọ́pọ̀lọpọ̀ gbogbo àdè là ń wọra wa yìí lójúkorojú o àtàwọn tó ṣí fọ́tò pé tá à ń wọra wa yìí gbogbo àtàwọn tó hàn ṣí fọ́tò lẹ̀ wọ́n ń rí wa báyìí o. Eh, one way or the other wọn ò ṣí àwòrán ojú ara wọn lẹ̀. ní àpapọ̀ mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ṣí wọn lẹ̀ mo bá ń fojú inú wò ó mo ní àwa èèyàn Yorùbá a ní attitude a ní àwọn nǹkan tó ń pè ní character ìwà tó jẹ́ pé ó yẹ ká yí padà a ò dẹ̀ níjọba but nítorí pé Yorùbá dẹ̀ là ń sọ yìí eh, ó mú mi rò wípé ó dáa kí àwa Yorùbá ká gba òmìnira kúrò ní ọwọ́ Ìgbò kúrò lọ́wọ́ àti àwọn Haúsá kólúkálukú kó lọ ń lọ ẹ̀. ẹ jẹ́ ká lọ síbi ìbéèrè yín tààràtààrà. nítorí gbogbo wàhálà tá a ní ìlú yẹn nítorí pé a ò níjọba ni ìlú yìí sì nílùú òyìnbó ìjọba ló nílẹ̀ ẹnìkan ò lè máa talẹ̀ a ò rí wàhálà ọmọ nílẹ̀ so mo tún wá wò ó pé gẹ́gẹ́ bí arákùnrin tẹ wá yìí onínú rere gbogbo ọ̀nà tí wọ́n fi ń dáhùn question yẹn láti ìgbà kan ti bẹ̀rẹ̀ ni mo ti rí pé wọ́n ń finú ìfẹ́ òtítọ́ ohun tí wọ́n máa ṣe nígbésí ayé tiwọn ni wọ́n fi ń dáhùn ìbéèrè fún wa ọlọ́run á dẹ̀ máa ràn yín lọ́wọ́ ọlọ́run ò kì í fi onínú rere sílẹ̀ ṣẹ́rí gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé wọn wá yẹn kíní ìmọ̀mú kíní yìí dání a máa rà á lójú títì ni eléyìí náà a máa rà á lójú títì ni kò sí ohun tá à kí ń rà lójú títì tó bá dẹ̀ máa dójú títì yẹn business business business kátàkárà kátàkárà ló débẹ̀ but tá a bá wò lọ sẹ́yìn à pé àwọn kan lọ́ produce ẹ̀ gbogbo nǹkan tá nílé wa process ni àfi gbogbo nǹkan tá a bá lọ rà bó jẹ́ fruit àbí rice even rice tá a ń rà gan wà processed mo rí i pé tí a bá níjọba gidi nǹkan á dájú bó ṣe wà lọ gbogbo bí wọ́n ṣe ń dáhùn ìbéèrè yẹn ni mò ń wọ́n ń fi oríṣiríṣi ọgbọ́n lọ́ fi ń dáhùn ìbéèrè míì mo rí alàgbà túnjí túnjí àtẹ́wọ́ ṣe àtẹ́wọ́ ló gbọ́n ló àtẹ́wọ́ lógún ló kọ bàbá àtẹ́wọ́ lógún wọ́n béèrè àwọn ìbéèrè kan àwọn ìbéèrè yẹn ó lọ́mọ nǹkan tí ìjọba nàìjíríà lè ṣe fún wa gbogbo wa náà kọ́ la máa lè sọ pé a fẹ́ dá business sílẹ̀ tó máa produce rọ́bà àti produce rọ́bà kò ń ṣe nǹkan kékeré so ìbéèrè mi ti rèé o bí mo ṣe ń wo alàgbà túnjí àbí kí lórúkọ yín sà the afro premium. alàgbà idris bello. idris sorry torí mo láàbúrò pàápàá tó ń jẹ́ idris the last born of my dad mo rí i pé population wa ti pọ̀ jù ní nàìjíríà nígbà tá a jẹ́ sixty million tíjọ ìjọba gẹ̀ẹ́sì tó gbéjọba lẹ̀ fún wa a ò lè má nàìjíríà ṣe là ń para wa haúsá ń pa yorùbá yorùbá ń pa ìbò a ò lè manage nǹkan tó jẹ́ sixty million sixty million a ti wá wọ nearly two hundred million nísìn mi ò rí way out ju pé ká jáde kó nàìjíríà lọ so bí mo ṣe ń wò yìí gbogbo ọgbọ́n tẹ́ mú wá sórí ètò yìí mo ń wò pé ǹjẹ́ kò ní dáa kí ẹ bá wa mú ọgbọ́n yẹn ká kọ́ sílẹ̀ gbogbo èyí tí àwọn alàgbà tún jí àtẹwọ́lógún ológun gbogbo ẹ̀ àti tá múlẹ̀ báyìí. àtẹwọ́lógún. kẹ́ ẹ bá wa kọ́ lẹ̀ kó jẹ́ ohun tó máa mú lọ sílé ìwé káàkiri ní secondary school primary school tó fi máa máa kọ́ àwọn èèyàn wa ní a change of attitude bí a ṣe máa máa ṣe nǹkan ní àpapọ̀ wọ́n bá jáde ilé ìwé secondary school tẹ́ bá lọ wo daily times tẹ́ bá kọ gbogbo application tó wà níbẹ̀ tẹ́ bá kọ lọ èsì kan yẹn lè rí gbà torí pé attitude wa ni pé bí o ò bá mọ ọ̀yàn o ò lè dèèyàn ní nàìjíríà tó o bá mọ̀ ọ̀yàn o lè dèèyàn ọba dẹ̀ wá sí ìlú òyìnbó tomato kékeré kan la máa gbé wá lọ́bọ̀ máa padà sílé a máa gbélé a máa gbé mọ́tò ilé gan pọ̀ tá a rà sílùú òyìnbó so gbogbo ìmọ̀ràn tẹ́ ń fún wa yìí ǹjẹ́ ǹjẹ́ kò ní da torí mo rí pé ẹ ìjẹ́ ọ̀dọ́ tó ní gungun lára dáadáa tẹ bá jókòó kẹ mú gbogbo ìmọ̀ràn yẹn kẹ bá wa kọ́ọ́lẹ̀ tó dàbí manual. tí wọ́n fi kọ̀wé. tí wọ́n lè máa kà tó máa yé wọn rẹ́kúnrẹ́rẹ́ torí gbogbo ìwé ìdè gbogbo èdè tá à ń kọ́ tá a fi ń kàwé ń lóyìnbó táwọn ọmọ òyìnbó fi ń ṣe dáadáa èdè wọn ni o a dẹ̀ ní àǹfààní mọ́ ẹ bá jẹ́ atunra wa jẹ a lè máa sọ yorùbá tá à ń sọ yìí a ò ní àǹfààní mọ́ láti fi yorùbá máa kọ́ science geography history a ò láǹfààní mọ́ a ò ní. ẹ ṣe àdúpẹ́ sà ó yé mi sà ẹ ṣe àdúpẹ́ àjẹ́ kí n dáhùn béèrè máa pín ìbéèrè yín sọ̀nà méjì ní àkọ́kọ́ nípa pé láti ṣe ìtànká gbogbo tí à ń sọ yìí láti máa bí a kọ́ sí ìwé ni bí a kọ́ sí orí ẹ̀rọ ayárabíàṣá ni à ń gbìyànjú ẹ̀ oríṣiríṣi àwọn ètò báyìí náà ni à ń ṣe lórí tí ó wà lórí Zoom ni lórí YouTube ni káàkiri kódà tẹ bá lọ sí orí wẹ́bsáìtì wa lára àwọn tá a gbé kalẹ̀ winnovation.com uh, winnovation, winnovationhub.org àti .com ẹnìkan lè bá mi type it ẹ̀rí oríṣiríṣi àwọn ìgbésẹ̀ tá à ń gbé lápé ọmọléèwé tó bá tiẹ̀ ní pé òun fẹ́ kọ́ nípa báwo la ṣe ń dá ìṣòwò um, ètò òkòwò lẹ̀ báwo ni ẹsẹ̀ wo ni kó gbé ta ni kó bá sọ̀rọ̀ báwo ni kó ṣe ṣe ní innovation hub innovation we w w e n n o v a t i o n innovation hub. w e n n o w e, e, e N N O B A T I O N. Ẹnìkan ẹnìkan ti type ẹ̀ wọ́n ti type ẹ̀ síbẹ̀ wọ́n ti kọ́ síbẹ̀. Ah, so oríṣiríṣi ètò là ń ṣe. Orúwo yìí ọ̀sẹ̀ tó kọjá, àwọn èèyàn wá wà ní ìlú Ìbàdàn, àwọn kan wà nílùú Ìlọrin tí wọ́n ń kọ́ ọmọ kéékèèké tó wá fẹ́ dá ah, ah, bísínẹ̀sì lẹ̀ kí ni ọ̀nà kó ṣe gbé gbà ká ní kó bá sọ̀rọ̀ kí ló yẹ kó kọ́ ṣe kí ni kó yẹ kó ṣe gbogbo ètò yẹn là ń ṣe. Tòyẹn jẹ́ bẹ́ẹ̀ àwọn tá à pélébé pélébé à ń ṣe àwọn tá à ń ṣe ní orí afẹ́fẹ́ à ń ṣe àwọn tá à ń sọ lẹ́nu à ń sọ lẹ́nu ṣùgbọ́n bẹ́ẹ̀ ti gbà nínú ìyànjú nǹkan àtúgbìyànjú sí láti tó ṣe ní àkọọ́lẹ̀ ní orí ọ̀kìn tẹ́ sọ nípa pé kí Yorùbá pín yà ẹ̀yin àgbà náà lè máa ń pa lóore pé wọ́n ní èwùjù tí yóò tú ọ̀pẹ wọ́n ní gbogbo eyín ẹ̀ ló máa kán tán so ìyẹn kọjá agbára tèmi nítorí náà èmi ò ní sọ̀rọ̀ lọ sí ibẹ̀ yẹn ẹ ṣe púpọ̀. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun adúpẹ́ ẹ ṣeun ẹni tó béèrè ìbéèrè ẹni tó gbẹ́ kòtò gbẹ́dìn ẹni tó jásí kòtò dá lápá ẹ ṣeun adúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ alàgbà apẹ́lógún ẹ jẹ́ a máa rí yín o ní gbogbo ìgbà lórí Yorùbá Gbòde tó láti London flaky lẹ pè orúkọ tiyín mo wá ń wo tó flaky ní orúkọ yín èmi ti tú yín lẹ̀ ẹ lè sọ̀rọ̀ báyìí. ẹ kalẹ́ màá. <laughs> ẹ kalẹ́ o. màmá mi dáadáa <laughs> ẹ kú ètò mà. ẹ ṣe àdúpẹ́. ẹ pẹ́ fún wa lágbára ọlọ́run. àṣẹ wàá ẹ kú iṣẹ́ takuntakun àti ẹ̀yin àti gbogbo àwọn ìgbìmọ̀ yín tẹ̀ ń ṣe iṣẹ́ wọ̀nyí every time mi kì í ní orí ọ̀fẹ́ láti join program yín every time but kò síjọ́ tí mo join ẹ̀ tí mi kì í dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe gan ni ẹ kú iṣẹ́ mo dẹ̀ kí gbogbo àwọn èèyàn wa náà tí wọ́n wà nínú ìkànnì yìí yeah mo appreciate ọ̀nkù àtẹgbẹ́wálé ní àti gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti ń sọ látàárọ̀ mo ṣáà ní opportunity láti gbọ́ most of it um, mo dẹ̀ benefit a lot now mo wá fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ọ̀nkù wa ṣe mọ̀ because a lot of things tí wọ́n sọ lẹ́nìí mo ti máa ń mo máa ti think about so many things over time pé way forward fún ọmọ Yorùbá and uh, tá bá wo ìlú tá a wà yìí a máa rí wípé tẹ́ bá wo àwọn Indians bí wọ́n ṣe ń move láàrin ara wọn bọ́n ṣe ń ṣe irú iṣẹ́ tí wọ́n ń ṣe irú ẹ̀ lẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́wà dẹ̀ fún yín ṣe kò ní mọ níbi tá a ti bẹ̀rẹ̀ lẹ́nu yìí nǹkan tẹ́mi fẹ́ way forward pẹ̀lú program yìí yìí because ẹ bá wo àwọn Chinese ta sọ yẹn náà kò sí tribe kò sí ìlú tó pé tán kò sí ọmọ ènìyàn anywhere tá a bá ti sọ pé ọmọ ènìyàn a pé tán there always be a problem somewhere so kò bet èyí tó ṣe jù ni pé tó ṣe pàtàkì jùlọ ni pé àgbájọ ọwọ́ òun la fi ń sọ̀yà so pẹ̀lú program eléyìí tẹ dá kalẹ̀ tẹ gbé kalẹ̀ lénìí mo need the way forward in such a way to ṣe pé something tangible will come out of it To ṣe pé it's gonna be pé as a result of this program today we can have an association of people of you know people of like-minded that we can all come together To ṣe wípé àwọn kú wa yìí mi ẹ má bínú sá ìlú wo ni ẹ wà sá. Uh, oh, Houston, Houston, Texas. Okay, Houston, good. Mm-hmm. So, so that as a result of this program that's coming up today, because apart from where I kan tá a lè but as a result of the program today, something can happen So, ṣe People of like-minded can come together. I lè drop number yín. Àwọn tó buy new trust so that in establishing a business, we can come up with a business that we want to do, how much we all we need to put down, and then ibitatimache and so many things, you know, we can have a takeoff. And ilẹ̀ pọ̀ tó pọ̀ gidi nílùú Louis, at the mobile chain law, and we let ilẹ̀ kan tó check pé kò contact by tẹgbẹ̀ especially inside the Florida and bí ilẹ̀ Nigeria and most of it rí. Tó there are a lot of things we can do mọ́mí ìfẹ́ kí gbogbo atótónu wa yìí ṣẹ́gẹ̀t pé bá ṣe bẹ̀rẹ̀ lẹ́nu yìí mo dẹ̀ rí pé nínú program i I've seen a lot of people about ninety something at a time so even if it is twenty people or thirty or I don't know how many that is gonna start it start with lálẹ́ come up that can come together people of like minded tó shake pé will be guided and then we can start something tangible on, in, uh, on the business side and it's going to be as a result of your Gbòde See. uncle wa wá sílé ní tí wọ́n ti educate wa yìí òun ló bí program yẹn tó ṣe pé ọmọ ilẹ̀ Yorùbá tá máa lè ní way forward in that respect so mi mọ bí yẹn ṣe lè bọ́ sí sa mo yẹn mo throw question yẹn sínú ilé and I just want us to do something about it because somebody like me and I know a couple of many others now they will be interested in it. ẹ ṣeun ẹ ṣeun o ọ̀rọ̀ ọlọ́gbọ́n tá a ṣe ètò òmùgọ̀ ní yàtọ̀ ẹ ṣeun adúpẹ́ àlejò wa pàtàkì kí ni ìmọ̀ràn yín lórí irú nǹkan báyìí. ọ̀rọ̀ ńlá ni wọ́n gbé kalẹ̀. bẹ́ẹ̀ni sà. bí mo lè ṣe máa dáhùn ẹni pé mo máa ń prefer kí a lo existing uh, outlet uh, foundation àwọn nǹkan tí ó ti wà ńlẹ̀ kí hmm. a kọ́lé lé lórí nǹkan dàda pé kí káṣẹ ni pé a tún bẹ̀rẹ̀ nǹkan torí oríṣiríṣi àwọn tó máa ń ṣe wá náà ni pé oríṣiríṣi ọ̀sìtẹ́sọ̀n náà ló wà rádà tèmi máa sọ ni pé ní ìlú kọ̀ọ̀kan tí gbogbo wa wà a ní nǹkan tó fẹ́ẹ̀ jọ Nigerian association ní Yorùbá association àti nìkan ni màá pé kí ni a lè ṣe individually and collectively one ní àwọn àwùjọ yẹn àwọn wo ni ó fojú jọ wá ló fi ọkàn jọ wá so àwọn kò sí pọ́lẹ̀ láti provide support ṣùgbọ́n bí wọ́n ti ń jọ ọ̀rọ̀ owó èmi máa ń ṣọ́ra láti bá àwọn èèyàn ṣe tí ìgbà tí ì ṣe tí mi tí ì fún fúnlẹ̀ tí mi tí ì wádìí dáadáa tí mo ti bá ṣe nǹkan sẹ́yìn wọ́n ní owó ló máa ń ba ojú ọ̀rẹ́ jẹ́ so nítorí náà mo mo ṣetán láti provide support so ká ní ẹ̀yin kan wà tí ẹ kóra yín jọ ẹ wá ní ẹ wá ní idea kan ẹ wá ń wò báwọn nǹkan ṣe ṣe síta lóye kẹ bá sọ kí ni mo ní kí ni mo gbà lérò nípa báyìí báyìí báyìí àṣẹ táwa ń ṣe ni láti ṣe fún kí ni láti gba àwọn èèyàn níyànjú pé ẹ̀bádẹ́rò báyìí ẹ̀bádẹ́rò báyìí ṣẹ́ ti rò báyìí báyìí báyìí nǹkan ṣùgbọ́n mo lè má jẹ́ pé mi máa ṣe agbátẹrù pé à ó yá gbogbo ẹni tí ẹ wà lórí ètò lẹ́nì ẹ yà lọ ra ilẹ̀ ní Tennessee owó yẹn màá ní kẹ̀kẹ́ lọ́yà àti Tennessee lẹ́ni fẹ́ ṣe nǹkan màá sọ pé àwọn ìyá wa zulufa àṣọwàrà àwọn ni wọ́n ni wọ́n ní Tennessee ẹ lọ bá wọn sọ̀rọ̀ àbíwájà ṣé Atlanta lè fẹ́ ṣe nǹkan lágbájá ló wà ní Atlanta àṣé Baltimore ni àwọn èèyàn fàájìngbèsì ló wà ní Baltimore mo lè ṣe àwọn aláyé mo lè lè àbí ẹni di lọ́ọ̀yà ni àbí ah business ẹ fẹ́ ṣe báyìí báyìí báyìí mo dẹ̀ mọ àwọn tó ti ṣe business sẹ́yìn o ẹ bá dẹ̀ rò bá ẹ bá dẹ̀ rò bá ẹ bá lè bá wọn sọ mo lè ṣe agbátẹ̀wé àwọn yẹn mi mọ̀ bí mo dáhùn ìbéèrè yín díẹ̀ ok kí ni ṣe máa fún wa ní nọ́mbà yẹn drop ẹ sórí chat. màá fi email mílẹ̀ fún àwọn olóòtú ètò. torí mo ti ń ṣe àlàyé fún àwọn èèyàn pé wọn ò lè fi nọ́mbà sí orí afọ́nrán ṣùgbọ́n wọ́n lè fi nọ́mbà tí mo ṣe ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ wà lórí afọ́nrán yìí tó jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ wá fún ìgbà àkọ́kọ́ ni ẹ fi nọ́mbà yín ránṣẹ́ sí orí afọ́nrán yìí ẹ lè ṣe ní private kẹ text yẹ tàbí ẹ fi ránṣẹ́ sí nọ́mbà Yorùbá Gbòde eight six zero three seven one nine three six seven màá tún tẹ̀ ẹ́ nípasẹ̀ bẹ́ẹ̀ gbogbo tí ẹ bá fẹ́ kí a tún máa tẹ̀síwájú lọ ẹ láǹfààní láti jẹ àǹfààní náà ẹ nígbà tá a bá ti mọ nọ́mbà yín ìmọ̀ràn yín mọ́gbọ́n wá kódà èmi gan tún mọ àwọn ẹgbẹ́ kan tó jẹ́ wípé gbogbo ohun tí wọ́n máa ń gbìyànjú láti ṣe ní àdúgbò yìí ó ní ìdásílẹ̀ iléeṣẹ́ àti àgbéga àwọn nǹkan tó ń wá láti ilé bí a ṣe lè gbéga tó fi lè di òkòwò irú ẹgbẹ́ bẹ́ẹ̀ màá ní àǹfààní láti jẹ́ kí ẹ mọ̀ nípa wọn gbogbo àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ láti ṣe bẹ́ẹ̀ ẹ fi nọ́mbà yín ránṣẹ́ sí olóòtú Yorùbá Gbòde ńgbà tá a bá wá kójọ pẹ̀lú ẹgbẹ́ tó ti wà ńlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Idris ṣe sọ bàtà bá kó gbogbo ẹ̀jọ tán àwọn náà la máa pè pé kí wọ́n wá dá wa nímọ̀ràn lórí àti tẹ̀síwájú mo sì mọ̀ pé yóò láyọ̀ yóò sì lérè pẹ̀lú ẹ ṣé mo dúpẹ́ ìmọ̀ràn yín mọ́gbọ́n wá ìyáàfin Elizabeth Ọlágúnjú ẹ ti wà lórí ọpọ́n ìyáàfin ọlágúnjú. me or mute me hello am I showing you? wo. ilẹ̀ dáadáa. ṣé tí ń gbọ́ mi báyìí. ah dáadáa. ẹ ṣe Mr. Idris am I showing you? wo ọgbọ́n yóò ní dópin o ẹ ṣe gan ni ìbéèrè tí mo ní lákọ̀ọ́kọ́ òun ni Ah, onílù ló béèrè mà but àfikún tí màá kàn fikún ni pé èmi gangan ni ìyá ìyá ìyá tó bí ìyá mi gangan òun ni ó ní oko tá à ń pè ní ọ̀fẹ́gùn tí wọ́n sì ti ń wa gold ìgbà tí mo sì rán àwọn èèyàn lọ eh, wọ́n ní tìbọntìbọn òun ni àwọn fúlàní kì í ṣe Chinese àwọn fúlàní ní wa gold níbẹ̀ ṣùgbọ́n eh, security tí wọ́n bà mí lẹ́rù nísìn eh, ni ọ̀rọ̀ security ní orí ètò yìí a ṣe program kan nípa olóòtú ní pé bá a ṣe lè ran àwọn èèyàn lọ́wọ́ nílé oríṣiríṣi eh, ìmọ̀ràn sì jáde ètò mú èmi gbé ìgbésẹ̀ tí mo sì ra ilẹ̀ hundred acres láti fi ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ láti máa fi ṣiṣẹ́ àgbẹ̀ ṣùgbọ́n pẹ̀lú security báyìí kódà mi ò tí àti lè mú nǹkan kan ṣe ẹ̀rù ń ba àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni mi ò mọ̀ rí o ó fẹ́ jẹ́ bí méjì mẹ́ta mo mọ̀ náà àwọn tí mo torí wọn ra kinní yẹn pé láti fi ràn wọ́n lọ́wọ́ phd holder wà lára àwọn ọmọ yẹn tí wọn sì níṣẹ́ ọ̀rọ̀ security ni àkọ́kọ́ tí mo fẹ́ pé tẹ bá lè là mí lóye èkejì òun náà tó tún fara mọ́ ni wípé ilé iṣẹ́ láti dá ilé iṣẹ́ sílẹ̀ tó wù mí tápẹ́ ó lè jẹ́ ilé iṣẹ́ oúnjẹ ní nàìjíríà irú ilé iṣẹ́ ẹ̀yìn tòmátò tí ń tòmátò yẹn ó jẹ́ nǹkan tí mo máa ń ti ń gbèrú ẹ̀ tipẹ́tipẹ́ ọ̀nà wo ni mo lè gbà then orí security náà ló tún dálé orí security náà ló tún dálé so mi mọ ọ̀nà tẹ́ lè gbà fún irú èmi tí mo lọ́kàn láti pé mo fẹ́ dálé iṣẹ́ sílẹ̀ ní nàìjíríà ní àrọ́kọ lórí security ẹ ṣe. so ohun tí wọ́n ń sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kì í ṣe àwọn nìkan ni wọ́n nífẹ̀ẹ́ láti lọ dá ètò iṣẹ́ ajé sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n ọ̀pọ̀ lọ ní tá a bá débi ìrùkàfò ni tó bá ti di hmm. ọ̀rọ̀ ètò ààbò yìí ó ń ba gbogbo èèyàn lẹ́rù ẹni tí wọ́n pa ní nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn eh, Dr. Aborode ó wá láti eh, London ó lọ dá ètò àgbẹ̀ aládàá-ńlá sílẹ̀ ní Ìgàngàn níbẹ̀ ni ojú ọ̀nà ẹ oko ẹ̀ ni wọ́n lọ pa sí ọmọ kékeré jòjòló tó ní èròǹgbà tó dáa fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ìbéèrè wọn wá ni pé bó o ní ọ̀rọ̀ kùkùlájà àwọn Fúlàní bó o ní ò ní máa dẹ́rù ba àwọn èèyàn tí ọkàn wa ò ṣe balẹ̀ láti ní ètò ọrọ̀ ajé nígbà tí wọ́n sọ pé ilẹ̀ adúláwọ̀ ni ọrọ̀ wà ẹ ṣé. ẹ ṣé olóòtú ní àkókò ọlọ́lẹ̀ ìbéèrè bọ̀lá àkọ́kọ́ lẹ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa fún gbogbo ìgbìyànjú tí wọ́n ń ṣe nígbà míì gan ọ̀rọ̀ nàìjíríà a máa súyàn fún ẹni tó wà lókè òkun wọ́n wá ní ipa onípa làágúnlẹ̀ kan ipa ara ẹni àgùntúgún ni a lè gbàgbé ibi tá a ti wá so ló ti jẹ́ pé ó máa ń kan ó máa ń kan wá lómi inú bí nǹkan ṣe rí ṣùgbọ́n kò wá ń ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ tá sọ̀rọ̀ security ọ̀rọ̀ yìí kò ń ṣọ̀rọ̀ gígùn ilẹ̀ ọ̀rọ̀ Yorùbá nìkan ẹ bá ń tẹ̀lé ìròyìn ní ọ̀sẹ̀ tó kọjá ẹ̀rí gbogbo tó ṣẹlẹ̀ ní ìlú tó ṣẹlẹ̀ ní ìlú Katsina ṣọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ náà ní pé ọkàn balẹ̀ náà a ní àwọn business wa náà kan tára náà ní ìlú Haúsá so àti Zamfara ni àwọn tó ń wá góòlù Zamfara ni o àti Kaduna ni kò síbi tí wọn kàn ti balẹ̀ so mi ò pé nítorí kàn jẹ́rọ Fúlàní bí Fúlàní ọ̀rọ̀ Fúlàní ò ṣe Fúlàní nìkan ṣùgbọ́n pé gbogbo Nàìjíríà ni wàhálà yẹn wà tí a lè bẹ àwọn ìjọba kí wọ́n kí wọ́n mójútó lórí pé kí n tí ọkàn èèyàn bá balẹ̀ kò sí bí ètò òṣòwò ṣe fẹ́ lọ wájú àti ìlú Ọ̀yọ́ ni o àti ìlú Katsina ni àti ìlú káàkiri Nàìjíríà ojúṣe ìjọba lára ojúṣe ìjọba tí ó ṣe pàtàkì jù ni pé kí ọkàn aráàlú balẹ̀ kí àyà kó má sí e, ìpayà ní ìlú ọ̀ tí ìpayà bá ti wà ní ìlú kò sí bí èèyàn ṣe fẹ́ dá business lẹ̀ ṣùgbọ́n ní pàápàá tí tí àwọn ìyá wa sọ mo assume pé Ọ̀yọ́ state níbi tí ilẹ̀ hundred acres yẹn wà. bẹ́ẹ̀ ni sir. bẹ́ẹ̀ ni. tí a bá parí ètò ẹ lè fi nọ́mbà yín ṣọwọ́ sí àwọn Yes. a olóòtú a linkin up pẹ̀lú àwọn ìjọba Ọ̀yọ́ state specifically tí wọ́n lè bá wa mójútó ti ti ẹ sọ àìmọ̀ àwọn èèyàn ní níjọba ní Ọ̀yọ́ state kí a lè bá sọ̀rọ̀ kí wọ́n bá mójútó eléyìí nípa pa. ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣeun o ẹ ṣeun. dẹ̀ kí wọ́n fọwọ́ kan lé fún àwọn èèyàn wa tí àwọn ọmọbi láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni pé kí ni kí kò ń ìwà tábà tó lọ sí nàìjíríà tó ṣe business tí business ò bá ṣe é ṣe ní nàìjíríà kí èèyàn má fi ẹ̀mí ẹ̀ wo àṣòfo kó má fi kó má wà wàhálà fúnra ẹ̀ tó bá jẹ́ pé àdúgbò yín ò ṣe é lọ wọ́n ń pààyàn ń bẹ̀ má wàá sọ pé lórí àìjà lọ́wọ́ tó nàìjà gbọ́dọ̀ padà lọ ṣe business ńbẹ̀ tó bá jẹ́ California ló ti lè máa ṣe ló ti lè máa gbin gbin tomato ẹ̀ tó bá jẹ́ àwọn tó wà nàìjíríà ló máa fún wọn ṣẹ́ sí kò ṣe kò pọn dandan pa bọ́ọ̀lù lọ ṣe business nàìjíríà o àti ilé àtòkò ilé náà ni o ìta ti gbé fún ọgbọ̀n ọdún ta bímọ sí tọmọ náà ń bímọ sí ó ti di ilé wa o ká má ìkẹ́ni ọkọ̀ ṣẹ́gun bàbá ní amẹ́ríkà àjọlọ amẹ́ríkà náà ni o bá jọjọ ní nàìjíríà náà ni so gẹ́mìrì sọlá ní àkọ́kọ́ adékọ̀ọ́nbí wa kò bẹ̀bẹ̀ fóyè o ó béèrè ni o àjọ nílùú ni o ìṣe púpọ̀ ọmọ olóòtú ńkọ́ ṣé olóòtú ṣù. ẹ ṣeun ẹ ṣeun. ẹ ṣe mo mo ń gbọ́ alàgbà Mayọ̀dé Àjàó atọ́kùn. olóòtú. ẹ mo ní. ṣé alàgbà tún jẹ́ àtẹwọ́lógún ti sọ̀rọ̀ ni àbí àwọn ló kàn. bẹ́ẹ̀ni mo ti béèrè ìbéèrè alàgbà tí wọ́n náwó ni. Káyọ̀dé Àjàó. ẹ ẹ ṣeun ẹ kúrọ̀lẹ́ o ẹ dẹ̀ kú pàdé o. ó yà inú mi dùn láti join eh, ètò tèmi o first time tí màá kọ́ join and I'm very happy. ẹ ṣeun gbogbo àwọn kókó gbogbo àwọn kókó ń ṣẹlẹ̀ àti àwọn tẹ̀ ń wá yẹn ó jẹ́ ìfọkàn àmì ó ń fi hàn lọ́kàn balẹ̀ pé àtúnṣe àti ìdàgbàsókè sì lè wá sí Nàìjíríà irú àwa àti ẹ̀yin tí ẹ ń ṣerú ètò báyìí ó dá gan lọ́wọ́n á dẹ̀ fún wa ṣe at uh, individual level and uh, uh, society level ọlọ́run á fún wa ṣe because gbogbo nǹkan tá à ń dó gbèsè láyé náà ni pé kí ilé ayé rọrùn fún àwa àti àwọn àti wa àti family wa yeah, specifically nǹkan tí um, àwọn tẹ wá sí orí ètò ọ̀gbẹ́ni Idris eh, inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ti sọ àti ìmọ̀ràn tí wọ́n ti ń fún wa àwa tí a wà ní òkè òkun báyìí eh, Canada lèmi wà tí mo ti ń bá tí mo ti join so inú mi dùn pé gbogbo àmọ̀ràn tó ń mú wá yẹn then as gbogbo anáda ti máa ń wọ́ndà pé kí la lè ṣe tí. Tí a fi lè mú ìdàgbàsókè bá wa ní lókè eh, lókè òkúta wa yìí so that ẹ eh, a ní máa ṣiṣẹ́ ìjọba bí àwọn èèyàn ṣe sọ a ní máa ṣiṣẹ́ síjọba again tó yẹ pé a lè dá business tara wa lẹ̀ àwọn Chinese India gbogbo eh, àwọn Asians yẹn they don't come here to serve government wọ́n ń wá business wọ́n dey and they are doing better Arabs they are doing better so táwọn náà bá lè mobilize ara wa tá lè kóra wa jọ and eh, béèrè tó fẹ́ béèrè lọ́wọ́ and ọ̀rọ̀ ìgbẹ́ tí mo fẹ́ láti ọ̀dọ̀ àwọn eh, tó ń bá sọ̀rọ̀ yẹn ni pé ọ̀gbẹ́ni Idris tabari community bíi tí àwọn Nàìjíríà bá pọ̀ sí tó ń bá lè dá bísíǹsì kan lẹ̀ it can be shared with other other community in uh, in overseas here so bóyá product náà máa ń ṣe wọ́n máa pín fún wa àdé máa àá náà so bẹ́ẹ̀ a lè bẹ̀rẹ̀ eh, trade I mean business tiwa náà bóyá àwọn African stores wa ni a máa pín káàkiri then any business idea tí àyẹn lè ṣe at uh, local level cottage industries tí wọ́n ṣe tó ti wà successful tó máa fún wa ní advice lórí ẹ̀ ìyẹn náà tún dáa because uh, eh, idea is very important téèyàn bá ní idea and uh, information ọlọ́run á fún ń ṣe o bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí inú inú wa dùn and ọlọ́run á jẹ́ kó yọrí sí rere o any advice tẹ bá ní then kíkí ẹ kó kó jẹ́ ká máa ní update bóyá community kan ní Houston àbí Texas àbí uh, New York they are able to organize themselves and they are making progress either as a retail store or farming or production whichever if they are able to do it, any other eh, African uh, community, I mean, can do it as well. So, ìyẹn ni ó máa eh, encouragement fún àwa yòókù could a mobilize wọn so I have mobilize our wa so a tí irú information about what, about the real community. ti rí àwọn community bóyá twenty ni I bóyá fifteen ni wọ́n tí wọ́n fi establish industry báyẹn they can come and launch it You know, I invite wọn Atabari Rawajo, then they come and introduce business to us. And by the grace of God, until ti empower ara wa sí nìyẹn. Ẹ ṣeun. Ẹ jọ inú mi dùn pẹ̀lú ètò yìí ọlọ́run á dẹ̀ fún wa ṣe o. Aláṣeyọrí jù bá ṣe lérò rẹ̀ lọ. Àwọn tó dẹ̀ ń gbìyànjú náà ọlọ́run á gbà wọn náà sókè o. Ẹ ṣe gan. Thanks so much. Mm -hmm. So, ẹ ṣe eh, àdúpẹ́ kí n bá ní kí n fi gbólóhùn kan àbí méjì sí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn mo fẹ́ pe àkíyèsí wa sí agbègbè kan tí a kì í mójútó tá a bá ń sọ pé à ń ṣe business bí ọ̀rọ̀ oúnjẹ ni àbí ọ̀rọ̀ aṣọ ọ̀rọ̀ títí kan ọ̀rọ̀ àwọn kan tá à ń lò ní as Africans a máa ń gbàgbé pé lára táwọn jọ ń gbé nílùú tí ó fojú jọ wá táwọn pè ní African Americans tí wọ́n ní very strong tie tí ọkàn tí back to the um, to the uh, continent jẹ́ pé kí ni gbogbo èrò ọkàn wọn kò kúrò ní lóòótọ́ ara wọn àti èèyàn wọn ti kúrò ní uh, ní ní ilẹ̀ adúláwọ̀ ṣùgbọ́n ọkàn wọn wà ń bẹ̀ ẹ bá wo owó ọdún méjì tó kọjá sẹ́yìn tí ìlú Ghana ṣe program kan tó ń pè ní kí wọ́n fi pé àwọn uh, àwọn African Americans kí wọ́n wá sí ìlú Ghana ọ̀pọ̀lọpọ̀ wọn ló lọ síbẹ̀ tó lè lọ náwó níbi kí ni wọ́n fẹ́ nǹkan tí ó so wọ́n pọ̀ mọ́ ilẹ̀ adúláwọ̀ torí náà tá a bá ń gbìyànjú àwọn àwọn àwọn tá a fẹ́ máa ṣe kákọ̀ máa ń tà fún àwọn Yorùbá nìkan mákẹ́ẹ̀tì wa ọjà wa ó fẹ̀ jù yẹn lọ ká má kọ̀ gbàgbà tá a wà ní houston nìkan ni gbogbo ibi tí èèyàn adúláwọ̀ bá wà ni a lè máa ta nǹkan ẹ̀ sí ẹ wo nǹkan bí ọṣẹ dúdú ọṣẹ dúdú tí a káràmásìkì ẹ̀ tí a tí àwọn òyìnbó wá dẹ̀ gbé tó máa gbé báyìí wọ́n wá pákéèjì ẹ̀ oríṣiríṣi la máa rí tó máa sọ́ọ̀dì la máa rí share butter la máa rí oríṣiríṣi kí ló dé àwa náà ò lè ṣe àwọn nǹkan báyìí mọ̀ ká wá ṣí pẹ̀lú ọ̀nà ìgbàlódé kí á jẹ́ kó appeal sí àwọn àwọn èèyàn míì lẹ́yìn mo ń bá arákùnrin kan sọ̀rọ̀ ọkùnrin tí mo sọ pé ó ń ṣe all i do is cook dot com nípa àwọn ìgbésẹ̀ tó ń gbé nípa oúnjẹ tó ń ṣe ó ń ṣàlàyé fún mi pé fún àpẹẹrẹ nílùú òyìnbó aláwọn tó ń pè ní vegetarians tí wọn kì í jẹ ẹran àdàbí ó fẹ́ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tiwa ni pé tábà tí kò ṣàkì ẹ̀dọ̀ abọ́dì tí ò bá sì kùnú abọ́ àwọn òtí ìjẹun tiwa so tábà ṣe restaurant báwo la ti fẹ́ jẹ́ kí àwọn èrò àwọn èèyàn báyìí náà fún wọn jọ máa wá kí wọ́n ṣẹlẹ̀ fún mi pé tí a bá wo bí ẹ̀fọ́ tí òun yọ tóun kó ẹran kó ń bẹ̀ bọ̀ tóun ṣe ẹ̀fọ́ dáadáa ó ti di vegetarian náà nìyẹn tóun ṣe ẹ̀gúsí tí òun fi irú sí vegetarian náà nìyẹn so oríṣiríṣi tóun wá lẹ̀ package ìtàn báyìí vegetarian diet náà nìyẹn wọ́n ń pè so oúnjẹ kan tí àwọn vitamins máa ń jẹ tó ní tó máa ń ṣe tóun bá ṣe tóun fi atarodo ṣe tóun sọ di pepper soup ó ti dóúnjẹ wọn náà nìyẹn so oríṣiríṣi àwọn oúnjẹ tí wàá gan àti àwọn nǹkan tí wọ́n tá à ń lò la lè mọdá náà a lè fi ìgbàlódé sí i tó pé kí ni a tún mú àwọn èèyàn míì jù wá lọ ká má kọ̀rọ̀ pé àwa nìkan la ní láti tajà fún gẹ́gẹ́ bí àwọn aráàlú mi ṣe ń tajà fún wa àwa náà gbọ́dọ̀ ní nǹkan a máa tà fún wọn ìyẹn jẹ́ àkọ́kọ́ ìkejì tí mò ń tẹnu mọ́ nípa àwọn ọmọ wa ibi tí ayé lọ ń sìn tẹkinọ́lọ́jì oríṣiríṣi ni ó ń ṣẹlẹ̀ tí àwọn èèyàn fi ń ní owó màá mú àpẹẹrẹ méjì wá nǹkan kan wà tá à ń pè ní calendly calendly.com jẹ́ pé kí ni tí mo bá fẹ́ ní ìpàdé pẹ̀lú èèyàn nítorí àti máa jiyàn pé gbọ́ ni o máa ráyè láti bá mi pàdé ní orí zoom ṣọ́ọ̀la ni ṣọ́ọ̀tún la ni ṣáàgó méjì ṣáàgó mẹ́ta ni wọ́n ń pe kékeré kan ní calendly.com wàá kọ́ sẹ́ǹdì ẹ̀ sí lórí ibẹ̀ ló ti máa rí pé táìmù tó free ni táìmù tóun náà free ni á dẹ̀ búùkù ẹ̀ bóyá ìdí ẹ̀ ń ṣe ké tó ọmọ ìyá wa kan ló ṣe Tọ́pẹ́ Awótọ̀nà ọmọ Nàìjíríà ní gbogbo ìlú Amẹ́ríkà wọn ló ṣe recently wọn iye tí wọ́n pe software tó ṣe yẹn wọ́n pè ní three billion dollars ní value three billion dollars ní mi ò pé mi ò pé oúnjẹ kan wà tẹ́lẹ̀ hàn lè tà jollof rice kan wà tẹ́lẹ̀ hàn lè tà tó lè wọ three billion ṣùgbọ́n kò sáà ń pè technology nìyẹn ní àná náà a rí ìròyìn kan tí arákùnrin kan Nàìjíríà náà ní tí ó dá business kan lẹ̀ kí nìkan tó ń ṣe àwọn tí ó ń wa truck kẹ́ẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ wa láṣẹ̀dẹ̀ nílùú a máa ń wa tírọ̀kì àbí pé ẹ lọ bá wọn Minnesota ẹja síbẹ̀ ẹja síbẹ̀ ó wá ṣe àkíyèsí pé ah, ẹlòmíì lè gbé Dallas kó gbé lọ sí Baltimore kó má mọ̀ bẹ́ẹ̀ òun máa gbé ẹrù padà wá ẹlòmíì lè gbé ẹrù kó driver ó ah mo ń gbé ẹrù lọ sí Baltimore láti Houston o àmọ́ ṣá mo sì ní àyè tó ṣòfò truck mi ǹjẹ́ ẹlòmíì wà tó ní ẹrù tí mo lè gbé tó máa fi kún tí máa ń padà bọ̀ ẹlòmíì wo ní ó ní ẹrù lórí website tiẹ̀ létí máa ṣe gbogbo ẹ̀ ó dẹ̀ kọ́ kíní pọ̀ ó kó gbogbo ẹ̀ pọ̀ ó bẹ̀rẹ̀ sí ṣe ní ọ̀sẹ̀ tó kọjá yìí wọ́n fún un ní about thirty million dollars láti fi ṣe business yìí so again sábà ibi tí ẹlẹ́yìn ń lọ ní technology táwọn ọmọ wa ń kà kó má kọ́ ni pé wọ́n lọ ṣiṣẹ́ lásán kí á gbà wọ́n níyànjú kí àwọn náà máa ronú àwọn àìdí àwọn olówó àwọn ọgbọ́n olówó kí làwọn náà lè kán lè kán lè kó bí tí alẹ́ ayé ń lọ ní. so àwọn kúkú ń kàwé tẹ́lẹ̀ so owó yẹn ká wá sọ owó yẹn dowó òun ni kókó báyìí so owó ni kókó. ẹ ṣeun ẹ ṣe púpọ̀. ẹ ṣeun adúpẹ́ o ẹ fún mi ní ìṣẹ́jú kan ẹ dákun. àwọn ọlọ́jà wa ń gbìyànjú láti wọlé. Okay. ìgbésí ayé yín tàbí ti àwọn òbí yín tí ó sọ dìtàn àwògbádùn. àwa la làṣà àwa la lórin a kì í gbókèrè mọ dídùn ọbẹ̀ Yorùbá Gbòde ètò àtàtà káàkiri àgbáyé ẹ̀yin òǹtajà ẹ wá polówó ọjà yín lórí Yorùbá Gbòde kẹ́ ẹ lè bá àjáwé wàràwàrà tọ́mọ tàǹtà ẹ̀yin aláyẹyẹ ìgbéyàwó òkú àgbà àbí ayẹyẹ ọjọ́ òbí ètò pàtàkì lẹ́gẹ́sì ńkọ́ níbi tí Yorùbá Gbòde yóò ti sọ nípa ìgbésí ayé yín tàbí ti àwọn òbí yín tí ó sọ dìtàn àwògbádùn bíi sinimá àǹfààní tún bẹ láti ṣe onígbọ̀wọ́ ẹgbàágbèje ètò tó lè gbé orúkọ yín lárugẹ ẹ darapọ̀ mọ́ Yorùbá Gbòde ní gbogbo ọjọ́ Sunday lórí ìtàkùn àgbáyé àti lórí Zoom Facebook rédíò ṣẹ̀ǹbáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè nọ́mbà yìí plus one eight six zero three seven one nine three six seven Yorùbá Gbòde àti bá baba akérèfínú sọgbọ́n jórúkọ akọ́mọlọ́ràn bí ìyẹ̀kẹ́ ni tó ṣìgìdì tí ó sọ fún ọlọ́run ọba pé aláàárẹ̀ ò wá mọ́ ó dá mi lójú pé epo orí rẹ̀ ò rìn alàgbà àtẹwọ́lógún ṣé ọwọ́ tẹ́ ẹ ti nà lẹ́ẹ̀kan ni àbí ẹ tún nà míì torí àǹfààní ń bẹ ọ̀dà mo ti tú yín lẹ̀ ẹ̀yin náà túra yín lẹ̀ ẹ̀dà èmi ń tú yín lẹ̀ o ẹ̀yin ẹ má fọwọ́ kàn mọ́ tẹ́ bá bí mo ti ń tú yín lẹ̀ tẹ́yìn náà ń fọwọ́ kàn ń ẹ tún ń para yín lẹ́nu mọ́ ni mo sì mọ̀ pé ń tẹ́ fẹ́ ṣe kọ́hún. hello ma. gbogbo wa la ti ń gbọ́ yín nìsín. ṣé wọn um, first of all nǹkan tí mo kọ́ fẹ́ sọ òun lẹ ti bá mi ṣe lẹ́ẹ̀kan yẹn you know then nǹkan tí mo fẹ́ pè lọ́wọ́ alàgbà Idris pé ìgbà wo ni wọ́n máa bẹ̀rẹ̀ sí àwọn Nigerian eh, restaurant tó ń sọ yẹn àwọn náà lè ní franchise ìgbà ǹjẹ́ ó possible irú Nigerian restaurant tẹ́ ló wà ní Houston yẹn tó mélòó oúnjẹ káàkiri yẹn wọ́n lè ní franchise kọ́ bẹ̀rẹ̀ sí ní in every state in America then tẹ́ bá wo àwọn I mean man Jamaica tó ń ṣe eh, beef party beef party yẹn ó wà nínú ó wà ó máa something crossed something crossed ni ó wà ní New York tó pọ̀ ó ti wà ní ó wà ní Chicago díẹ̀ ó wà ní Maryland díẹ̀ then ó bẹ̀rẹ̀ sí lọ káàkiri nìyẹn jó possible kí Nàìjíríà ní franchise àwọn oúnjẹ yẹn because oúnjẹ yẹn náà wà very important o a lè má make three billion bẹ́ẹ̀ o ọ̀nà ọ̀fun lọ́nà ọ̀run ẹ ṣe. <laughs> ẹ ti ẹ lé bẹ́ẹ̀ ẹ ṣeun o. ẹ ṣe àdúpẹ́ ṣé ẹ ń gbọ́ mi. dáadáa à ń gbọ́ yín. yeah so bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe rò ó gan-an ló gẹ́lẹ́ náà làwọn náà ṣe ń rò ó lára àwọn nǹkan ìgbanimọ̀ràn tá à ń gbà wọ́n nímọ̀ràn náà nìyẹn àmọ́ ṣá kéèyàn tó di pé èèyàn ṣe nǹkan tá à ń pè ní scale up èèyàn gbọ́dọ̀ jẹ́ kí foundation kí ó kí ó kí ó dúró dáadáa lára problem lára àwọn ìṣòro tí àwọn business Nigerians máa ń ní ni pé a kì í ṣe ìpìlẹ̀ kó kó kó kó kó strong dáadáa so àkọsáré pé àdìbẹ̀rẹ̀ business náà ni a ti ṣe níbi a ti ṣe bẹ̀rẹ̀ àwa nírojú tu ẹ̀ nítorí náà wọ́n ń gbìyànjú pé kí wọ́n kí wọ́n lè jẹ́ kí business kí wọ́n understand ẹ̀ dáadáa kí nítorí pé wọ́n bẹ̀rẹ̀ sí spread ẹ̀ sí different places cause lára àwọn tó ṣẹlẹ̀ ni pé quality ẹ bá lọ wo púpọ̀ ní àwọn restaurant nàìjíríà bó ṣe ń kúnjẹ wá dùn tó àkí kọbi ara sí àwọn ọkàn àkọ́kọ́ bẹ̀ ni kí ni quality kálí ẹ̀ shock standard quality pé ìgbé ojoojúmọ́ máa wá bó bá ṣe iná lọ́gbọ́dọ̀ ṣe rí fún àpẹẹrẹ tẹ́ bá lọ sí McDonald's ẹ bá ra McDonald's ní Houston o ẹ bá ra ní uh, Dallas o ẹ ti mọ bí tèèsì uh, bọ́gà yẹn ṣe máa rí ẹ ti mọ bó ṣe máa sì ẹ ti mọ bó ṣe gbọ́dọ̀ jẹ ṣùgbọ́n àwa ti wá epo lè pọ̀ lé kí atápọ̀ lọ́la so èèyàn gbọ́dọ̀ ensure that quality kó tó pé èèyàn bẹ̀rẹ̀ ṣe franchise ìkejì ní customer service ibo mi tẹ́lẹ̀ máa lọ tó pé ìlọ́wọ́ um, àwọn iṣẹ́ um, aládàáni wa àwọn èèyàn wọ̀ kì í ní customer service àti máa ń tọ́jú ẹni tó wá ra nǹkan báwo ti ká ṣe ká ṣe um, wà sí àwọn bẹ́ẹ̀ ìwọ́dọ̀ kọbẹ̀ra sí so àwọn tí wọ́n tí wọ́n ń gbìyànjú kí wọ́n mójútó nì tó wọ́n ti dé wọ́n ti yé wọn tán tí wọ́n ti mọ mójútó dáadáa àwọn náà bẹ̀rẹ̀ sí òkè báwo la ṣe ń ṣe franchise báwo la ṣe spread ẹ̀ ká lè ensure the same quality pé o ò bá rà ní Houston o o ò bá rà ní Dallas o ò bá rà ní Baltimore o ò bá rà ní Atlanta o gẹ́lẹ́ bákan ló ṣe máa rí tó àwọn kí ni máa ń gba àsìkò díẹ̀ àwọn tí yàrá náà dẹ̀ tí à ń gbà wọ́n níyànjú nìyẹn ẹ ṣe àdúpẹ́. ẹ ṣeun o mo rí ọwọ́ yín lókè ìyáàfin adé adé nẹ́kàn mo ti rí ọwọ́ yín lókè ẹ lè ẹ lè béèrè ìbéèrè yín mo ti tú yín lẹ̀ mo ti ẹ̀ ń gbìyànjú bóyá a lè rí ojú yín ọ̀dà eyín náà dá ẹ ṣeun ọmọ dúdú àti yorùbágbòde dot com <laughs> ara alẹ́ ẹni ní í ṣe ni ẹ ti wà lójú ọpọ́n. ẹ ṣeun olóòtú mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa Idris Bello ẹ ṣeun púpọ̀ gan fún ọ̀pọ̀lọpọ̀ ìyànjú mo kàn fẹ́ fi nǹkan kékeré kan kún ni tó dẹ̀ jẹ́ pé ó dàbí pé ẹ̀yin náà ti sọ tẹ́lẹ̀ Nigerians tá a bá ní a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àdáni ó dẹ̀ pé a kì í ṣiṣẹ́ a kì í ṣe ìwádìí tó a kì í prepare tó èyí tó tún wá dàbí ẹni pé èmi ṣàkíyèsí jù ni pé a kì í fẹ́ fi owó lẹ̀ láti láti ra service pé nísìnyí bóyá a fẹ́ bi lọ́ọ̀yà ni o àbá fẹ́ bi accountant ni o pé kí wọ́n ṣàlàyé fún wa bóyá kẹ àti pé àmọ́ àwọn ibi tó ti jẹ́ pé a lè gba àwọn services yẹn lọ́fẹ̀ẹ́ kì í tẹ̀ ṣe gbogbo nǹkan náà lèèyàn máa rí lọ́fẹ̀ẹ́ ìmíì máa wà tó máa jẹ́ pé èèyàn máa ní láti sanwó ẹ̀ ni àwọn nǹkan míì tó jẹ́ pé a ti mọ̀ pé tá a bá lọ sọ́dọ̀ òyìnbó iye tó ń bá ṣálé wa afẹ́ akọ̀ a máa san náà ni láti lè gba nǹkan tá a fẹ́ ṣe tá a bá ti lọ sọ́dọ̀ àwọn èèyàn wa níṣẹ́ la máa yọ owó ẹ̀bí ẹni yọ owó gàrí tó máa débi tó bá jẹ́ pé nǹkan tá a fẹ́ yẹn a lè má get service yẹn so ìyẹn gbà míì ó máa ń jẹ́ kó máa jẹ́ pé àwọn businesses wa wọn ò ní take off dáadáa nítorí pé iṣẹ́ tó yẹ ká ṣe tilẹ̀ àṣé àkọ̀jálù arọ́ọ̀lù náà ni. then torí pé a tún lè jẹ́rìí ara wa gẹ́gẹ́ bí àwọn ẹ̀gbọ́n wa Idris Bello ṣe sọ a ní trust láàrin ara wa kò ń jẹ́ ká lè cooperate tí Nàìjíríà bá kú business ẹ̀ máa kú pẹ̀lú ẹ̀ ni ó parí nìyẹn kò sí bí business ṣe lè gbòòrò tó tó bá ti kú báyìí ó kú náà nìyẹn fún ọjọ́ iwájú ǹjẹ́ kí la lè ṣe èmi ò mọ̀ ṣà omi ìdẹ̀mọ̀ bóyá àwọn dádì wa Idris Bello bóyá wọ́n ní ìyànjú tán lè gbà wá tó máa fi jẹ́ pé a lè jẹ́rìí ara wa a lè fọwọ́sowọ́pọ̀ a lè ṣòótọ́ pẹ̀lú ara wa nítorí tó bá ti di ọ̀rọ̀ owó yẹn a kì í lè ṣòótọ́ o a kì í lè ṣòótọ́ tá bá bára wa wọ mọ́tò kò ní sí pé ah ok ìwọ sanwó lẹ́nìí kí mi sanwó lọ́la ńṣe la máa tì síra wa ẹ á sanwó ẹ ṣebí mo sanwó lánàá tá bá ti mọ̀ pa fẹ́ sanwó ara wa ni bóyá ká tó wọ mọ́tò yẹn ni ká ti sọ pé ó dáa ṣílè méjì ṣílè méjì ni owó mọ́tò èmi á san tàwa méjèèjì lẹ́ni tó bá dọ̀la ìwọ san tàwa méjèèjì tàbí pé ó mọ nǹkan jẹ́ kí kálukú sanwó tiẹ̀ àní sọ àádákẹ́ ibi tí kálukú ń lọ kò ní í sọ àlè bára wa sòótọ́ ọ̀rọ̀ tó bá ti dọ̀rọ̀ owó bó ti lè wọ́n kéré mọ́ tí a bá ròyìn ọṣẹ́ ní nàìjíríà pé à bá mi ṣe kínní yòó tá bá mọ̀ pé ten thousand ní nǹkan tá a rán ǹjẹ́ a fi two thousand lé lórí láti sọ pé kóun náà fi ṣe owó òrin ẹsẹ̀ torí gbà míì tá a bá kí ń ṣe yẹn ó máa fàyè pé ẹni yẹn á jíṣẹ́ eight thousand á jókòó lé two thousand ó fàyè ẹ̀ lẹ̀ tí ara nàìjíríà náà bá rán àwa ń ṣe ń bí ǹjẹ́ à ń sọ fún wọn pé ah nítorí ó rán mi yìí mcdonald's tó ní bẹ́ẹ̀ rà yìí two dollars ni o kó dẹ̀ two dollars yẹn wá because tí ò bá mu wá ó mí ìpè dọ́là menu la máa lọ tamara burger one dollar fún despite the fact kò ní two dollar ràn wá ìsọlẹ́nu á dé a máa níkùn sínú a máa di pé ọ̀tọ̀ ní nǹkan tí mo rán ẹ ṣebí tó bá mọ̀ pé òun ò lè jẹ ṣe bó yẹ kó ti sọ fún mi ǹjẹ́ ẹni tó rán èèyàn ṣẹ́ nígbà tó ò ṣiṣẹ́ owó sí lọ́wọ́ ṣé o fowó léṣẹ́ tó rán so àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ni mo kàn ní kí n ṣe àkíyèsí ẹ̀ mi mọ̀ bóyá mo ní ànsà o bóyá ìbéèrè ni o but observation ni tèmi ò ju bẹ́ẹ̀ yẹn lọ ẹ ṣeun. ẹ ṣe púpọ̀ ìyáàfin adẹ́nẹ́kàn ọmọ yín la jẹ́ àwọn kì í ṣe dádì àdẹ̀ kì í ṣe ẹ̀gbọ́n yín ọmọ yín la jẹ́ kí ọlọ́run jẹ́ kí ẹ pẹ́ fún wa kí ọlọ́run jẹ́ kí ẹ kó wa jẹ pẹ́pẹ́pẹ́. Ah, àwọn ọ̀rọ̀ tí ẹ sọ a ti mẹ́nu bà lára ẹ̀ náà lára àwọn tó ń ṣe ìdínà fún ìlọsíwájú iṣẹ́ òkòwò àwa ọmọ Yorùbá pàápàá ní òkè òkun ní ọ̀kan tí èèyàn bá ní òun dá iṣẹ́ òkòwò lẹ̀ àbọ̀wá bá wa pé òun nífẹ̀ẹ́ òun fẹ́ kí a fi owó sí iṣẹ́ àwọn ọmọ kan béèrè ni pé kí ni ìdí tó ṣe dálẹ̀ ṣé o gbọ́ pé wọ́n ń ṣe ìwọ náà ń ṣe ni àbí o ṣèwádìí débẹ̀ ni àbí onímọ̀ nípa ẹ̀ ni a máa ń bèèrè àwọn nǹkan mẹ́ta kan tá a bá ká tó fi owó sínú iṣẹ́ kù fáwọn èèyàn a máa ń pè ní why you why now and how why you pé kí ló dé tó jẹ́ pé ìwọ ló ṣe fẹ́ ṣe kínní ṣé kókó wọ́n ń dá dékì àlẹ́ ìwọ náà dá dékì àlẹ́ ni wọ́n ń ta búrẹ́dì ìwọ náà ń ta búrẹ́dì ni àbí o ní ìmọ̀ kan nípa ẹ̀ àbí o ní ability kan mímọ̀ ṣe kan tó jẹ́ pé ó máa jẹ́ pé tó bá ṣe ó máa ṣe yege torí tó bá ní àwọn kíni owó pé wọ́n kọ̀ yà ń pè é ní o àwọn tó ń ṣe nìyí wọ́n náà yà sí tó bá dọ̀la tí wọ́n bá yà sí bẹ́ẹ̀ máa bẹ tí kò lọ déédéé ó máa fi sílẹ̀ yẹn jẹ́ àkọ́kọ́ tó pé ẹni tí ò bá ti ṣe eléyìí kò tí ò ṣèwádìí àti kí oṣù ẹ̀kọ́ yẹn kó gún ege ó máa ṣòro púpọ̀ yẹn jẹ́ àkọ́kọ́ pé a máa fi ní wá iyì then why now a máa sọ pé ó ṣe wá jẹ́ ìsìn ni o fẹ́ ṣe iṣẹ́ yìí kí ni àwọn tí orí tó fi fún ẹ nídánilójú pé iṣẹ́ òkùnkùn tó bá dálé ó máa lọ ó lè jẹ́ àsìkò àwọn àwọn kan mú ṣẹlẹ̀ ní ìgboro ní àsìkò ló fà á fún àpẹẹrẹ ẹ̀rù covid tó wà ń ta ẹ̀ kò tí à ń lo zoom tí wọ́n pè ní zoom mo ti ń lo zoom láti 2017 but mo lè ka iye èèyàn tó ń lo zoom gbà yẹn kò lẹ́nu pé covid ṣẹlẹ̀ pé a lè lọ jáde pàṣẹ jáde tẹ́lẹ̀ mọ́ ẹ gbogbo wa wá pé sórí zoom àwọn èèyàn ń ṣèkómọ lórí zoom àwọn èèyàn ń ṣègbéyàwó lórí zoom ó láwọn èèyàn ń ṣòkú lórí zoom pé owó yẹn kan pé why now ni pé àsìkò covid ṣe táwọn èèyàn jáde ó ti jẹ́ kí opportunity wà fún owó business yẹn kí táwọn ẹni pé tábàtí wá sọ pé lóòótọ́ òní òye wa ó yé wa àwọn tẹjọ fẹ́ ó yé wa ìdí tí a ṣe òkè business kan pé iṣẹ́ yẹn máa lọ síwájú àbẹ̀kẹ́ how báwo ló ti fẹ́ ṣe àwọn ìgbésẹ̀ wo ló fẹ́ gbé a máa wé láti láti wọ̀n kí ọ̀rọ̀ owó tó wọlé ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo owó làwọn èèyàn máa ń kọ́ tì síwájú ẹ wá béèrè lọ́wọ́ ẹ lóyún bá kí ni tí business ní kan òun nídìí owó ni kí ni ìgbìyànjú tó ti ṣe kí ni ìwádìí tó ti ṣe lára pé a ní pé fẹ́ kí business pẹ́ náà ni pé a fẹ́ náwó lọ́ọ̀yà a fẹ́ náwó accountant pàtó máa béèrè níbẹ̀ pẹ́pẹ́ mo ní ẹni tó bá máa ṣiṣẹ́ aládàáni ó gbọ́dọ̀ yan èèyàn méjì kan láàyò CPA àti lọ́ọ̀yà amòfin àti ẹni tó mọ ìṣúná pàápàá nílùú Amẹ́ríkà ọ̀dà tí ó bá ṣe lè ó máa dojú á da ewu mọ́ ṣàpá á da owó olówó á da pọ̀ mọ́ owó tiẹ̀ á lè fa ìdíwọ́ fún tó bá dọjọ́ iwájú tí ó bá ṣe lè tí ó tẹ̀lé òfin á di pé kò sákọọ́lẹ̀ á di pé tí ò bá sínlé wọn ò lè ṣe business á di pé business ò lè gbòòrò wàá sọ pé kò tẹ̀lé àwọn òfin ìtumọ̀ ẹni pé ibi tó wá wà náà ni business yẹn lè wà kò lè wà ní houston kí business yẹn wà ní Dallas ọkọ tó fẹ́ kó tún lọ sí bomi tó yẹ pé kí ni kò tẹ̀lé àwọn àwọn ètò tí a sọ yìí òun ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ business nǹkan tí ẹni tó yín bá ti kú àbí tí ó bá ti sí àyè fún àwọn business nǹkan wọn náà máa ń kú pẹ̀lú ẹ̀ so ó nǹkan tó ṣe pàtàkì ni fún wa láti tẹ̀lé àwọn àwọn àwọn ìgbésẹ̀ ìyẹn jẹ́ àkọ́kọ́ nípa ọ̀rọ̀ kejì tí ẹ sọ nípa òótọ́ hmm, ọ̀rọ̀ ńlá ni ẹ gbé kalẹ̀ láàrin wọn ní hmm, láàrin mọ àwọn tó jẹ́ tó jẹ́ ọmọ ìyá tí ò bá ti sí òótọ́ kò lè sí ìlọsíwájú kò lè sí business ìyẹn gbọ́dọ̀ wà very clear integrity integrity pé ibi tó wá dúró sí náà ni ó dúró sí kó tó wá fíìl kó tó wá jẹ́ òótọ́ náà ni ó jẹ́ òótọ́ wọ́n ní àwọn Yorùbá máa ní a kì í pè lẹ́rù ká tó pè lọ́ṣọ̀ọ́ bó bá ṣe jẹ́ ni láti gbọ́dọ̀ kó jẹ́ tí èèyàn bá lè fi òótọ́ ṣe iṣẹ́ òkòwò kò lè ní ìlọsíwájú kò lè bá ẹlòmíì ṣe nítorí pé wọn ò ní fi ọkàn tọ́ra wọn tí wọn bá lè fi ọkàn tọ́ra wọn wọn máa jẹra wọn lẹ́sẹ̀ ni ẹni tó bá rán kó lọ sójà kó lọ ra nǹkan òun náà jẹ tiẹ̀ ń bẹ̀ nítorí pé òun náà gbà lérò pé ìwọ náà mi tó jókòó sí òun náà ti ń jẹ tiẹ̀ ń bẹ̀ so ọ̀nà wo kí wàá ní ọ̀gbìn àbáyọ nípa ríro tèmi àkọ́kọ́ ni pé kí ni kí á tẹ̀lé òfin ká ní àkọọ́lẹ̀ ọ̀la ń pè ní transparency pé tá a bá ná tọ́ ká kọ́lẹ̀ pa ná tọ́ tá a bá ná kọ́bọ̀ ká kọ́lẹ̀ pa ná kọ́bọ̀ kí ó yé olúkálùkù pé ibi tá a nà sí ni ibi tá a nà sí ni ìkan àkẹ́yìn nìyẹn èkejì ni pé àwọn tá a bá máa fi ara ṣe ṣe bísínẹ́sì kí á fún wọn ní ẹ̀tọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ pàtó àwọn èèyàn máa ń jalè nítorí pé kí ni ẹ̀rù ń bà wọ́n pé wọ́n ní fún wọn ní ẹ̀tọ́ wọn ni ẹni tó rán kó lọ ṣe ilé kó lọ ṣe ilé tí wọn náà ò fún lówó mọ́tò tó ò fún ní owó àsìkò ẹ̀ tóun náà bá jí díẹ̀ ń bẹ̀ á rò pé òwò náà òkú sanwó fóun tẹ́lẹ̀ sọfẹ́ra náà gbìyànjú kí á pé kí oníkàkùn wọn kí wọ́n gba ẹ̀tọ́ wọn ní ẹlẹ́ẹ̀kẹta ni pé kí ni tí èèyàn bá wọ́n sọ pé ní english pé if uh, if someone shows you who they are the first time believe them tí a bá ti bèèyàn báyàn ṣe ah, iṣẹ́ òkòwò kékeré tí àbí a bá pa ọ̀dà um, kan pọ̀ kékeré tí ó dà wá tí ò ṣe òótọ́ ká má bàa ṣe nǹkan ńlá so àti àti kọ́gbọ́n nìyẹn èèyàn kì í jì sí kòtò kan um, lẹ́ẹ̀mejì so àwọn tí mo wí pé àyàn lè ṣe nìyẹn then lastly uh, tá a involve àwọn lawyers tó involve àwọn accountants sometimes ó máa ń jẹ́ kí ìyẹn kí ní ẹ̀kọ́ tó lè lọ síwájú kí àwọn ilé pé ah, we are bringing professionalism into it because ọ̀tọ̀ máa wà missing yẹn tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ Nigerian businesses wàá wà nílùú America wọ́n ń ta mọ́tò ni o wọ́n ń ṣe lé ni o wọ́n ṣe pé wọn ò ní idea ṣùgbọ́n tẹ́ bá máa tú kalẹ̀ kò sí wọn ò bring professionalism into it ọ̀pọ̀lọpọ̀ bàlá wọn ti pè mí pé ah business mi ò lọ déédéé wọ́n bá mi wò tá a bá débẹ̀ tá a bá wò ok a bẹ̀ pé èèlò ló rajà ibi kọ́ sí àní rí èyí ló ta àní rí àkáǹtì yẹn tá à ń wò ní báǹkì ìjọ kan báyìí báyìí báyìí òòjọ owó ń bẹ̀ ó fi ra aago ṣé ibiṣẹ́ ló ń lo aago ni àbí wọ́n ló ń lo aago ah, owó báyìí báyìí òòjọ lọ́wọ́ ibiṣẹ́ ìjọ ò ló máa dá padà tí ò bá ti sí gbogbo nǹkan bẹ́ẹ̀ tí èèyàn lè tẹ̀lé òfin tó ní iṣẹ́ àdáni tó bá ń bẹ́ẹ̀ lòmíì ṣe kò nígbà tí ò ní síjà tó tó ní gbèsè tó fẹ́ san kẹ́ríkà díẹ̀ tó jẹ́ pé owó ibiṣẹ́ ló fi san yóò tó ń lọ fún personal business ó gbé kẹ́ríkà ibiṣẹ́ náà ló lò fún o ti ń wá wàhálà nìyẹn tó wá tó wá di pé èèyàn méjì mẹ́ta ló ní business tí wọ́n ti ń ṣe nǹkan bẹ́ẹ̀ nǹkan iṣẹ́ ò lè lọ gúnrégé tó gbọ́dọ̀ lè separate nǹkan àdáni nǹkan ti wá yàtọ̀ sí business ká gbọ́dọ̀ lè ṣe òótọ́ ní ní the business ká lè gbé nǹkan tó ń pè ní professionalism àti ìjẹ́ ọmọlúwàbí a gbọ́dọ̀ gbé wọ business àwọn mẹ́rin tó pé ta bá ti gbé fundamentally sínú tó ta ti lè lose fundamentals into business tó pé ihun tá a bá sí ń bẹ̀ business á máa lọ wájú àwa lọ bòmíì ni a fẹ́ lọ jẹ́ kí business gbúrò sí bòmíì ni a sì ń lé ni a máa lọ síwájú but tá a bá ti fi àwọn ètò sílẹ̀ jẹ́ pé ojú ni àwọn èèyàn ojú wa tó ń rí ni wọ́n fi ń ṣe dáadáa kò sí business yẹn fi fẹ́ gbòò ju agbára wa lọ. ẹ ṣeun um, mo rò pé àfikún tí mo fẹ́ ká fi kún atótónu tẹ́ ń bá àwọn èèyàn wá sí látàárọ̀ òun ni pé àwa tá a jẹ́ Yorùbá òyìnbó pè ní risk a kì í take risk ẹ̀rù bẹ́ẹ̀rù ló máa ń bà wá ní o. ẹ̀rù ń bà wá náà ni. bóyá àmọ́tara ẹni nìkan ni o bóyá káwo ibi tó máa já sí ni o nǹkan kan wà ń bẹ̀ tó wà ń bẹ̀ torí pé gbàtà kọ́ sọ pé iṣẹ́ ni ọmọ aláṣẹ jẹ òwò lọ́mọ aláṣẹ là gẹ́gẹ́ bí àwọn tó béèrè pé táwọn kan bá dáṣẹ́ lẹ̀ iṣẹ́ yẹn tó bá ti kú kò ṣe àkọ́kọ́ ni láti béèrè pé àwọn tó ń dáṣẹ́ lẹ̀ gangan ṣé wọ́n fẹ́ fà lọ́mọ lọ́wọ́ ni àbí wọ́n fẹ́ dá sílẹ̀ gbà tiwọn ojú pa àwọn nìkan náà máa ń parẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ adáṣẹ́lẹ̀ aràn ọmọ lọ sílùú èbó á ká àwọn ẹni ẹlẹ́ni láti ṣiṣẹ́ òun bàtà yẹn bá lẹ̀ ṣe ṣe ṣe sí ìgbà tí yóò bá yá wọn á tún dà wọn lẹ̀ àwọn ọmọ tí wọn wọn á kẹwọn alákẹ́bàjẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká ti bi pọlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ lórí ètò Yorùbá Gbòde lọ́sọ̀ọ̀sẹ̀ la máa ń pariwo pé káwọn èèyàn wá polówó ọjà wọ́n wá fira wọn hàn wọ́n wá bá wa dá sọ̀rọ̀ yìí ó ń ṣe pé à ń béèrè nǹkan kan lọ́wọ́ ẹni wípé pé ká gbéra wa lárugẹ so that ètò yìí bá ṣe móríṣiríṣi wá kí ó lè máa mọ wá ń gbogbo gbà ká lè máa fi àwọn èèyàn hàn nǹkan tó fà tá a fi dé ọ̀dọ̀ arákùnrin wa lénìí nìyẹn tó dẹ̀ fi ọgbọ́n orí àti ìmọ̀ òye tó fi sọ̀rọ̀ tó ní gbogbo bí tá a wà káàkiri bí Yorùbá ṣe pọ̀ tó tá a bá ń patronize ara wa dáadáa bí àwọn Jew bí àwọn Chinese bí àwọn Indian ṣe máa ń ṣe kò sí nǹkan tó ní pé kí a máa fi ẹsẹ̀ múlẹ̀ kí a máa mú kí ìmúgbòrò tó máa tó tọ́ yẹ kó yẹ kó ti bá wa pàápàá jùlọ torí òyìnbó máa ń sọ pé population is the indices of success torí téèyàn bá pọ̀ tó bá ń ba yín ra ẹni tèrè èjì tèrè tó dẹ̀ patronize yín kò sí kí ọjà yín ó máa bùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbà lágbègbè ká tó dá sí tọ̀rọ̀ ọmọ Yorùbá à ń fojú tẹ́ńbẹ́lú ẹ̀gbẹ́ kí ló wá gbélé à ń sọ̀rọ̀ oúnjẹ à ń sọ̀rọ̀ ilé restaurant ọ̀pọ̀lọpọ̀ tó bá ti lọ́bẹ̀ lẹ́ẹ̀kan tó bá ti rí pé oúnjẹ yẹn ò dùn sí ẹ̀sẹ̀ kan wọ́nà láti pé ah, ẹ ṣe fi iyọ̀ díẹ̀ kun àbí kẹ́ iyọ̀ díẹ̀ kun kan wọ́nà láti ṣe kí ni wọ́n lè má padà lọ́bẹ̀ mọ́ tó tó dẹ̀ ní ilé iṣẹ́ tí ò bá rérò wá padà ó máa jọba náà ni so ibi tẹ̀mí rò papọ̀ alákọ̀ọ́gbé akọ́kọ́ mèkè ká ṣe ìpinnu pé gbogbo nǹkan tí ẹ̀yà yìí bá ń ṣe àti lọ́ọ̀yà ni o ọ̀pọ̀lọpọ̀ ò ní fẹ́ lọ sọ́dọ̀ lọ́ọ̀yà nàìjíríà èyí dẹ̀ ṣẹjọ́ wọn torí pọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ yorùbá lọ́ọ̀yà míì náà ló ti ba iṣẹ́ oníṣẹ́ yẹ́jọ́ òsì dáadáa accountant tẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ò ní fẹ́ lọ sọ́dọ̀ èdè tó jẹ́ yorùbá torí ọ̀pọ̀lọpọ̀ náà ló ti ṣe nǹkan tí ó jẹ́ pé wọn expect kó ṣe so a gbọ́dọ̀ kọ́kọ́ mú un lọ́kọ̀ọ́kọ́ pé ọ̀rọ̀ tara wa tiwantiwa yìí a gbọ́dọ̀ gbé e lárugẹ ká dẹ̀ fi gbogbo ara tí ká fi gbogbo ẹsẹ̀ tí so that a lè ní nǹkan tó dórúkọ wa tó ń pè ní trademark tá a máa fi síbẹ̀ pé àtàwọn ọmọ Yorùbá lélẹ̀ irú ọgbọ́n tí arákùnrin wa àlejò wa pàtàkì ti ń sọ látàárọ̀ àìmọye àwọn èèyàn tó máa pààkẹ́ sínú bóyá cd àbí pààkẹ́ sínú nǹkan kan nísìn tó bá bẹ̀rẹ̀ sí ní fi sọwọ́ sí sáwọn èèyàn ká mọ nílé ìwé ni o àbí ká mọ fi fáwọn èèyàn tó fẹ́ mọ èèyàn mélòó ló bá patronize wọn pé à jẹ́ ká rà ní tiwa àbí ká máa lọ dàkọ́ wọn ẹ̀yọ̀ kan káyàn mẹ́wàá dàkọ́ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ní àwọn ẹ̀yà míì bíi Jew àtàwọn ẹ̀yà bíi Chinese tí wọn bá ní nǹkan kan lọ́dọ̀ àwọn jù wọn á ní kẹ́nìkan lọ bẹ̀rẹ̀ ẹ̀ wọn á sì kówó lé lórí wọn á sì títí títí ẹnìyẹn fi bẹ̀rẹ̀ kó ṣe àlùyọ wọn à ní padà lẹ́yìn ẹ̀ so àwa tá a jẹ́ Yorùbá bá a ṣe léèyàn tó dá ṣe lọ́gbọ́n lórí tó ààrẹ ń sọ̀rọ̀ education education tá à ń jẹ́ nílẹ̀ Yorùbá Yorùbá ló kàwé jù lóòótọ́ ṣùgbọ́n theoretical education là ń kọ́ra wa kì í ṣe abridize abridize ni pé wọ́n á ṣe theory wọ́n á ṣe practical tẹ́ bá lọ Japan táwọn ọmọ bá ti dé kíláàsì kan wọn àti ẹnìjẹ́ ká ka ìwé eh, oníwèé mọ́ practical nǹkan tá a ti kà bí ọdún mẹ́ta náà ní ká máa practicalize Japan àwọn ọmọ DSS three lọ́dọ̀ wa bíi Nàìjíríà àwọn ló ń ṣe eh, fóònù àwọn Samsung gẹ́gẹ́ tẹ́ ń wo yẹn kò í ṣe pé àwọn tó wà ní yunifásitì then ìmọ̀ wa pé a gbọ́dọ̀ kàwé kágboyè ńlá ó ti wà nínú ẹ̀jẹ̀ wa láti àtìkọ́ṣe torí pé bóyá nítorí ìyà tó jẹ wá nígbà táwọn amúnisìn kó wa lẹ́rú ni o torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran kan àbí bàbá ti wá àwọn náà kọ́kọ́ ráyè láti lọ léèwé káwọn tó máa lọ aṣọ di pé gbogbo èèyàn wọ́n gbọ́dọ̀ rọ́mọ lọ sí léèwé wọ́n gbọ́dọ̀ já oyè pòfẹ́sọ̀ wọ́n gbọ́dọ̀ di dókítà wọ́n gbọ́dọ̀ di gbogbo ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn náà kan ló máa kàwé tó máa débi pé òun wọ́n pè ní book smart àwọn kan tó pé ìtaná wà tẹ bá wo irú ẹni tó ṣe Microsoft eh, eh, Bill Gates ó gbà kan kúrò níléèwé tí ó kàwé mọ́ tó ó lọ kọjú mọ́ ọ̀rọ̀ software yẹn bẹ́ẹ̀ ni Mark Zuckerberg náà ìgbà tó wá rí pé ó là tó lówó tán ó ṣe wàá para lọ kọ̀wé so a láti kọ́ àwọn ọmọ wa náà pé kìí ṣe ìwé nìkan torí ìgbàgàgbà la máa ń fi ọ̀rọ̀ ìwé kíkà ṣe nílẹ̀ Yorùbá pé àṣọmọ tiẹ̀ náà jẹ́ dókítà ọmọ tèmi náà gbọdọ̀ jẹ́ lọ́ọ̀yà ọmọ ṣùgbọ́n ẹlòmíràn tó pé ọpọlọ rẹ̀ iṣẹ́ ọwọ́ àbí iṣẹ́ òwò àbí nǹkan míì ló ní láti ṣe láti jẹ́ èèyàn a sì gbọdọ̀ gbé lárugẹ so kákó lè bàjẹ́ pé kó dé ibi tó yẹ kó dé kádẹ̀ lẹ́yìn now a sọ̀rọ̀ nípa ti ọ̀rọ̀ ètò ààbò security oríṣiríṣi ọ̀nà òun ni security ti wà tàbí lè múṣẹ nílẹ̀ nàìjíríà wọ́n sọ pé àwọn kan ń wakùsà wọn mọ̀ ṣe rí ọ̀rọ̀ wakùsà yẹn kò sẹ́ni tó lè wakùsà ńlẹ̀ nàìjíríà tí ò ní ní ìwé àṣẹ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ lákọ̀ọ́kọ́ ìpínlẹ̀ tó bá dẹ̀ ti ń wà ó ní nǹkan tó gbọ́dọ̀ lọ fi rẹ́gísítà ní Ministry of Land and Mineral Resources lẹ́yìn tó bá wakùsà yẹn gbogbo ṣe bí ṣe ń wà náà náà ṣe ń tọ́jú owó wọn láti kó lọ síbi kan máa ti ṣe either refinery ọ̀bí nǹkan so ọ̀nà tó ń gbà kó jáde kò sí ìkẹ́tọ́ ọmọ àwọn tẹ́lẹ̀ sọ pé àwọn aráàlú bẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ ń pa àbí kó jẹ́ pé ẹnìkan ní ìjọba gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀ so tó bá sọ̀rọ̀ pa security á ti lọ sophisticated way ló yẹ ká máa lò ní kìí sọ̀rọ̀ ìbọn sí ìbọn àbọ̀ ọ̀rọ̀ ojúlójúlé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí àwọn kan ṣe táwa mọ̀ nǹkan kan bẹ táwa ṣàgbẹ́tẹ̀rù ẹ̀ nípa ọ̀rọ̀ security tó ń bọ̀ láìpẹ́ ó ti délẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá láfẹ́ kọ́kọ́ ti dán wò ṣùgbọ́n a gbọ́dọ̀ ráwọn Yorùbá náà tó máa ṣàgbàtọ̀ pé yá ẹ jẹ́ ká bá wọn gbé lára wọn nífẹ̀ẹ́ nu àtẹ́lù tí ò bá tiẹ̀ dá pé ẹ ká ẹ jẹ́ ká hàdì mọ́ so nǹkan tí mo fẹ́ fi dákún ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ ni káwọn èèyàn wọ́n lè bá gbọ́. tó atọ́kùn Yorùbá Gbòde lórí ọ̀rọ̀ òṣèlú mo dúpẹ́ ẹ̀ ń wò fún àlejò wa pàtàkì ní àǹfààní láti sọ sí ṣùgbọ́n mo fẹ́ fi nǹkan kékeré gbà ọ̀nà ibi ìbéèrè sí ni ọ̀nà wo ni àwa adúláwọ̀ lè gbà yàtọ̀ fún packaging tí ẹ sọ ọ̀nà wo la lè gbà tí a fi lè jẹ́ kí wọ́n mọ yí nǹkan wa pàápàá láàrin àwọn èèyàn wa gangan bí òwe kan tí mo gbọ́ lẹ́nu bọ̀dá mi ọ̀jọ̀gbọ́n Adéníran Adébóyè à ń ṣe ìjíròrò lórí báwọn èèyàn ṣe ń ta nǹkan wọ́n wá ní èèbó ó ice dúdú náà ń ta ice ọmọ ìyá mi dúdú wá ní ọ̀dọ̀ èèbó lòun ti ń lọ ra ice tòun wọ́n wá ní kíni ó ní because the white man's ice is colder. <laughs> kí ni yàtọ̀ ọ̀nà wo láàfin gbà tó jẹ́ pé lójú àwọn èèyàn wa ict wa ní ọmọ kóldà ẹ là wá lọ́yẹ̀ pàápàá àwa tá a fẹ́ ṣe okòwò torí irú ọṣẹ dúdú iléeṣẹ́ yorùbá gbòde ó ń ta ọṣẹ dúdú wọ́n wà á lọ ra ọṣẹ dúdú lọ́dọ̀ ẹnìkan wọ́n á ní à èèbó tó gbé ara chinese tó gbọ́ṣẹ dúdú ń wá ńgbà àwọn lò àwọn onípọ̀ṣẹ dúdú tiẹ̀ ń wó ju ti yorùbá gbòde lọ wọn ò sì sọ tí ń ṣe wọn ọ̀nà wo lágbà tó fi jẹ́ pé àìsí tiwa ní ọmọ kódà. ẹ ṣe ẹ ṣe púpọ̀ àánúgàn tí olóyìnbó ń pè ní branding pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà a kì í kọ bí ara sí pé a ṣe fún àpẹẹrẹ ẹ wo bí oúnjẹ tẹ bá lọ sí rẹ́sítọ́ráǹtì tí òun ṣe ti wà tó máa jẹ ẹ̀rí wọ́n ṣe máa níbẹ̀ ṣe máa rí wọ́n ṣe máa palẹ̀ mọ́ ẹ̀ kódà wọ́n ṣe máa to àwo tẹ bá yẹ ti wa kódà ẹ̀ẹ́bẹ̀ wédú ní téńté àwo ẹ̀ bá gbogbo ẹ̀ bá ṣe pé káṣáṣá ti jàmàlà náà ni so brand so branding wà very important ẹ wo pákó pákó tí à ń jẹ pákó ìjẹ̀bú ní ìsìtẹ́ bá dé àwọn store America ẹ̀rí ń bẹ̀ tí wọ́n ti ń ta organic brush toothbrush ni wọ́n ti ń pè àtà pákó kan ní five five five dollar lórí eh. wọ́n ṣe brand ẹ̀ nìyẹn a gbọ́dọ̀ kọ́ mọ́ṣẹ́ ni èèyàn máa ń kọ́ èèyàn máa ń kọ́ mọ́ṣẹ́ ni pé kì a fẹ́ ta kan báyìí báyìí ọṣẹ dúdú ta pé yẹn náà kí ni èròjà ẹ̀ àwọn olóyìnbó wá fẹ́ mọ̀ kí ni kí ni nǹkan tó wà níbẹ̀ kí ni ingredients ẹ̀ kí ni iṣẹ́ tó ń ṣe bá a ṣe máa pọ́n lé tá a bá mọ̀ ká a pe àwọn tó mọ̀ láti bá wa ṣe ó jẹ́ nǹkan tó jẹ́ pé kí ni ó ṣe pàtàkì láti ní ìlọsíwájú ní àdàkejì mìíràn ni pé nípa kí ni láti gbé nǹkan wa lárugẹ a ń láti lò wọ́n tá à ń pè ní technology láti ẹ̀rọ ìgbàlódé láti dáadáa ẹ wo èdè wa èdè Yorùbá ní ìsìn àwọn èèyàn ti ń ṣe app lórí àwọn iPhone tí àwọn èèyàn sanwó fún láti kọ́ Yorùbá láti kọ́ òwe ni láti ṣe géèmù ni kódà àwọn ọmọ tèmi ní àwọn app tí wọ́n máa ń ṣeré lójoojúmọ́ tó máa kọ́ wọn lóyin tó máa kọ́ wọn lédè tó máa kọ́ wọn bá sọ̀rọ̀ ní Yorùbá tàdé ń sanwó fún two dollar three dollar ẹ wá wò tí èèyàn one thousand bá da tí wọ́n bá download app yẹn ó níbi tó dé lórí Yorùbá yẹn àwọn èèyàn ti ń ṣe kíláàsì Zoom yorùbá tí wọ́n kọ́ àyàn ní ọmọ ní yorùbá lórí zoom oríṣiríṣi ọ̀nà yìí ló wà tí a tún lè fi gbé àwọn àṣà wa ní lárugẹ. ojoojúmọ́ la ń polówó yorùbá school lórí yorùbá gbòde o ẹ ṣeun. mo rí ọwọ́ yín lókè alàgbà alàgbà máyọ̀wá ògèdèǹgbé ọ̀jọ̀gbọ́n pòfẹ́sọ Ògèdèǹgbé ẹ ti wà lèmi ti tú yín lẹ̀ o. pòfẹ́sọ Ògèdèǹgbé ẹ lè sọ̀rọ̀ báyìí o. ẹ ṣeun o olóòtú àti gbogbo àwọn èèyàn mi tó ti sọ̀rọ̀ ẹ kú làákàyè ẹ kú òye ọgbọ́n náà ò ní tán bẹ́ẹ̀ nǹkan tí mo ṣe fẹ́ fi kún. Kun ó sì mí lórí láti gbọ́ gbogbo bó ṣe ń gbé náà sí ọ̀rọ̀ yẹn sílẹ̀ nípa ọ̀rọ̀ ajé ẹ̀kú òye nǹkan tí mo fẹ́ fi kún ni nípa torí atọ́kùn sọ wípé a kì í take risk wípé Yorùbá èmi kì í ṣe gbogbo ẹ a máa take stupid risk ńgbà mí tó jẹ́ wípé ó máa ń fi ìjẹniyà gẹ́gẹ́ bí eighteen twelve àti ṣe mo rántí ọdún nineteen ninety two ìkànnú àwọn èèyàn wa eh, ọ̀gbẹ́ni elébùté ó ní akáwádá wọ́n gba franchise láti host Barcelona Olympics gbogbo àwọn ọmọ Yorùbá á pọ̀ èmi máa ń fly lọ láti láti Florida um, láti Philadelphia lọ sọ̀wọ́n. So gbogbo àwọn mo mọ̀ tí mi fẹ́ máa dárúkọ ó pọ̀ ṣùgbọ́n nǹkan tí a rò mo dẹ̀ ti ṣe mo ti fọdún mẹ́fà sin ìgbà pé ká dá business kan náà sílẹ̀ tó jẹ́ wípé àwọn nǹkan kan wà tí èèyàn máa fi emotion pé ìgbọ̀nra àbí ìmọ̀ bóyá ìsàtúrà bóyá ọ̀nà tó yẹ kí n wí nìyẹn ìgbọ̀ngbọ̀nra kéèyàn máa ronú jinlẹ̀ kó ṣèwádìí nǹkan dájúdájú kó tó bẹ̀lù mo rò pé ó ṣe wá ní èyí tèmi ṣe fúnra mi àti èyí tí gbogbo wa ṣe nípa monarch media tẹ́bá tí ẹ̀yin ní Houston ẹ rántí so irú èyí báyìí irú ìdánilọ́yẹ̀ tẹ́ ẹ ṣe lénìí yìí ó mú kẹ́ ó jẹ́ àríkọ́gbọ́n ó jẹ́ pé ká gbogbo àwọn tó bá ń fetí sí nǹkan tá à ń sọ yìí ó yẹ kéèyàn kó wádìí nǹkan tó fẹ́ ṣe dájú dájú lọ́wọ́ àwọn tó jẹ́ wípé wọ́n ní wọ́n ní ẹ̀kọ́ bíi gẹ́gẹ́ bíi accountant àti lawyer kéèyàn tó bẹ̀rẹ̀ lu business ìbá ṣe corporate or, or, private enterprise a ṣe mistake yẹn ọ̀pẹ̀lọpẹ̀ ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ kò gbérí ìkànnà àwọn méjì mẹ́ta wọ́n lọ ṣẹ̀wọ̀n tí ò yẹ kán ṣe nípa ìdí ọ̀rọ̀ yìí nítorí náà mo kàn fẹ́ àfikún tí mo fẹ́ fi kún ọ̀rọ̀ ìtàbá máa ṣe ìgbésẹ̀ ká wádìí ká má dẹ̀ fi emotion lọ bẹ́ẹ̀lú business ìgbọ̀ngbọ̀nra nítorí náà ẹni tó bá ti téèyàn bá ti fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n kò ní kò ní wọ́n ní kò ní ṣìwèrè ọgbọ́n ọlọ́gbọ́n yìí kan pé àgbà ní òmùgọ̀ gbé ní wèrè ká fi ọgbọ́n àwọn àwọn tó ní òye tó ní ìdánilẹ́kọ̀ọ́ tó ní ìlàkàyè nídìí tẹ̀ ń bá fẹ́ bẹ́ lu òwò ṣíṣe kí kò fi ṣàríkọ́gbọ́n ẹ ṣé o olóòtú àti àwọn ọ̀jọ̀gbọ́n tó ti bá wa sọ̀rọ̀ kan tí mo fẹ́ fi kún àpéjọ yìí nìyẹn ẹ ṣeun. ẹ ṣeun o àlejò wa pàtàkì ṣé ẹ fẹ́ fi sí àáfíyín lẹ̀ ní àsìkò yìí. ṣé ẹ ní nǹkan kan sọ sí yùn ká tó máa kọrin ọjọ́ òní lọ tán. Ah. alàgbà Idris. ok ẹ ṣe àdúpẹ́. Mhm. a àdúpẹ́ lọ́wọ́ àwọn pòfẹ́sọ̀ wa màá sọ sọ̀rọ̀ yẹn dẹ̀ máa mú àwọn ọ̀bá méjì kan wá nítorí pé mọ̀ pé a ti ń lọ sí ibi tí a ti máa fi àgbá ètò yìí rọ̀ sí. fún ọ̀rọ̀ tí àwọn pòfẹ́sọ̀ wa sọ ó ṣe pàtàkì púpọ̀ kí a wádìí òun ṣe lọ́dọ̀ àwọn lọ́ọ̀yà lásán àgbà accountant kódà a máa ń pàpọ̀ ní domain experts àwọn wo ló wà nídìí iṣẹ́ àwọn wo ló ti ṣe rí àwọn wo ló mọ̀ ń pa ẹ̀ a máa ń fi kódà nígbà míì a máa ń láti sanwó láti ṣe feasibility study Mm-hmm. ká tó sọ owó ńlá nù à sọ owó kékeré pé ká wádìí báwo ló ṣe ń ṣe báwo ni báwo ni báwo ni wọ́n ṣe pé nígbà mẹ́ta lómi lọ kí ló ṣe business plan wa tó kó máa mm-hmm. kówó ńlá sí wọ́n ṣe business plan yẹn ló ti máa ah bọ́ tóun rò pé máa rí báyìí kò ní rí báyìí o ah, tóun bá rà ní two naira tóun rò pé máa rà ní four eh, naira àṣì kò ní ṣe é tà nígbà mi tí ò bá tá a bá ṣe àwọn ìgbìyànjú takọ ti ẹ̀rọ owó pé ah wọ́n ní wọ́n ń ta eléyìí wọ́n ń ṣe eléyìí wọ́n ìbọ̀dé ń ṣe business èmi náà kó yìí bọ̀ tó bá ti kó ìbọ̀ tán á ti wá pẹ́ jù gbèsè àwa wọlé ìyẹn jẹ́ kòtàgbọ́dọ̀ kòtàgbọ́dọ̀ kò dára sí. ní ìparí àwọn àbá méjì kan mo fẹ́ mú wá sọ pé tá a bá lọ mu lò àwọn tó pé a lè ṣe lénìí lénìí tá a bá mu lò sí pé ó máa mú ìlọsíwájú bá wa Yorùbá ànídìí iṣẹ́ òkòwò nílùú ìlú Amẹ́ríkà àti ìlú òkè òkun. àkọ́kọ́ actually kí n tó sọ yẹn mo fẹ́ sọ̀rọ̀ kan pa failure gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ wa nílẹ̀ Yorùbá a máa ń bẹ̀rù failure pé ah, báwo ni wọ́n ṣe gbọ́ wọ́n ṣe gbọ́ sí pé mi lágbájá ìkàmẹ́jù mo wá ṣe business kò lọ dáadáa ìyàtọ̀ tó wà láàrin àwọn àtòyìnbó nìyẹn òyìnbó lè fail bí ẹ̀mẹ́rin mẹ́ẹ̀ márùn tó bá di ẹ̀kẹ́ fàǹkọ́ ó mọ̀ pé wọ́n á succeed yẹn gbọ́dọ̀ ready láti fail kó tó di kó máa succeed ni ọmọ tó bá ń rìn yóò tó ọmọ bá bẹ̀rẹ̀ sí rìn kan ti bẹ̀rẹ̀ sí rìn ó máa ṣubú máa ṣubú tó bá ní pé òun ṣubú òun ò ní rìn mọ́ ọmọ yẹn ò ní rìn láéláé ó ṣubú ó dìde ó ṣubú ó dìde ló máa di pé ọmọ rìn bọ́wọ́ business ṣe jẹ́ nìyẹn wàá ṣe díẹ̀ ó lè má ṣe báyìí ó lè má ṣe báyìí but gbìyànjú yẹn eventually ló máa succeed so a gbọ́dọ̀ remove uh, that fear of failure or pé bá ṣe máa ń fojú wú àwọn èèyàn ládùúgbò wa pé ah ó máa ṣe business lánàá kò ṣiṣẹ́ ó ṣe eléyìí kò ṣiṣẹ́ a gbọ́dọ̀ remove it from our societies right ká encourage uh, sometimes you will fail. And lo- luckily, American society also supports here. Òun lọ issue bankruptcy law ṣe wà and other things, right? So tó bá fail, tó bá fail, tó bá fail, hopefully. Guys, I'm gonna be speaking. Ìyẹn jẹ́ nǹkan tí. Yes. So ìyẹn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Àṣọ àbábí ìṣúná fẹ́ mú wá tí mo pé ó máa ṣe ìlọsíwájú fún wa. Ìkíní ni pé àwọn ọmọ wa yẹ kí ká tètè fi iṣẹ́ wọ̀n wọ́n. Kí ni mean? ẹ bá wo ọmọ àwọn aláwọ̀ funfun ní ìlú amẹ́ríkà tó bá ti wà ní iléèwé secondary school ló ti wọn máa ṣiṣẹ́ ó lè máa ṣiṣẹ́ ní target àbí kó ṣiṣẹ́ ní franchise àbí kó ṣiṣẹ́ níbẹ̀ yẹn kò ní pé wọ́n nídìí owó yẹn wọ́n fẹ́ expose ẹ̀ sí iṣẹ́ ni àwọn tí wá a máa bà wọ́n jẹ́ àròkún sanwó ẹ̀ a lọ lẹ́lẹ́sìn a kàwé a ṣe gbogbo ẹ̀ ó lè má ṣiṣẹ́ tí wọ́n máa fi parí bachelors àwọn ṣẹ̀bẹ̀ sí wáṣẹ́ àbẹ̀sí wọn ẹ̀ ẹgbẹ́ nǹkan èèyàn ti ó lè máa gbé cv dẹ̀ ọlọ́run ti ní six years of experience ó lè lóun fẹ́ dá business òun mílẹ̀ tó oríṣiríṣi so ká gbìyànjú àwọn ọmọ wa náà bóyá ṣe bóyá business wọn ta ní ni wọ́n tó ní dry cleaning business ní Amẹ́ríkà àwọn ọmọ òde bẹ́ẹ̀ rí ọkàn kówó fún wọn náà ni ká expose wọn kí wọ́n mọ̀ kí làwọn bàbá náà ń ṣe kí làwọn ìyá náà ń ṣe kí wọ́n wá expose láti kékeré ìyẹn jẹ́ àkọ́kọ́ ìkejì ni pé kò fẹ́ẹ̀ sí nílùú Amẹ́ríkà àbí ìlú UK uh, náà tí a ní àwùjọ yorùbá kan tí a ní ní mọ́ṣáláṣí àbí church àbí church kí là ń ṣe níbẹ̀ kọjá pa à ń sin ọlọ́run a gbọ́dọ̀ mú ètò ìkòwò mọ́ every church at every mosque wọ́n gbọ́dọ̀ ní economic branch tí àwọn èèyàn wa ò bá ti tí wọn ò bá ti gbé pẹ́ẹ́lí lórí okòwò ó máa ṣòro kíjọ náà nílé ọ̀síwájú a máa tọrọ owó náà ní a máa ẹ̀kọ́ mú one dollar wá kọ́ mú two dollar wá lénìí ìwọ̀n tó bá ti pé àwọn èèyàn wa pé àwọn náà ṣe dáadáa níbi iṣẹ́ wọn kò sẹ́ni tó máa bẹ̀ wọn kán tó fowó lẹ̀ fún ìjọ ìjọba náà gbọ́dọ̀ gbìyànjú fún wọn pé kí ni báwo ni àwọn ìmọ̀ wo lóye kan ní àwọn formation wo lóye kan ní àwọn resources wo ni ìlú ní kí wọ́n gbé àwọn èèyàn wá bẹ́ẹ̀ ṣe fowó gbé àáfà wá tẹ̀ fowó gbé pásítọ̀ wá ẹ fowó gbé àwọn lọ́ọ̀yà náà wá ẹ fowó gbé àwọn tó nímọ̀ nípa iṣẹ́ òkòwò wá kí wọ́n wá là àwọn èèyàn lóye kí wọ́n wá tọ́ wọn sọ́nà owó tẹ bá ná níbẹ̀rẹ̀ láti fi tọ́ wọn sọ́nà ẹ máa rí ìlọ́po ìlọ́po ẹ̀ padà lọ́wọ́ àwọn èèyàn wa tó nǹkan túmọ̀ pé a lè ṣe ní tá lè mú kúrò níbí ṣé pé tá bá ṣe ń kọ́ ká tó rí another generation lágbọ́ ọlọ́run àwa náà kọ́ àti wà ní àyè tí ẹ̀ka wà ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ní ìlú òkè òkun ẹ ṣe púpọ̀. so ah ẹ ṣe mo dúpẹ́ ẹ̀yin olùgbọ́ mi bí ẹ bá wojú aago ẹ rí wípé alúdùndún wa kódà àti ẹ̀tún dárin kó tó wá di pé n ó máa dágbére fún wọn mo fẹ́ kí gbogbo wa ó panu pọ̀ kí á kí wọn á kí wọn kú iṣẹ́ á tún kí wọn fún òní ọjọ́ pàtàkì ẹ jẹ́ kí n pe ẹnìkan tó mọ̀ nípa rẹ̀ dáadáa councilwoman mrs zulfat suara ẹ ti wà lójú ọpọ́n à ń gbìyànjú láti èmi ti tú yín lẹ̀. ẹ ṣeun adúpẹ́ ẹ ṣe olóòtú ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín ṣáà lè rojú mi. ẹ má bínú pé ẹ lè rojú mi lálẹ́ yìí bọ́n mo fẹ́ mo àbí o ẹ má bínú ẹ má bínú mo fẹ́ kí ọ̀gbẹ́ni Idris Bello ẹ kú atótónu látàárọ̀ ẹ ṣeun adúpẹ́ àmì gbogbo nǹkan tẹ́ ẹ ti bá wa sọ so useful even àwa tá a ti ṣe business rí gan arọ́gbọ́n dá ń bẹ̀ so but tí mo tèmi fẹ́ ṣe mo fẹ́ kí ni mo fẹ́ kí yín kú àjọ̀dún ọjọ́ ìbí èèyàn mélòó tí kì í bá ṣe pé n tó lákìkanjú ni wọ́n á ní níjọ́ ọjọ́ ìbí ẹ̀ kó wá lo gbogbo àsìkò yìí láti wá bá àwọn ẹlòmíín sọ̀rọ̀ bọ̀ torí pé ọ̀rọ̀ tán fẹ́ sọ ọ̀rọ̀ tó tó ká wọn lára ọ̀rọ̀ tó jẹ́ pé it's been something tí wọ́n ń ṣe for so many people láti help òun ni and for spending this many time pẹ̀lú wa so ọlọ́run ajẹ́kẹ́ ṣọ̀pọ̀dún láyé o ìgbọ̀dún ọdún kan ni o ìmọ̀ yín ò ní júbà ọgbọ́n yín ò ní dòfo o ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú yín o so kí lẹ́ wí mà. gbogbo wa láwa panupọ̀ tí a kọrin ọjọ́ bí atọ́kùn ní sábà máa ń lídìí irú orin bá mi mọ̀ bóyá wọ́n mọ ohùn wọn wá àbí wọ́n gbàgbé ẹ̀ lé onílù lè bá pè kó wá lùlù. ọjọ́ ah, ìpọ́n ti sọ fún onílù production ìbágbélù wa. onílù production ni ọlọ́fíìsì ah. sọ̀rọ̀ ni adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹyẹ wọn ò tètè sọ fún wa. Eh, adúpẹ́ fọlọ́wọ́ ọlọ́run pé ẹ̀mí wọn rí ọdún yìí láyọ̀ àtàláfíà eh, ọlọ́run lédùmarè á jẹ́ kẹ́ sọ̀pọ̀ ọdún láyé gẹ́gẹ́ bí olóòtú àti gbogbo àwọn elétò àwọn alápẹ̀tà elétò Yorùbá Gbòde ṣe sọ àdúpẹ́ fún Ọlọ́run fún ẹ̀yin jẹ́ ẹ̀bùn ẹ̀bùn láàrin ilẹ̀ Yorùbá ẹ̀bùn níyín ẹ̀bùn tó lówó àdàbí jẹ́ ògo ilẹ̀ Yorùbá dẹ̀ ni ẹ̀bùn yẹn náà dẹ̀ ní dìbàjẹ́ ẹ wà á máa lọ nínú ọlánu ọlánu gbogbo nǹkan tí a ti sọ lénìí á di mímúṣẹ lójú ayé wa ilẹ̀ Yorùbá náà á di òmìnira pàwọn gan dáṣẹ tiwa ní ọgbọ́n yóò ní bàjẹ́ ẹ àwọn ọmọ yín ó sì jèrè yín ẹ wàá fi lọ́mọ lọ́wọ́ ẹ tó fi láwọn ọmọdé wọn lọ́wọ́ agbára tó dára tó wàá lè kọrin fún yín tó wàá lè jó torí ẹ dáwàá kọrin fún gbọ́dọ̀ jó ni. kí a tó kọrin. ọlọ́jọ́ òbí ìjó kan ẹ o. ó ṣe ni òun sọ o àṣọdúnmọ́dún ní ṣàwọ̀ àṣọdúnmọ́dún o wọ́n ní àṣùrùmọ̀rò ní ṣàwọ̀ àṣùrùmọ̀rò àgbo àtọ́ àwúre ìwòrìwò fún ẹgbò ẹtọ́ ẹ̀fẹ̀rìgì jóbi láyé òde òní bóyá ká ní pé èèyàn ní fèrèjì jobi mọ́ ẹ fi dẹ́ńtsọ̀ dẹ́ńtsọ̀ lẹ́ fi jobi torí ẹni bá fi èrìgì jobi ní ayé tá a wà yìí ah, ó ti ẹ̀ka àtọ̀rọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ o hmm. ṣùgbọ́n ìgbàlódé ti dé ní ìsìn débi pé tí gbogbo yín bá kátọ́ pátápátá èyí tún wà tá a lè fowó rà tá a fi jobi ẹ gbó ẹ tọ́ ẹ fi dẹ́ńtsọ̀ jobi pẹ̀lú àṣẹ Èdùmàrè lọ́la alálẹ̀ Eh, mo fẹ́ sọ nǹkan kan nígbà tí èmi àti olóòtú tí a jọ ń jíròrò kí a tó bẹ̀rẹ̀ bí iná tó àìpa sọ a ní bóyá a máa lo bí wákàtí méjì péré ni eh, torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń mú èèyàn méjì wá sórí ètò ṣùgbọ́n ààrẹ nìkejì lọ́tẹ̀ yìí torí wọ́n sún àwọn èèyàn míì wọ́n sún wọn síwájú àsìkò tí wọ́n bá a péjọ àwa ni àpá èèyàn kan ló ń bọ̀ ní ìsìn bóyá a máa lo wákàtí méjì òun lásán ní ìsinyìí ìta ti sọ wákàtí mẹ́rin gbáko. bẹ́ẹ̀ni hmm. bẹ́ẹ̀ni. aláti wá dúpẹ́ lọ́wọ́ yín torí pé ohun tí a rò akàn tí a wá rò yìí pin ló ń jẹ́ bẹ́ẹ̀ a rò yìí pin ni hmm. ṣùgbọ́n ẹ wá jẹ́ wá fún ọ wípé ọmọ kọlẹ̀ yín hmm. wípé àbùdí ni omi òkun àbùdí ni omi ọ̀sà ọpọlọ tó péye tí ẹ̀ ń bù jáde kúnú ẹ̀ tẹ́ pé àtúrí àpá obì tí ẹ ti mú oríṣiríṣi ìmọ̀ àti òye pẹ̀lú làákàyè Elédùmarè ọba àjíkí ọba àjíyìn a tún máa fi òye kún òye a máa fi ọgbọ́n kún ọgbọ́n a máa fún yín ní àníkún làákàyè. àṣẹ wá. ògo yín tí ó ń tàn káàkiri ilẹ̀ Yorùbá lọ́jọ́ tèmi yóò máa gbèrú sí ni kí Elédùmarè ọba kó bá wa fi àṣẹ sí ẹ kú ọjọ́ bí o ìṣẹ̀dálẹ̀ á gbè wá. àṣẹ àtọkùn orin tẹ́ ẹ mú tẹ́ ẹ fi pamọ́ tẹ́ ẹ fẹ́ kọ ẹ kọ ẹ jẹ́ yá kọ́. ọlọ́jọ́ ìbí ìjọ kẹ́hìn o ewé rè kò dá wa lóhùn. kíákíá kò dá wa lóhùn. ọlọ́jọ́ ìbí o ìjọ kan o. ọlọ́jọ́ ìbí ìjọ kẹ́hìn ewé rè kò dá wa lóhùn. kó lè jó. Shamami, mi ìbò ò lè brother Idrisi, tí mo fi kọrin lórí Zoom ẹ mọ̀ pẹ́yìn lẹ tó bẹ́ẹ̀ o. àbúrò mi ò kọrin láàrin ìta mi ò gbọ́ rí kì í sábà kọrin láàrin ìta tó a dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá nígbà tí wọ́n ń sọ̀rọ̀ àsìkò kí n jẹ́wọ́ ohun tí ó ń jẹ́ ká máa rò pé bóyá wákàtí méjì ni a máa lò ní pé àwọn èèyàn wa ọ̀rọ̀ òṣèlú ti gbádùn mọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ gbà ọ̀rọ̀ òṣèlú ni a máa ń pẹ́ lórí ẹ̀ tó báyìí so n tá à ń rò ní ah nígbà tá a bá fi ṣe wákàtí méjì ètò ọrọ̀ ajé ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé nǹkankan wípé bóyá àwọn e, ṣùgbọ́n àgbékalẹ̀ wọn àgbékalẹ̀ àlejò wa pàtàkì ó jẹ́ kí ó dùn mọ́ àwọn èèyàn ó jẹ́ kí ara wọn ó balẹ̀ láti lò ju wákàtí méjì ó tún wá di ìlọ́po méjì torí ta ni ó gbọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n orí pẹ̀lú sùúrù àti ìrírí tí ò wá ní dúró láti jẹ àǹfààní mo tún fi àsìkò yìí ké sí ẹ̀yin èèyàn wa tí ẹ gbọ́ lónìí ẹ̀yin tí ẹ bá fẹ́ lo àǹfààní ètò yìí láti papọ̀ mọ́ àwọn ẹlòmíì eh, fún ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè ọrọ̀ ajé ẹ tẹ nọ́mbà yín ẹ tẹ àtẹ̀ránṣẹ́ sí eight six zero three seven one nine three six seven ńgbà tí a bá pa yín pọ̀ tán tí a bá rí èyí tí ó bára wọn mu nínú ìfẹ́ àti ìrírí yín ṣé a mọ̀ pé àlejò wa pàtàkì sọ pé ní tí bá ń bẹ́ ńlẹ̀ là á kọ́lé lé lórí ńgbà tá a bá rí ètò papọ̀ nínú àwọn ìrírí yín àti ìfẹ́ yín pẹ̀lú agbègbè ibi tẹ́ ẹ wà ní a wà á kó gbogbo ẹ̀yin èèyàn pàtàkì wọ̀nyí jọ a tún wá pé ọmọ ìyá wa alàgbà Idris a tún wá pé wọ́n wọ́n tún wá fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ìdákọ́ńkọ́ fún àwọn èèyàn wọ̀nyí kó lè bá a ṣe àǹfààní fún wọn alàgbà Idris èmi ò tiẹ̀ mọbi tí ọpẹ́ mi ò bá ti bẹ̀rẹ̀ inú mi dùn gan-an mo dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun fún ọjọ́ bí yín èmi ń gbà ládùúrà wípé ọmọ kékeré ni yín kí ẹ gbó kí ẹ tọ́ pẹ́pẹ́ báyìí lòwú ṣàrọ́ àtẹ̀pẹ́ ńlẹsẹ̀ tẹ̀nà wọ́n ní orí ìfahun ẹ̀dọ̀ yìí dùn gbìn òtútù kì í máa ẹja lálẹ́ odò ẹnìkan yìí sì pé odidi mọ̀dẹ̀ pókù rọ́jú gbogbo igi tí elégbèdè bá fọwọ́ kàn dídùn ló máa ń dùn ọwọ́ yẹn á máa dún sówó á sí àìkú tí í ṣe baálé ọ̀rọ̀ tó mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun ẹ̀yin èèyàn wa. kí a tó máa lọ yáàfin alàgbà kan náà wà lórí fọ́nrán báyọ̀ ọjọ́ bí wọn náà lẹ́ni ni o àwọn wà ní New Jersey. Ògúnyínká. Ògúnyínká. Ah! bàbá ìbàdàn. àgbòrò àgbòrò alàgbò gbìyànká wọn sapá wọn lẹ́yìn. Ah. ọjọ́ bíi tèmi náà ọjọ́ méjì sásìkò yìí ni o ní ah. tuesday. Ah. Hello, mo kí gbogbo wa o. Ẹ gbé nǹkan wá sórí ètò. Ó pẹ́ torí ọjọ́ bí ìwé ṣe kí wọ́n má béèrè béèrè tàbí kí uh-huh. wọ́n má sọ̀rọ̀. o kí gbogbo ilé o eh. àlejò nìkan àlejò wa fi sílẹ̀. àbí ọ̀sán ni wọ́n bí yín. Hmm. alàgbà Ògúnyínká àárọ̀ lẹ́yìn ráyè ni màmá mi sọ gbọ́n bí mi. láago mẹ́fà àárọ̀. <laughs> alàgbà Idris àárọ̀ ni ti yín àbí ọ̀sán. èmi ò tiẹ̀ <laughs> tí má délé wà lọ́gbẹ̀ẹ́ lọ́wọ́ màá mi. <laughs> so alàgbà alátìlẹyìn pàtàkì ni wọ́n fún Yorùbá Gbòde pẹ́pẹ́ lowú ṣarọ́ igba ọdún ení ni o gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bí lónìí. ẹ ṣe pọ̀ mọ́ o n ò ní pé kí ẹ gbogbogbò bí olúgbogbo ti gbó ogbó òyìn ò dẹra n ò ní pé kí ẹ gbogbogbò bí olúgbogbo ti rí gbò ogbó èyí ò rọrùn torí olúgbogbo ti rí gbò ó gbogbogbò ó wáá fi ọmọ wú ó fi ran abẹ́rẹ́ abẹ́rẹ́ jẹjẹjẹ kù bí ìrù ẹṣin gbogbo ìgbà tí ẹ bá lò nílé ayé ẹ ò ní fi àárẹ̀ lò gbà ọ̀dà owó àwọn olókun ààbò obìnrin rẹ̀ ọmọ wọn ò kéjèrò bí ọ̀dà owó ti ń dá mi bẹ́ẹ̀ ni ààbò rẹ̀ ń bò mí ní gbogbo ìgbà ààbò mọ̀ bò ọ̀dà òkè ní àṣẹ ọlọ́run alàgbà Idris Bello àwọn ò tún pè yín o torí adédè kan kì í jẹ́ kan kó dánu dúró táwọn bá ti rí nǹkan tó dùn àwa á máa tẹ ń pẹlẹmọ ní yorùbá gbòde olóòtú ìgbà tí yorùbá nation tí eh, orílẹ̀-èdè Odùduwà bá dìde alákòóso fún ètò ọrọ̀ ajé wọn là ń wò lọ́wọ́lọ́wọ́ yìí sóò ẹ mọ̀jà gbàgbé wọn. wọ́n ti kọjá eh, eh, lower level lẹ́gbẹ́ wọn lọ́hùn. ẹ̀ńtà wí ti kọjá level tẹ̀yìn wíhùn ń bọ́ alẹ́ wà. a sì nílò wọn lẹ yorùbá ẹ ṣe gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bíi alàgbà Idris alàgbà Ògúnyínká a sì máa wẹ ọjọ́ bíi yín bàtà bá pé ìpàdé ní àbẹ̀tẹ̀ ẹ má gbàgbé. ìyá ni Ògúnyínká gbọ́dọ̀ gbé wa. kò jẹ́ bí o ṣe jẹ́ tó ní ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run àwa Yorùbá gbòde àfẹ̀yìntì díẹ̀ ní ọjọ́ mẹ́jọ àwọn nǹkan ìgbádùn díẹ̀ òní àṣe tí ẹ bá rántí oṣù yìí ló pé oṣù ló pé ọdún mẹ́wàá tí olóògbé Síkírù Àyìndé Barrister eh, tí wọ́n rebi àgbáre olùdásílẹ̀ Fuji eh, ẹ̀gbọ́n wa ni wọ́n Yorùbá Gbòde máa ń ṣe bàrídè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọdọọdún eh, ṣùgbọ́n ti eléyìí àti ìráyè ṣe ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run tí ẹlẹ́mi ò bá gbà lórí ètò yorùbá gbòde á ṣe ìrántí olóògbé síkírù àyìndé barrister ọmọ wọn ọmọ bíbí inú wọn àrólé fuji abdulrasheed adéwálé àkànjì tí gbogbo àwọn èèyàn mọ̀ sí bàrí ṣókì àgbà lálejò tí ó wàá bá wa sọ̀rọ̀ bó ló ṣe rí ó súnmọ́ bàbá rẹ̀ gan-an torí pé òun náà nìkan náà ni ọmọ bàbá tó ń kọrin yóò wá ṣàlàyé fún wa bó ṣe rí ọdún mẹ́wàá lẹ́yìn ìgbà tí bàbá lọ iyún ọmọ ẹni ọmọbìnrin kan wà láti gàngàn tó ń lu bàtà ọmọ ọdún mọ́kàndínlógún ni àlàkẹ́ oníbàtà náà ń bọ̀ lórí ètò Yorùbá Gbòde tí ó wàá lùlù ọdún fún wa ẹ rí pé ẹni ọdún bá láyé ó yẹ ká á láǹfààní láti bá àlàkẹ́ oníbàtà sọ̀rọ̀ níbi tó ti ń bọ̀ àti ibi tí ọmọdébìnrin ọlọ́pọlọ pípé ibi tí ó dé dúró pábánbárí rẹ̀ lórí ètò Yorùbá Gbòde ní ọjọ́ mẹ́jọ a ṣe ìròyìn ọdún tó kọjá lọ lórí ètò yìí àwa atọ́kùn mẹ́tẹ̀ẹ̀ta a mú ìròyìn wá sí etí gbọ̀nyín gbogbo àwọn nǹkan wọn nì tí ó ti ṣẹlẹ̀ nínú ọdún 2020 ọdún ńlá ni ọdún 2020 onírúurú nǹkan òní a ti rí ní àsìkò ọdún 2020 pẹ̀lú ògo ọlọ́run a mú gbogbo àwọn tó ti ṣẹlẹ̀ wá gẹ́gẹ́ bí ìrántí wá sí etígbọ̀ yín lórí ètò Yorùbá Gbòde bí èmi ti máa wí o ṣe Yorùbá Gbòde ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ òní àpapọ̀ tá a fi ń dára lórí ètò yìí gbogbo àwọn lókọlókọ tí ẹ̀ ń rí wọn kò sẹ́ni tó gba kọ́bọ̀ tó fi mọ́ gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ Yorùbá Gbòde lápapọ̀ àwa mẹ́ta tí ẹ̀ ń wo ìyàwó nìkan kọ́ ni à ń ṣe ìgbìmọ̀ wà tí a jọ ń ronú pé ta ni ká gbé wá ta ni báwo ni ká ṣe ṣe kò sẹ́ni tó ń gbowó ṣùgbọ́n nígbà míì ó máa ń nídìí pé kí á náwó àwọn èèyàn ń ṣonígbọ̀wọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà táwọn èèyàn bá sì ṣonígbọ̀wọ́ ájà mọ́ra wọn náà ni ẹ dákun ẹ má pa ìgbégbá abára ẹ ran Yorùbá Gbòde lọ́wọ́ ẹ̀yin tí ẹ bá fẹ́ fi ràn wá lọ́wọ́ kò sí tó kéré àjọ bẹ̀rẹ̀ rẹ̀ ni láti bẹ̀rẹ̀ ọdún títí di ó fi di àsìkò yìí lórúkọ àwọn tí a jọ pawọ́pọ̀ ṣe ètò yìí tí ẹ fi gbádùn wa ní pàtàkì jùlọ àlejò wa pàtàkì ojúlówó ọmọ Yorùbá alàgbà Idris bello ọmọ olówó òdùrú ajífowóṣeré ajíbọ́sìn ọmọ èpè ọjà wọ́n ní wọn ò róburẹ́wà nílé òwú bó ṣe wúrúkú bó ṣe ṣì ń dá gbogbo wọn ni wọ́n ní wọ́n dára bí egbin owó òdùrú òwú ọ̀dàrà níbi tí ẹ̀mẹ̀sọ́ gbé ń pọ̀ bí omi dán lọ ẹ ṣeun orí yín ó kànkì láṣẹ olúwa kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ àti àwọn yòókù tí a jọ pawọ́pọ̀ mú ètò yìí wá òjíṣẹ́ ìṣẹ̀dálẹ̀ bàbá níjẹ̀ṣà ẹ ṣeun ẹ kú ohùn látàárọ̀ mi pàtàkì mo dúpẹ́ ọmọ ọba ní Ọ̀yọ́ aláàfin òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ àtìbà tó ìtọ̀sẹ̀ ló lọ́yọ́ àbúrò mi pàtàkì tó jẹ́ kó ṣeé ṣe fún wa láti mú àlejò pàtàkì wá ó náà ni the council woman Zulfat Adébùkọ́lá ọmọ Adésínà àyà Suara Eh, mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ eh, a máa ríra wa bá ní àṣẹ ọlọ́run ó di ọjọ́ mẹ́jọ tó bí èmi ti máa sọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí a jọ ṣe mo dúpẹ́ lọ́wọ́ olówó orí mi o the owner of the money on my head alàgbà ọlátúnjí àìwínilọ́mọ mo dúpẹ́ lọ́wọ́ ayọ̀tẹ́jú adékùnbí ẹnjìníà mi kékeré nínú ilé ẹnjìníà àgbà ẹni tó fún ni lówó kò fẹ́ kí ebi ó pani kú ẹni tó fún ni nímọ̀ kò fẹ́ kí á rìn lókun ẹni mọ̀ ẹni tó fún ni lọ́mọ kò fẹ́ jẹ́ kí á bí iṣu mo dúpẹ́ lọ́wọ́ yèyé mi o egbin ọlá adékùnbí àtúwọ̀ ẹ̀dùn ló kọ́ mi láṣà àmújèrè àṣà ìrè ní mògùn ará alágbẹ̀dẹ ọmọ awórin kórìírọ ibi ó bá wà ilẹ̀ rẹ̀ ni ẹ dákun ẹ tan yorùbá gbòde káàkiri kí gbogbo èèyàn ó mọ̀ wípé pẹ̀lú àṣẹ yín àti àtìlẹ́yìn yín Yorùbá Gòde ń dára títí di ọjọ́ mẹ́jọ ire o. ó dáa o wọ́n pàdé láyọ̀. ẹ ṣé a